kíni ah, pages at risk eh? nana ló tún bẹ̀rẹ̀. no this no this is not something. jẹ́ n wo. wait I want to see something. o ti wà lórí láìfù. Eh? this lọ́ra sọ̀rọ̀ ilé ìsìn. it's not for me but it's not recent this is the most recent one but it's even yellow this is red. yeah because that means it's more serious than this than whatever just happened but this is long time ago you know this but why is he not out of it. it is what this is a history of what this page has been doing you see because of because I'm on the live chat yeah, when I I'm know. telling you that you speak less okay. like you speak um, gently But no matter how pé kò sọ̀rọ̀ loud no matter sọ̀rọ̀ tó ló máa sọ̀rọ̀ máa máa kù tó bá ní kó rọra sọ̀rọ̀ gbà ló máa gbé ohùn sókè what is it gan. Go and do whatever. Let me quickly do this. Hello, everybody. Please. Oh yeah, can n fi orúkọ K1 sí kínní. I want to use uh, I use K1 uh, eh, name and a lot of people are involved so. I cannot use K1 alone. You see, uh, this is human hair, but it's not a priority, all right? Human hair is not a priority, all right? Uh-huh. So, it's not a priority. It costs you a lot of money. If you can barb your hair and look nice with it, okay, it's good. It's good for many people in abroad that don't normally have time to do fix their hair because to fix hair in abroad, I tell you, it's very expensive when you have five thousand in Nigeria wọ́n máa ṣe irun fún ẹ̀rẹ́kẹ́tẹ́ ni tó bá irun tó máa ṣe fún five thousand <laughs> in fact it's a good one that tó máa gbé màdà people fẹ́ lọ ṣe wedding tó bá wà níbà yẹn ni you understand me here irun tó máa ṣe five thousand mẹ́yìn wọ́n máa ṣe ní one fifty or two fifty dollar you know how much two fifty dollar is and you cannot take you more than a month A me like me if I barb if I try to do my plate, my hair I carry that hair maybe two weeks ni mi ò gbérun fún one month rí So most of the time when I go to do my hair, I believe that I just waste money. Uh-huh. So the same wig I wear yesterday, my daughter also have the same thing. Let me put, let me put see there. She won't swim, lady. Hey, Tolu, Tolu, Tolu. When I call you, say nothing. Mm-hmm. Yes, mommy. Yes, mommy. Uh-huh. Okay, tell me about your swimming because the last time when you were talking to me about swimming before I continue this chat, you said to me that both girls and boys dey swim you started this swimming this year speak louder yes you started the swimming this year yes since you are now four years old in that school yes and the school now is now that almost done that they want to be now swimming and the swimming now during the winter and the, the swimming you are have to swim together with boys at the same time yeah. they don't have boys swimming pool So if they don't have it, there is no provision for boys swimming pool. To me, and I want you to say your mind. Like the way I feel, if they don't have boys swimming pool, okay, or uh, hey, I believe that maybe you should swim separately. Maybe the time of boys should be different from the time of girls. Because, like, what they are trying to do, you should, normally, they do, people do, I mean, for some, I mean, bed day swimming, like uh, get the up party in the swimming pool but is uh, because what I believe that whatever you do at school is part of education right yeah. and they give I mean there's a mark for it mm-hmm. to me I believe it's not right is it to you is it good uh, why, why is it not right I, uh, don't ask me a question no, I want to know your point of view okay I asked that to me because already I said because boys and girls don't need to me i don't buy the idea like it's wrong to me because i've said my mind that the boys should have their time the girls also should have their time the boys and girls should not be swimming together it's like giving i know both of you any child above 16 in canada even some started their life before the time but to me i just as you know for decency and um, because of the education because whatever anybody whatever they learn also is they going to carry it out you, you think it's right I believe I'm not saying they should not swim because maybe the the the, the swimming pool is going to be eat a little bit or it's cold it is cold it's cold water yeah and during the winter yeah okay because that you attend school during winter during summer you vacate mm. isn't it yeah but okay let's say okay the water because don't you want to swim during the winter the pool has to be heat a little bit has to be heat but it's not heat all right it's not heat and now you are swimming together with boys they should have time boys you have their time girls you also have their time because I believe everybody the boys and girls because we are going to be half naked everybody has to be half naked because swimming trunk is not a cool man. it's not a man. I mean. you can wear covers. Only as sweater wọnú ẹ there's a type of symmetrical that Pakistan. That's what some of the Muslims were. So they were. The Muslim also seem together with you. Yes. To me, I believe it's not right. Do you think it's right? They have no other. Option. Do you like it? They like me, if I have option, if I want to, if if they could allow me to give my opinion, I will tell you for my personal. I'm not saying deciding for others, but to me, I don't want you to. If they can just, but you can if there is not going to have any effect, effect bad effect in your in your in your mark I do like it what do you feel. I mean you're not the only parent that have said that. Is speak that louder. You're not the only parents who have said that and simply what they will tell you is that then you can take her out of the swimming classes and that's okay i'm not the only parent that have said that probably not because okay de definitely because parents know what they are what is good you know parents actually know what is good for the for the kids, for their children at times. Okay? Any any parent that actually love their children, that want their children to be behave normal, do things right, they say something. To me, oh, you know when you do other running sports, you know, even when you are running, maybe even during the I want relay, I want time of running that uh, sport, the boys do their own separate, isn't it? they're all the same day, but yeah. It's the same day. My question, I know it's the same day, but the same different time. Yeah. The girls will do their running separately. The boys also will do their own yeah, separately. And that's because the different factors. The reason why girls don't run with boys because the guys are more stronger than girls. In this time, yeah. we're divided by by who knows how to swim and who doesn't know how to swim. So it's divided into two teams as well, but not by gender. But even let me swim. tell you, let me tell you, go to Olympic you know Olympic they swim they do a lot of sport a lot of a lot of exercise yeah. in Olympic do you think they ever mix boys and girls together in Olympic they do the boys do their, their own separate I mean also girls do their own that's also should be the examples Olympic is the example of any sport tó bá fẹ́ sọ you cannot put together boys to run with girls because you should not also put the girls to so swim with boys it's wrong simple as that if you don't see anything because they are it's your school and it's, they are your teachers it doesn't mean they, it's not right. you have the option to say no It obviously you have the they're not they're not forcing you obviously. wait wait I'm we are not there, there let me talk I'm not saying they're forcing anybody okay but I'm, at the same I'm saying that so far you guys cannot swim you cannot run together when it's time for for relay you understand me also you should know you cannot play basketball together as a boy girls do their own separate and boys do their own separate okay in the Olympic the, there's nothing during the swimming the boys will do their own girls also will do their own so now your school they putting all of you together in the same time boys and girls to swim is not right simple as that so if if it doesn't have any any effect on the mark because if I say we should not attend the swimming now that they putting boys and girls together they can purposely and deliberately do I mean say that they uh, eh, fail um, uh, kini kan sport there is that sport the sport is not right What about the the law that are banding you not to run together not to do other sports together you should also not swim together now it's not convenient for the time of cold because you are not even swimming before four years now that we ever in school here number one when you school here in Quebec now God bless Quebec God bless Canada God bless me God bless you God bless all the children as well. They have three a year or four years wasting time. And a lot of this is so is happening. It's not right. Other schools there, eh, we, we try to, I, I personally, because of me, I also want to upgrade in something. We can find out some things. It's not happening like that. I don't know why it's happening like that in your school anyway. The other day, no, bọ́n ṣe mú wọn, òun náà náà mú pé wọ́n the sports teacher is molesting children. That time you forget in the news that the news carried the news. I mean, Money the news carry the news the the the every the you know the news was everywhere all over the world now there is all right this your sport teach, your teachers maybe the government should help us to correct correct them. it's the same for everybody because obviously look look this is the thing I'm just going to say this once. It's not. It's wait, the wait, same wait, for everybody. Wait, okay, wait, I'm, I'm listening. Because we're in a class, it's like saying that we're in a class of mathematics and say, all math teacher, the math, all the boys go to this side and girls go to this side." There's only one teacher. How are they going to divide a class into two when there's only one teacher. When that's the, the, when that's, that's one teacher. the only reason that even when we're doing parties of running, we are all running together. The reason why when it comes to the sport that we're not running together because there are multiple teachers. When it's in the class gone gone, we all run together. We all do the same thing together at the same time. Okay, you don't see anything wrong with it. No problem, sir. no, I didn't say there's nothing wrong. Kò sí wàhálà, kò sí wàhálà, ó ti dé, kò sí That's the problem okay and tí wọ́n flag nìyẹn That was the flag wait Olori Buruku ni woman yẹn olórí burúkú you see now um, káàbọ̀ sí jẹun wo ṣé wọ́n ti gbé kúrò ó dà kí wọ́n ti gbé kúrò gan. he has gone he gone. This you see i have it already i downloaded it i downloaded it all these criminals so you are welcome to this platform we quickly want to I'm a máa ṣẹnu sí ọ̀rọ̀ dear, dear, dear. díẹ̀ díẹ̀ ó ti wọ́n máa ṣe ní tiẹ̀ sí ọ̀rọ̀ díẹ̀díẹ̀díẹ̀. So when you put on a wig first it doesn't mean you are rich it doesn't mean you are you are poor okay so it's not a lot of rich people they don't wear wig all right a lot of those rich people in Nigeria and all over they don't wear wig o oh, all right so don't let anybody use wig to buga you that you wear sponge wig like there, there was a time I I put on my wig my wig are good original wig but ó máa dúró báyìí bí ṣaka lórí mi ni when i'm hungry i'll be using my hand like this okay even this one look at it see like this one at times when i have that any time i mo gbé wig méjì mélòó mo kọ́ láti nàìjíríà náà but you know i, I came with a lot of wig that is every woman here mo tẹ̀ ti mo tó wà ní mọ́tò yẹn tó tango mo ti sọnù wọ́n ẹ̀ look at it o mo ń mo fẹ́ sáré sọ̀rọ̀ kan ẹ máa wo so eh i didn't show you now when tí bá wọ wig sórí ó máa dúró bí ṣaka but i want to show you now ṣe ti rí ṣe ṣe ẹ ti omi nìyẹn o so tó bá jẹ́ ṣaka ṣe wọ́n lè ṣe báyìí ó ti yẹ yín Uh-huh. so don't let anybody and I have another one I have one wig like this till when I do my hair like this it will behave like a original woman hair eh short one buy any? short you ẹyin eh, kan eh, ẹni bá ti wọ short wig tó bá any. tó bá ti fi Buga. sí àbí tó to ti pẹ́ wọ shaka. Any color lọ fi tongi machine sí ní ojú kámẹ́rà ó máa jóná ni ó ní àwọn rọ́bà kan tó máa tó bá ṣorí báyìí ètò àwọn kan máa ń lò gan wàá máa rò pọ̀ original ni ó pọ̀ nàìjíríà wọ́n á sori báyìí a máa gbọ̀ kò ní tágù kì í ṣe original rọ́bà ni tó ti yẹ yín báyìí tó bá fẹ́ sọ fún wa pé tòótọ́ ni ẹni kan fomi sí no èyí tó bá ti jẹ́ short wọn yẹn tongue ni wọ́n máa ń fi sí tó bá jẹ́ coil word ẹni kan fomi sí ò kárí dán tó ti yẹ yín báyìí ẹ̀hẹ́ so tó bá ti tẹ́nìkan bá fẹ́ máa bùgá fún ẹ kìyẹn kọ́ là ń sọ̀bọ̀ èèyàn wọ wíìgì kan ni o ṣẹ́rí Canada ta wà ń sìn àti nílò ìbò tó bá wà ní Amẹ́ríkà tó wà lẹ́nu part of the àwọn ìlú tó expensive yẹn so tó bá ní wíìgì tó ń ṣèǹjì wíìgì kò ń ṣèwọ̀ tó dẹ̀ mọ́rún ṣe mo mọ̀rún ṣe sì bọ̀ tí irun tí máa ṣe kò ń ṣe standard irun tó máa wù mí pé ókè irun tí mo fẹ́ gbé nìyẹn gbà tọ́mọ mi wà ní kékeré máa ń ṣe irun fún ó dẹ̀ máa jẹ́ standard but ń sìn ó tún ti dàgbà jù bẹ́ẹ̀ lọ tá a bá ṣe irun fún ó lè sọ pé mọ́mí àwọn eh, tẹ̀ professional kìnnìkan kó tẹ̀lé ó ti yé mẹ́ẹ̀ mo ń ṣe irun náà mo máa ń ṣe stitching but mo lè fi <laughs> mo lè fi ọ̀sẹ̀ kan odidi kan kí n fi ṣe irun orí kan mo lè ṣe díẹ̀ kí n stop ẹ̀ ìyẹn bó ṣe jẹ́ ẹ jẹ́ mi lè síbẹ̀ fún yín. má ṣe sọ̀rọ̀ ẹ jẹ́ ká sáré gbàdọ̀ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí náà fẹ́ wí o wọ́n wá wí o má jà ṣìṣọ́ má jà ṣì wí o ọlọ́run ṣàánú fún wa ràn wá lọ́wọ́ ẹlẹ́dàá ràn wá lọ́wọ́ àṣẹ̀dá èyí mo fẹ́ wí lónìí má jòjú àwùgbẹ́yìn má jòkẹ́nu mi kan ẹni bá gbógun tiwọn ọlọ́run gbógun tiwọn má jẹ́ ṣiṣẹ́ o gbogbo wọn tó ń flag àkáǹtì mi pé kí sáà má lè sọ̀rọ̀ ọlọ́run ìjọba mi ṣọ́tọ̀ pẹ́nu wọn jẹ́ káyé wọn bàjẹ́ pátápátá korogodo ayé mi àtàwọn olólùfẹ́ mi kò ní bàjẹ́ o gbogbo àwọn fọ́fẹ́ mi fẹ́rẹ̀ ayé yín ò ní bàjẹ́ o bẹ́ẹ̀ lórí kò ní í padà o ẹ káàbọ̀ sórí èso yìí ẹ ti rí ẹ ti rí bó ṣe ṣe bá dẹ̀ rí ẹ ti rí ìsí bó ṣe rí kò irú kò kí nǹkan tó ṣẹlẹ̀ kò kí ń gbìyàn lára kì í ṣe pé kí nǹkan máa o kò omi ti tó bí ṣá omi ló ń jẹ tó bá tún fẹ́ fi tá a bá fi kọ́ìlì ẹ̀ kí lorúkọ ẹ̀ oil àti míì tí ẹ̀ ní sọ treatment mi tí bá fẹ́ treat ẹ̀ dáadáa tí bá fẹ́ treat ẹ̀ tí ó ti yẹ yín mẹ́ẹ̀ tá a bá dẹ̀ gbé sórí bá ó máa dàbí sponge ni ó máa dàbí sponge tó lè mi bá gbó tó bá tó pé inú bẹ́ẹ̀ ó máa ṣe báyìí abẹ́rẹ́ èyí tí mo wọ̀ lánàá náà lélẹ̀ ọmọ mi gan ni so don't let anybody be telling you and it's not an achievement gbogbo àwọn màmá tán sọ pé wọ́n kówó jẹ yẹn àti bàbá tán ló kówó jẹ wọ̀nyẹn tọ́nà kó jẹ́ ń sìn tó ń mú gbogbo wọn yẹn wọn ní wíìgì wọn ní wíìgì is not an achievement àwọn tó kó wíìgì yàtọ̀ sí pé kẹ́ wọnú ilé wọn kan kẹ́ bá diamond bra oríṣiríṣi tó ní diamond wọ́n ń ṣe wíìgì òkì ṣàṣìmẹ́ǹt o òtútù mú kẹfì bẹẹ ti yín Canada tẹ́bà tí lówó lọ ṣe irun àbí nígbà tí ò bá sáyé kẹfì borí tẹ́mi ṣe wà ń sìn pọ́nbé ló wà lórí mi ìyẹn mi pé mo kọ igẹ ló kọ tí ni àdẹ̀tí mi ìdẹ̀ fẹ́ fi kọ́ọ̀lì sórí mi mọ́ láì kí n máa fi dá ìsì àbí mi ń dá ìkọ́ kí n fi kọ́lọ́ọ̀dù sórí mi ìfẹ́ fi sí i because coloured máa ń ó tóyàn bá ń lo coloured ńgbà míì ọlọ́run jẹ́ kórí èèyàn ẹ̀ mọ̀ ìgbà tí mo ti lo coloured púpọ̀ sórí mi mọ́ ẹ̀ mọ̀ kórì mi settle gan mi ní sọ àṣírí coloured ẹni tó bá ti ń lo coloured sórí ẹ̀ náà anyway ṣá. bá a ṣe ń sọ lọ a ti fẹ́ wí o ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti eégún lànà nọ́mbà kẹ́yìn ìgbàlẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àbẹ̀rẹ̀ bí tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ náà ni nọ́mbà one wọ́n ní bàbá kọ̀lìntì wọ́n sìkì dáadáa báyìí o wọ́n wà nínú Hmm? wọ́n ló lágbára wọ́n ló lágbára meanwhile mi ò sọ bẹ́ẹ̀ o ẹ bá mi sọ fún Mr. Mayegun tí ń ṣe ọkọ Emmanuel arọ́pò tó dẹ̀ ti ní bàbá mi ìmúrúkọ àwọn ọmọ wọn mọ́ mi rántí wọ́n wá sí nẹ́mì àmì ìṣílẹ̀ hòtẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n ṣí àgbákò home tí wọ́n ní wọ́n ṣí sí Ìjẹ̀bú Òde of recent wọ́n pe bàbá yẹn nígbà tí wọ́n dẹ̀ lọ tèmi orí oúnjẹ wọ́n lọ bú oúnjẹ níwájú bàbá yẹn o wọ́n dẹ̀ fi sẹ́nu ìgbà tó bú yẹn mo jáde mo sọ mo ní kéwọ̀ mo ní kí ló tẹ lọ bú oúnjẹ níwájú bàbá yẹn tẹ jẹ́ kán balẹ̀ nítorí pé tó bá pa wọn kán bàbá lọ sọ pé oúnjẹ tán wá jẹ gbọ́dọ̀ nínú wọn wá pé kò pẹ́ tán wá sọ́dọ̀ ní tó kú àbí kọ̀ọ̀kan ṣe ṣe mọ̀ tí ẹni tó mi ò sọ pé wọ́n ṣe o but tí kéwọ̀ fún nǹkan tí kéwọ̀ ń ṣe fún mi àti gbogbo nǹkan tó ti máa ń ṣe fún yàn tá máa ń rí tán bá ló pààyàn àti nǹkan tó bá ṣẹlẹ̀ gan etí ò bá pa gan á lè sọ fún nǹkan tó ṣe fún mi mo lè sọ pé kéwọ̀ nìwọ ló pa because ẹ mọ̀ n tó ṣe fún mi ẹni tí ṣàǹkó bá tọ́jú ẹ̀ wọlé kò ní bọ́ bá kò so ó ti yẹ mẹ́yẹn ẹ̀hẹ́n so nísìnyí bàbá kọ́lí ti sì síkì ẹ sọ fún wàsíù wàsíù ṣe wà ń bí ẹ pẹ̀lẹ́ sà ṣe mọ̀ pé mo fi sàásì fún yín sìn ẹ torí ọlọ́run ẹ bá wa méṣọ pé wọn ò kú ẹ má dẹ̀ tó torí ẹ̀ dojú ìjà pé èmi àtọmọ mi o ẹ ti gbọ́ àtọmọ tó wà ní nàìjíríà náà nǹkan kan ò gbúdọ̀ ṣe wọn tó ti eyín ẹ̀hẹ́ àwa ti dé egungun tó máa ń sọ máa já lọ́rùn tó jẹ́ pé tó ń bá so mọ̀ kò lè ṣe é kò dẹ̀ ṣe tú sọnù ẹ mọ́rùn kan bẹ́yẹn àwọn òṣèré burúkú fún yín so tẹ́nibọ̀dì bá dẹ̀ ti wá sí ẹ̀gbẹ́ yín after tó bá tó bí ọdún márùn-ún ẹ jẹ́ kí ẹ̀ tí wọ́n wà okay for five good years wọn ò gbúdọ̀ ní problem wọn ò gbúdọ̀ ní financial crisis tó bá lè máa ń lògbó wọn wọn ò gbúdọ̀ ní òun ò break gbogbo nǹkan ò gbúdọ̀ bàjẹ́ fún wọn tó ti yẹ yín báyìí sìn níjọ́ tẹ ṣe patí tí ẹ ṣe tẹ́lẹ̀ ń sílé ẹ pé bàbá òbí ẹ pé bàbá kọ̀ ní tì mo dẹ̀ sọ́njẹ́ pé à ẹ má máa pé bàbá kọ̀ ní títí kọ̀ọ̀kan ò máa ṣe wọ́n báyìí o tí kankan bá tán bá ti bẹ̀rẹ̀ sí síìkì ẹ̀dẹ̀ lọ síbẹ̀ nítòótọ́ ẹ̀dẹ̀ táàgì wa ò pé ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe bu oúnjẹ wọn torí kankan bá ṣe wọn ọkọ má bà lẹ́yìn ni kí lẹ́kọ̀ọ́ wọn bàdé wọn anegi ẹ̀yin èèyàn mo fẹ́ sáré bẹ́ẹ̀ yín sílẹ̀ yà ní pẹ́ lórí ẹ̀ lórí ti k1 yìí ẹ̀yin èèyàn tẹ́ bá ti ní problem pẹ̀lú issue pẹ̀lú wàsíù ẹ̀dẹ́ tó bá ti wá fẹ́ sẹ́tù pẹ̀lú ẹ̀ ṣọ́ra yín be careful seriously it's not a joke we don't support ah borúkọ wọn jẹ́ baba kọlíntì nsìn àmì mo ní baba kọlíntì kọlíntì àyìnlá ọkọ alájà sàláwá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bí gbogbo ọmọ inú wọn fún tó ti yẹyin mẹ́yẹn wọ́n ní kébé ń kwara wọ́n ní wọ́n síkì o wọ́n ti wọ̀ ní ọ́ndà ni wọ́n wà ń life support ni wọ́n no fi ń mí mo ti ń rí kìíní láti bíjọ́ mẹ́ta so ti yẹyin mẹ́yẹn àti ah, ìsọ̀mù òkúkú tí ìkú àwọn ọlọ́run ò dẹ̀ ní kí wọ́n ṣàbá wa gbàdúrà ọlọ́run dẹ̀ níṣẹ́ mi wọn lè gbòdò báyìí torí wọ́n sì yọ̀ǹgì torí àwọn ìrìn bàbá tó wọ náìtì éètì wọ́n ìwà ń bẹ̀ tọ́lọ́hún ẹ̀ ní ẹ̀ tó ṣe eyín mẹ́yẹ ẹ̀hẹ̀ activities tó dẹ̀ yìí ń lọ náà pé ẹ arúgbó tó bá tó stay kan lẹ́fẹ́ pa tẹ́ bá kú fẹ́ máa parúgbó lára yín ni o ẹ má gbèdébí tó bá ti wọ fifty upward ẹ lè máa pa wọ́n So ti ẹyin mhm. torí ẹ lè wá sọ pé tẹ bá wà ní sísì kẹ wá jókòó síbi kan kẹ sọ pé àwọn tó bá ti wọ seventy o kẹ wá sọ pé ẹ fẹ́ bẹ́ wọn lọ́rùn nítorí pé ẹ̀yin ti wọ sixty ẹ̀yin ẹ̀mí ẹ̀yin jẹ́ sixty something ó ti ẹyin bẹ́yẹn so ẹ̀yin tẹ́ ń ṣe kí nìyẹn kẹjẹ kò rí yín pé mhm, ìyẹn bí ó ṣe jẹ́ ẹ tètè jẹ́ kí ara wọn bàbá kọ̀lí tiẹ̀ jẹ́ kára wọn tètè yá ó ti ẹyin torí mo sọ ní ọjọ́ yẹn yín náà lè jáde wá kẹwọn ẹ jáde wá ń wọ́n ṣe fún wọn lóúnjẹ ń jọ yẹn lọ́hùn ṣe lẹ́bẹ̀ẹ́ sí bó oúnjẹ náà tẹ́ ń fi sẹ́nu tẹ́ ń fi sẹ́nu tẹ́ ń pé ẹ ṣe nǹkan kan fún wọn o tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ní lọ́kàn bọ̀ ṣé ẹ máa fún wọn lóúnjẹ kẹ́ wá sọ pé òkè ẹ ṣe nǹkan kan fún wọn òkè o ẹ ṣe nǹkan fún wọn ẹ ṣe nǹkan kan fún wọn ẹ jẹ ẹ yanjú ẹ má jẹ kán kú o ẹ ti rẹ ó ti rẹ kò torí kò sí wọ́n ṣe ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ń wú ni wọ́n bẹ̀rẹ̀ sí ń sọra wọ́n ní kidney problem ìtọ̀ ṣúgà kẹwọ̀nù ní ìṣọ̀ ṣúgà àti gbẹ́mí ìfi yẹyẹ yín o anybody can sick mi ò yẹyẹ yín ṣùgbọ́n nǹkan tẹ́ ṣe fún mi kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ní ìgboro nàìjíríà tí mo dẹ̀ mọ̀ <laughs> ó ti ẹyin bẹ́yẹn wọn ò borúkọ yín jẹ́ o ó ní bọ ẹnìbọ̀ tó bá ti wá wù yín kẹ lọ gbé jáde kán máa júbà àwọn ìyá wọn oríṣiríṣi nǹkan kan láti máa lè fi cover up tẹ bá ti fẹ́ ṣe àwọn nǹkan burúkú ẹ máa ní kán máa lọ sábẹ́ ṣáàtì àwọn kan kán máa gbé ṣùgbọ́n fún kán máa rè pé wọ́n lọ fún wọn ó ti ẹyin bẹ́yẹn ẹ̀yọ ìyẹn bó ṣe jẹ́ mhm. èyí tí mo fẹ́ sọ lẹ́lẹ́kejì yìí ìyẹn iṣẹ́ mo ti yanjú yẹn ẹ̀hẹ́ jẹ́ ń sọ ti kí n má gbàgbé èyí tí mo fẹ́ sọ ní ẹlẹ́ẹ̀kejì yìí Lizzy Anjorin Lizzy Anjorin Lizzy Anjorin ní pé tó bá ṣe tó kó má gbépè jáde o èpè tó ṣẹ́ fún ọmọ Fọláyìn ó ti tó gẹ́lẹ́ mi ò gbèjà àwọn gúrùpù tó lọ join ni wàbá ló gba o torí of recent Eh. ló ti ẹ̀ṣẹ̀ súnmọ́ Ìyábọ̀ Òjó of recent tó ṣe súnmọ́ Ìyábọ̀ Òjó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tẹ́nì kankan máa ń sọ fún mi pé n tó ń ṣẹlẹ̀ tó torí ti mu sí group ẹ̀ èmi ò treat Ìyábọ̀ Òjó tí n bá fẹ́ tẹ̀ sójú ẹ̀ bà má tẹ̀ sí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn kò mi ò support yabo Òjó she never she never my she never my friend and she can never be okay i never like i, I don't hate her but I don't hate her, but I don't like some things, okay? Uh-huh. So, but we are not talking about that now. Èpè tó ṣe fún ọmọ Fọláyẹn, ó ti tó gẹ́lẹ́, ó ti tó. Torí pé ẹlòmíì nínú yín sì torí pé ó ti lọ súnmọ́ Ìyábọ̀ Òjó yẹn, ẹ̀ ìjà pọ́lítì, ẹ̀yìn ò rí ni, ẹ̀ rí nǹkan tí aṣíwájú President bola Ahmed Tinubu tó ń ṣe ni. Ẹ̀ rí nǹkan tí bàbá yẹn ń ṣe ni. Gbogbo àwọn èèyàn tí òtí ẹ̀ ń ṣe opponent wọn ni wọ́n ń fà mọ́ra. Ẹ̀ wọn ni mo rí bọ̀bọ̀ kan kí lorúkọ ẹ̀ tó máa ń bú buruku burúkú burúkú yẹn bọ̀bọ̀ yẹn ẹ mọ nǹkan tó ṣe nígbà tó celebrate bíi fifty birthday wọ́n dẹ̀ wọ́n ṣe ẹ̀ ó wà platform àwọn pro platform aṣíwájú ìyẹn àwọn ẹni yẹn gbogbo wọn gbogbo àwọn tó bú aṣíwájú aṣíwájú ò kàn tí gbogbo ebu àti gbogbo christian yẹn àti gbogbo nǹkan tó ń ṣe wọn ò kàn you understand me for you not to be taking that okay o Ìyábọ̀ but torí emory ti mi ti lè fi embrace Ìyábọ̀ Òjó ni pe ọ̀rọ̀ Mohbad àti àwọn criminal things kan tí àwọn èèyàn tó ná investigate lábẹ́lẹ̀ àti ọ̀rọ̀ ti gíslọ́bà kọ́ o pé òun ni gíslọ́bà ṣẹ̀pẹ̀tẹ́rì ìbáàjọ́ òun ni gíslọ́bà kò sí tó kàn mí ó bu torí gíslọ́bà gíslọ́bà àti ìròjú ẹ̀ ń ta débi pé a máa sọ pé kò ń lo ẹ gbogbo àwọn tí a ti sọ pé kíní pé bóyá ó ti dúnbó èèyàn báyìí ó kàn búyàn ni London náà nǹkan tẹ̀mí fi against ẹ̀ ni àwọn èèyàn méjì ni mo fi against ẹ̀ nígbà yẹn ó ṣe yín ó bu aṣáájú dáadáa ó dẹ̀ ó máa ń bu aṣáájú ó dẹ̀ sọ oríṣiríṣi story burúkú burúkú burúkú gbogbo story àwọn oríṣiríṣi ìlú òyìnbó sọ gbogbo ẹ̀ lórí platform ẹ̀ ìyẹn tù ó dẹ̀ tún bú dino ó máa ń rí sí dino dáadáa láì kó máa gbóbìnrin pẹ̀lú ẹ̀yẹ mọ̀ pé ńgbà yẹn kẹ̀dẹ̀rẹ̀ mi sọ pé dino kẹ̀dẹ̀rẹ̀ bíi pé ìyàbọ̀ ti jẹ́ ex girlfriend ẹ̀ rí so definitely mo believe pé ok ní time tó wá já yẹn tó gbọ́rọ̀ síta báyìí hmm, wọ́n kò lámọ́ títì ni gbogbo àwọn tó dẹ̀ ló ń ṣe ṣáàtì dino ọmọ ìtọ́ ló máa ń ṣe tó wà lọ́ndà gist lọ́ba yẹn majority of them ṣe mọ̀ pé dino ọmọ fine as a fine boy ọmọ fine boy dino ni o ti yẹ yín so it's possible like gbogbo wọn pátápátá ẹ̀ pé Abuja connection ni wọ́n so o crossing kan ti tẹ̀ sójú àwọn kọ́tọ́jọ́ tẹ̀ sí wọ́n máa tẹ̀ nǹkan sí nǹkan so it's not a it's not a normal i mean bad thing wọn ò tí ì pa èèyàn o ti yẹ yín ẹ̀ so lisi lẹ́lẹ́kejì ni wípé ariwo tó ń pa yẹn ó tún wá ń kú dà ó tún wá ń jẹ́ kí ó máa suppress àwọn tó ń sọ̀rọ̀ bàbá Mohbad ó wá dàbí pé ó rí pé Ìyábọ̀ Òjó gan kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ ó kàn dákẹ́ gbogbo kàn máa sọ pé the meeting call because ariwo yẹn gan ó ń jẹ́ kó ń suppress eh, justice for Mohbad ó sọ pé Lizzy ó sọ pé kì í ṣe pé àwọn kan ti fún ẹ ní kankan tẹ máa sọ pé lọ ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ kò sí nǹkan téèyàn lè ṣe báyìí kò ṣiṣẹ́ ni kò dẹ̀ máa pé aṣọ síta òun ṣiṣẹ́ o Lizzy ọlọ́run ilé ìmọ̀ ìgbó tán bá investigate ẹ Lizzy <laughs> tán bá investigate ẹ <laughs> wọn ò gbúdọ̀ investigate ẹ Nàìjíríà ọlọ́ ìlẹ́dùnmarè ń gbọ́ lisi tọmọ mi yọ mẹpẹ mi bu ẹ ń sìn o yọ mẹpẹ mi o kì í ṣe mi ò bẹ̀rù ẹ o àbí mo bẹ̀rù ẹ ní mi bẹ̀rù ẹ mi lè bẹ̀rù ẹ ìwọ báwo ó ti o àwọn nígbà tí mi ti lè bẹ̀rù àwọn tó ń speak fún àwọn tó máa ń support yẹn bọ̀ tó mọ́ bí ọmọ tọ́lá wa gan ti gbà ẹ́ lẹ̀ nígbà tó kún fẹ́ gbé ẹ̀mí pọ̀ tí bí ló fi sán fún wa torí pé o ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ rẹ̀ nígbà yẹn wọ́n ń pè lálàjà gbogbo wọn máa sọ pé kíní kan pàtó ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ rẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn ṣé kìí ṣe pé sísẹ̀mù wọn ti sanwó ṣá kó tó pé káwọn èèyàn ọ̀run ti jẹ́ sí ìbọ̀mọ̀kàn torí mo láàlá kan ọlọ́run lè máa rìn gbọ́ àwọn èèyàn àlá mi gbàgbàgbàgbàgbàgbàgbàgbà gbì ní ó ti yé òun rèé ẹni pé mo ń ge ṣọ́ọ̀tì ọ̀tọ̀ ọ̀rọ̀ mi ìfẹ́ kó pẹ́ tó ti rí mo láàlá <laughs> àlá tí mo lá ọlọ́run gbọ́ ẹlẹ́ẹ̀kẹta rèé o tí mo rí Davido nínú àlá mi bí mo dẹ̀ ṣe rí Davido yẹn mi ì láìkí ẹ o ọlọ́run lẹ́nu màrè gbọ́ mo wá tún rí èyí tí mo lá lóru mọ́jú àná mo tún sùn mo tún la ègé lóru àtàárọ̀ mo ti ń gbàdúrà sí mo rí ìyábọ̀ òjò àti dino i mean no dino báwo no dino gds ìyàwó kí ló ń porúkọ ọkọ ẹ̀ náà pọ̀ló <laughs> so mo rí lálàárí ìyábọ̀ àti davido mo rí pé ìyábọ̀ ń fi ojú sexy eyes wo wọ́n ń fojú sọ̀rọ̀ fúnra wọn lórí ọ̀rọ̀ kan ọ̀dọ́ ìlẹ́nu márùn-ún gbọ́ but mo sọ mi ò fẹ́ sọ gbogbo ẹ̀ deeply mi ò fẹ́ sọ bá láyẹn bó ṣe deeply kò yé mi o pọ̀ tó ti yọ ọlọ́run tó ti yé bẹ́yẹn ọlọ́run mo fẹ́ sọ fún yín ẹ̀yin ọ̀dọ́ àti ẹ̀yin obìnrin àtọkùnrin ẹ má believe pé torí pé situation around ẹ ó commit ó wà around pé kò commit crime kó wá lọ commit crime kó dẹ̀ wá wò pé wọ́n ti máa ń commit crime náà máa ń go score free ó lè jẹ́ ọjọ́ kan jọ́kùn wọ́n ní ìyàwó máa lọ ta wọ́n ní monkey go go market no go come back again wọ́n lọ́jọ́ kan jọ́kùn ìyàwó máa lọ ta ọkọ ẹ̀ máa pẹran ìyàwó òkò nìyẹn kiri kò dẹ̀ ní jẹ níbẹ̀ tó ti yé bẹ́ẹ̀ yẹn mi pé ọjọ́ gbogbo ni tó lè jọ́kọ̀ ni tó ní nǹkan ẹ má ṣe nǹkan burúkú ẹ̀yin ọ̀dọ́ ẹ má ṣe dáadáa torí pé tí èèyàn ò bá rí yín ọlọ́run wò yín o ẹ ti wọ́n yín bẹ́ẹ̀ ẹ má ṣe burúkú gbogbo àwọn èèyàn tó ń fẹ́ bà page mi jẹ́ torí crime tó ń ti commit ni Auto Bola yẹn ẹ ẹ this one want me to support them this one want ah, go me hire people to be speaking for them kìnìkan kìnìkan ìgbádá you know just to cover their sin and you can hide it for people you can hide it for me you can hide it for your citizen police and others but you can't hide it for God o o ti yé because ọdún yẹn Ọlọ́run sọ pé olóòmọ àrìn lórí ogun ńlá àyín ẹ lè ríra yín bí ọmọ kéékèèké but kó jẹ́ ogun ńlá lẹ́ ń gbé torí ẹ̀ ní Nàìjíríà ó yọ Ọlọ́run o oyè ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká tẹ̀síwájú ìyẹn bí ọ̀rọ̀ bó ṣe ń jẹ́ a fẹ́ yan pépèpépépépépépépé a fẹ́ ge kékèkékékéké a fẹ́ ṣe pápápá bó ṣe máa ń ṣe nílẹ̀ pápá ẹ̀yin màdámù ẹ̀yin ògbólógbò ìkà tí ó wà ní òkè jẹ́ ń sọ̀rọ̀ nípa ìkà náà kàtó ẹ̀hẹ́ ọmọ tó máa ń pẹ̀rẹ̀ níkà yẹn pọ́tébù pẹ̀lẹ́ o mo rí ẹ pé wọ́n tún ti na ojú ẹ̀ ní àná pẹ̀lẹ́ báwo ni gbogbo nǹkan lẹ́gàn ni ẹ mọ̀ pé ẹnu yín máa ń ṣe mí but ẹnu yín ẹ mọ̀ pé ẹnu respect fáwa tó ti yẹ yín mẹ́yàn ọ̀dọ́ òpè mí síta rí o call me out rí ó ti yé bẹ́ẹ̀ yẹn ìgbà tí mo sọ fún ẹ ní just mo déédéé pè ẹ́ tí mo gbé ẹ sórí platform mi wọ́n ní gbogbo àwọn tó kó sórí platform ẹ kiri kan kiri kan àwọn tó jẹ́ pé ọmọ ráàsì ni wọ́n torí pé jésù bó ṣe wà yẹn jésù tá à ń pray gbogbo àwọn tó kó sẹ́yìn gbogbo àwọn pátápátá tó kó sẹ́yìn àtàwọn tó tà lẹ́rù àtàwọn tó ṣe dáadáa lẹ́yìn àtàwọn tó tó tó dìnnà yẹn wèrè gidi oríṣiríṣi mi ì lè tàn yín mo pẹ́ ńgbà yẹn mo sọ fún ẹ mo lọ́mọ tó fẹ́ fẹ́ yẹn tó jẹ́ ìyàwó aláàfin ọ̀yọ́ yẹn mo ní pé wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ẹ kò ń ṣe pé ọmọ yẹn máa ṣe burúkú fún ẹ kò ń ṣe pé ọmọ yẹn máa ó lè sọ pé òun wẹ́n tó máa fẹ́ òun sì but ńgbà yẹn that's why you need to be careful kó wẹ́n tó máa fẹ́ nígbà yẹn táwọn arúgbó bá kẹnu sí mi nígbà tí mo sì yọ̀ǹgì àwọn èèyàn ńláńlá I don't for them àwọn èèyàn máa ní ọ̀dẹ̀ ní ẹ wàá tiẹ̀ fi lórúkọ wàá tẹ̀ fi lówó wàá tẹ̀ fi ṣe lé I don't like that if I do that then I won't be able to have my mouth today the way I have it All right? dignity and decency is very very important mo sọ fún ẹ nígbà yẹn mo ní ọ̀rọ̀ ọmọ yẹn mo ní má lọ fún kì í ṣe pé mo ní kó má lọ kọ èèyàn tún pè mí bóyá ìwọ ló dẹ̀ sọ fún ọkọ pè mí ẹnìkan tiẹ̀ sọ fún mi ó wá pè mí láti London pé o forúkọ bò láṣẹrí ó tiẹ̀ wá ṣe bí ọ̀rẹ́ fún mi báwo fẹ́ máa ẹ́ńtà mi bákan so christian náà ni lónìí ẹ kí n fi eh, ọmọ yẹn lẹ̀ òun kó fẹ́ portable mo ní ọmọ yẹn á lọ fẹ́ portable portable tó yẹ pé àjẹkù orò lọmọ yẹn kì í ṣe bàbá Aláàfin Ọ̀yọ́ nìkan ló ti jẹ ọmọ yẹn àkàìmọye àwọn tó ti jẹ níta mo ní tó bá dẹ̀ tí wàá fẹ́ mo ní wọn ò ní sọ pé torí ẹ̀ ló ṣe ni wọ́n ṣe fẹ́ bínú o ni wọ́n ṣe máa mọ̀ ni wọ́n máa nà ẹ́ pa sí gbòòrò ni wọ́n dẹ̀ tó ti rí pé ìyá ìkà tó wà lórí Facebook yẹn tó máa ń ṣiṣẹ́ fáwọn Koko Zaria àǹkó tó ń ṣiṣẹ́ fáwọn terrorist ẹ̀ torí ẹ̀ mo ti gbé sórí ibẹ̀ yẹn ṣe mọ̀ pé Esabod kí ló dé tó máa ń flag gbogbo show ó tún ti flag show mi àmì ó tún ti flag pé mo gbé ìwọ àti Koko Zaria mo ní lọ́wọ́ mo ní lọ́wọ́ máa pọ̀sẹ̀ síbẹ̀ yẹn gbogbo iṣẹ́ tí Koko Zaria ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìfẹ́ sọ tẹ́lẹ̀ gan máa sọ nísìnyí ó ti yé bẹ́ẹ̀ yẹn so mo sọ fún ẹnìjẹ́ mo ní má fẹ́ gẹ̀ yẹn kì í ṣe pé mo ní kò má gan kò má help ẹ̀ it's not by you sleeping with somebody or you take that person like your wife àjẹkù ẹ̀ ń tí oríṣiríṣi àwọn ọmọ gáràjà àti gbogbo irú àwọn wàsíù ẹ̀ dé gbogbo wọn náà ń wọn kó tó di pé aláàfin Ọ̀yọ́ kú ikú tó tètè pa aláàfin Ọ̀yọ́ ó wà ní ikú àwọn obìnrin yẹn ṣètè ó wà ní àwọn tó pa ikú aláàfin Ọ̀yọ́ ó tún wá pẹ̀lú àwọn madam lisi bẹyẹn tó yóò lè ṣe tó ń sìn wọ́n máa ń blackmail wọn àbáwá blackmail àwa ní evidence ní gbangba ní nọ́mbà yín tó wo àwa kọjá àwọn blackmail yẹn gbogbo òsì táwọn ọlọ́pàá alágbọ̀n tó máa sọ pé ẹ ọlọ́pàá alágbọ̀n ẹ má jẹ òwò ti yẹ yẹn ẹ ikú àwọn ọmọbìnrin yẹn ó wà nínú àwọn ikú tó pa bàbá yẹn tó tètè pa bàbá yẹn wọ́n ní bàbá ti dàgbà bọ̀tí tí kú bá máa pààyàn ẹ jẹ́ kíkú ọlọ́run pa wọ́n kò ṣe pé kẹ́ máa lọ fleet wọn pa mọ́lé kẹ́ máa lọ fún wọn ní májèlé kọ́ dédé kú dànù lójijì torí pé you want to do something no mo sọ fún ẹ ìwọ ọmọ pẹ́tẹ́tì mọ́ ni be careful about this wọ́n máa nà ẹ́ pa ni wọ́n máa nà ẹ́ pa tó tún wá sọ̀rọ̀ yẹn nọmba wá òun ló jẹ́ kókó sáré àwa fún ẹ tó wá fẹ́ girlfriend ẹ yìí tó bímọ fún ẹ àwa lọ fi hàn tiẹ ó tún wá gbé ọmọ ẹ ó tún gbé lọ sóṣòdì nígbà tó máa dóṣòdì ó wá fọwọ́ pa ọmọ yẹn lórí nítorí pé ìwọ náà wọ́n lò lọ patí kan ó wá lọ ń fọwọ́ pa ọmọ kékeré kan tó ń kọrin tán lóní kíní kò fi pa lórí you understand me all these people dey sit down somewhere àwọn tó ń ya géèmù yín wọ́n jókòó síbì kan wọ́n máa kàn ya géèmù yín wọ́n máa ṣe mo sọ níjọ́ yẹn nígbà tí mo sọ yẹn wọ́n rò bóyá ah, ṣe ni mo ń wọ ojú ẹ̀ kí lẹ fẹ́ ṣe fún mi pátápátá máa ní ẹ̀ eh, àwọn tó bá fẹ́ gba ten thousand ẹ̀ wá gbà ṣé o oh, tó bá fún mi ní ten thousand tó bá fún mi ten million lónìí kò lè tó mi ṣe òwò tí mo ní mo fẹ́ ṣe ó kò máa ṣe díẹ̀ ni èmi ò dẹ̀ fẹ́ oore tọ́lọ̀ máa kú fẹ́ ṣe fún mi kó ṣe oore yẹn fún mi tán tán tán ni tó ṣe so mi ní kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín bọ́tọ̀ ọ̀rọ̀ ẹnu wa tá a bá ti gé fún yín tá a sọ fún yín tẹ́ ẹ̀ bá gbà tó bá ti wá pa yín torí bó ṣe wà yẹn systematically bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Mohbad yẹn wọ́n nà pa àwọn èèyàn kan dẹ̀ ló máa bẹ̀ wọ́n láti lọ lọ nígbà tó wọ̀ ti bu Koko Zaria àgbà yẹn ṣó rẹ pé ó máa bó ṣe sọ̀rọ̀ sí yẹn o ẹgbọ́n máa dáhùn ìwọ ọmọ pé Koko Zaria ọmọọṣẹ́ kéwọ̀n ni ọmọọṣẹ́ kéwọ̀n ni kéwọ̀n tí wọn dẹ̀ rí yẹn kéwọ̀n tẹ́ ẹ̀mọ̀ yẹn òòṣà ọjọ́ tẹ́ bá ti kéwọ̀n bá ti bóyá ọjọ́ tó bá kú mi ò ro kúrò ẹ o torí màá ló máa ní kọ́ lọ́ máa wá bọ́n ṣe máa fún yàn pọ́ṣì náà máa da ọmọ lọ́mọ láàmú ní skul ó ti gbọ́ bó bá ṣe pẹ́ tó láyé rántí pé ó máa pẹ́ jù bẹ́ẹ̀ lọ lọ́run o ṣé mo pé Koko Zaria ọmọọṣẹ́ si ni ó ti yẹ ibẹ̀ yẹn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ níwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wàhálà tẹ̀ ń ṣe rí ní kì í ṣe Nàìjíríà nílẹ̀ Yorùbá àti gbogbo ariwo òṣì wọn yẹn kéwọn ló wà behind majority of kì í ṣe rọ́ ti yẹ majority of kéwọn ló wà behind it ọjọ́ tó bá ti kú pẹ́m ṣẹlẹ̀ máa nísìnyí kò kú báyìí ẹ̀ lè nísìnyí ọlọ́ ìlẹ́nu màrí gbọ́ ẹ lè ní ìsinmi ẹ read my lip ẹ lè ní ìsinmi ẹ̀yin ọmọ wọn yẹn kẹ̀dẹ̀ tó bá ti wọn náà máa lù pa nínú yín ó ti yẹ yín wọ́n dẹ̀ máa jókòó sínú ilé ògbénú ilé ògbénú ààfin pàṣẹ àwọn tó máa lùpa ní ìgboro ayé ògbénú ilé sáìn gbogbo pépà àwọn tó máa ọmọlọ́mọ tó máa ṣe ìfiṣe tuntun ayé oríkì wọn ni tó ti yẹ yín ìyẹn bó ṣe jẹ́ so portable wọ́n ṣe ń nà ẹ̀yẹ̀ ń sìn ọlọ́ ìlédùnmarè ń gbọ́ níjọ́ tí mo gbé ẹni torí ẹ̀ tó bá ti ń sẹ̀tì náà fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kán bẹ̀rẹ̀ sí ń nà yín kán máa bá yẹ yín jẹ́ nǹkan náà máa kọ́kọ́ gbé sí yín ṣe bí ẹni pọ́n yín lé wọ́n fẹ́ pa yín dànù ni gbà tó wà náà tún ṣe tán ẹbẹ̀ sí ń lọ sí ṣọ́ọ̀ṣì ẹbẹ̀ sí ń ṣe yánmayànmá wọ́n bá lè máa sọ pé èpè tó gbà ní ṣọ́ọ̀ṣì ń jọ sí ipò òun ló ṣiṣẹ́ lè dìṣẹ́ irọ́ ni irọ́ ni ọmọ tó lọ gbé tó gbé tó bá ní tó bá kú ọba kù ni bí sọ́ọ̀tì ni ó ti yẹ yín àwọn tó ti fẹ́ rí gangan àwọn ọmọ wọ̀nyẹn ò mọ̀ pé gbogbo àwọn tó ń lọ wà ní pálámẹ́ǹtì ní ilé èkó gan gbogbo náà ṣiṣẹ́ wọn wọ́n ṣiṣẹ́ wọn tó wá dà wọ́n sí gboro láti fi wọ́n ti bàbá yẹn pa ìwọ wá ló fẹ́ gbé àgékù ìgéléra ó máa gbé sọ́lẹ̀ mẹ́ẹ̀ ó máa gbé bó o bá gbé sọ́lẹ̀ bó o dẹ̀ ṣe wà yẹn bó o gbé sọ́lẹ̀ ò gbé sọ́lẹ̀ pò tiẹ̀ ti jẹ yẹn àtó ti ṣe yẹn wọ́n máa nà ẹ́ pa ni wọ́n máa nà ẹ́ pa ni bọ̀tú mo bẹ́ẹ̀ gbàdúrà o kó bá ó ti máa ń sọ pé ìwọ ìkà of Africa torí ìgbà tó bá yá sí wọn máa ní ẹ tó bá nà ẹ pa tán wọn á ní ìwọ náà nǹkan o ṣe kóòtì o ti pààyàn rí o ti ṣe kiri kan rí o máa ń pèrè ẹ níkà tó yẹ làwọn ṣe dájú ẹ gbogbo àwọn bàbá yín tó máa ń ràn yín síta pé ẹ ṣe tán o ẹ lọ nà wọn pa yẹn ìkà wọn ṣe ìkà jù ẹ lọ wọ́n máa ń ya ìkà jù yín lọ torí bẹ́ẹ̀ yé máa sọ̀rọ̀ pé ìwọ ìkà of Africa torí wọ́n bá nà ẹ́ pátán tó máa fi evidence fún ẹ gbogbo ẹ̀ ló ń sọ yẹn ó ń gbọ́ àwọn ọdẹ ní wọn ẹ má rí ìwọ́n mọ́lẹ̀ kan bọ́ ṣe rí ìmọ́lẹ̀ kíríkan kíríkan gbogbo ẹ̀ ni wọ́n rí tó ti gbọ́ tó bá wù ẹ́ gbọ́ tó bá wù ẹ́ má gbọ́ a word is enough for the wise ṣé o mọ̀ pé níjọ́ sígbà tó lọ tó kò mọ̀ pé kò tí pẹ́ tó bu Koko Zaria o ní wọ́n wọ́n wá plan fún ẹ wọ́n sanwó tán wọ́n wá ní wọ́n fẹ́ gbowó padà wọ́n bẹ̀rẹ̀ sí náà Koko Zaria òun ló wà ń bẹ́ẹ̀ ó mọ̀ pé ń jọyìn náà ń wà tó bú Esabod bó ṣe parí tán ṣé o mọ̀ pé níbi ọ̀nà àjá tó lọ yẹn náà bó ṣe lọ ẹ́ nìyẹn o ti gbọ́ Esabod sọ pé òun ló lórí àwọn million gang wọ́n ti kékeré nísìnyí àwọn sọ pé Koko Zaria sọ pé òun sọ̀pọ̀tì Sego Koko Zaria ṣe kémi sọ fún yín ó pa èèyàn ju tó bá jẹ́ tòótọ́ ni MC ń pààyàn ó pààyàn jẹ́ MC lọ but MC wọ́n use ẹ̀ ní just like wọ́n ṣe fẹ́ báyé aṣọ àjùbọ́lá mẹ́tìnúbù jẹ́ ń jọ́sí àwọn èèyàn tó ń ṣèkà ní orílẹ̀-èdè náà gbogbo nǹkan tó ń ṣe pátá wọ́n dẹ̀ máa nà wọ́n sáṣíwájú àwọn ẹlòmíì lè ló ń ṣe tó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe ń ṣe fẹ́mi sí nítorí pé tó bá ti gàn ló máa ń gbègùn nù ó mọ̀ ṣe mọ̀ pé gbìrà ni ìgbìrà ni àti ìyá ẹ̀ ọmọ Abẹ́òkúta ó ti yé yín mẹ́ ọ̀dọ́ ó ti pẹ́ lẹ́kọ̀ọ́ ó ti dà wórì bẹ́ẹ̀ yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn hmm. so ọmọ ẹgbẹ́ kọ̀ pẹ́ kọ̀ jìnnà wọ́n náà wọ́n fẹ́ pa ẹ́ dànù ìyẹn ìwọ Portable ṣé orí ẹ Koko Zaria ọjọ́ tí máa kọ́kọ́ ọjọ́ tó wá sí tó lòun fẹ́ pa àgbámíyan àgbámíyan yínká máa nǹkan báyìí tó ń ṣe union tó wà ní ní tí mo tó jẹ́ láńlọ́ọ̀dù mi níjẹ̀bú òde ó lòun fẹ́ pa ni ó confess báyìí pé òun fẹ́ pa lọ́jọ́ tí màá yẹn gba oyè ó ní ó takúláyà ó pé màá yẹn torí ṣé kí n sọ pé sórí kékeré fún ẹ mo ń bọ̀ mc amin sáríà ọ̀rọ̀ ẹ ló máa dà pé ó fẹ́ gùn jù ń bí tó lóró burúkú ní ẹ bó tiẹ̀ tún ṣe wáṣẹ́ ìwọ́ọ̀dì àti yóò fò ẹ́ ìyó lórí burúkú àjàrà bùkà tẹ́tún wá ní kán flag show mi àmì page mi nítorí pé mo gbé ibi tí wà tí ẹ́sà bọ́ọ̀dù ti dúró tí mo ní ìvù ṣé òótọ́ ṣé ò ya fọ́tò pẹ̀lú ẹ mo ní lọ́wọ́ o tó ò fẹ́ káṣíwájú àti gbogbo àwọn APC wọ́n máa rí wọ́n ti mọ mo sọ fún yín gbà pé gbogbo ilẹ̀ ṣiṣẹ́ ìgé ṣaṣíwájú ṣèbí ńgbà tí Tinubu Sanwó-Olú wọlé nìkan náà lẹ́sẹ̀ Lagos ṣe é ṣe Tinubu wọlé because ẹ ti sọmọdẹ ti sanwó fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ́ kán wọlé torí pé Ìjẹ̀bú ló dìbò fún nàá Ìjẹ̀bú ni ẹ̀ nàá Zaria ọmọ ọmọ kí lorúkọ ẹ originally o ṣọmọ jẹ̀bú o but ó bẹ̀sì kan sí jẹ̀bú torí pé alájàlẹ̀ jẹ̀bú crew of group jẹ̀bú group don come for me o aláyé bàjẹ́ aláyé bàjẹ́ owó because of fídíò ẹsàbọ̀dù yẹn ìtìwà àti ẹdúdúró tí mo ṣí ẹ̀sọ́ platform mi máa ẹsàbọ̀dù ṣórí ẹ̀ ṣórí ẹ̀ ó máa máa bóòsì pé you people like you wọ́n lẹ́ẹ̀kẹ́ lò lọ nàìjíríà ń jọ yẹn èmi ò lè dékùtọ́nu o wọ́n ọlọ́ọ̀lẹ́mọ̀ ẹgbàá mi lẹ́ẹ̀kí dékùtọ́nu tí mi bá ní wá sí nàìjíríà kẹ́pẹ́ mi lọ́mọ àlè ah, ah kí ló dé kí ló dé wọ́n máa sẹ́ pé ẹni tó bá ti wá sí nàìjíríà báyìí wọ́n dẹ pampẹ́ fún wọn kí ni wọ́n pampẹ́ kí ni pé wọ́n máa ní kó jókòó sí nàìjíríà ẹ̀ wọ́n àwọn ọmọ bíbí ìrajà ò yìí sì láti gbé ìlú wo ló yìí sì láti gbé ṣé wọ́n jáwọ́ lórí igi níbi kankan ni wọ́n ò jáwọ́ lórí igi ibi ìbàdàjọ́ tọ́jú mi ti lọ bí iṣẹ́ wọn ò mi lówó àwọn entitlement mi kan tó yẹ kí wọ́n tún fún mi gan wọn ò fún mi so kí wá ní ibi lórí sí wọn ò jáwọ́ lórí igi lẹ́niwẹ̀ẹ́ wọ́n ṣiṣẹ́ ẹ̀ ni ẹ̀yin kẹ̀dẹ̀ létí ẹ̀tí ẹ̀tí mo wọ́ padà àbábá bobo àbábá boba ojú aláró kì í tó lè aró ojú amọ̀kòkò kì í tó lè amọ̀kòkò ìdábà ti wú fọlọ́pọ̀lọpọ̀ gbogbo yín ẹran wọ́n múnà bíi pé kẹ́ jalè kẹ́dẹ̀ tún fa gbígbé kẹ́wọ́n ṣe wọ́n blackmail o kíre mi sìn tí ìbá jẹ́ pé bóyá ọlọ́run ló yọ mí nígbà tí wọ́n máa kọ́kọ́ kọ blackmailer Lizzy Anjorin kan mi mọ́ blackmailer Lizzy Anjorin tó blackmail <laughs> ó kà mí mọ́ blackmailer pé mi tún gbowó tí ò fún mi sísì rí tí mo ṣe oore tó máa ṣe oore tó máa tún sọ fi kí simply because some people are paying them okay mo ń bọ̀ mo ń bọ̀ lórí ìwọ kí ló ń bọ̀ Koko Zaria eléyín kíká mo ń bọ̀ aláyé bàjẹ́ ni olóṣì hmm. oh god àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí wọ́n tẹ̀ ní Túndé ednod náà wọ́n ló ṣe bẹ́ẹ̀ dè ṣá mo tẹ̀ gbé síbẹ̀ mo tún wá gbé kúrò nígbà tó ti fi ó ń fi kí lorúkọ ehm, máà tó kọ̀ǹtẹ́sì kí lorúkọ ohun tẹ̀ ti gbàgbé tó fi wọ́n ṣe ẹ̀yẹ́ ó láǹkà kó wà dàdé pé wọ́n kó àtòkó wà lábà péjì mú yá yọ kúrò nínú tí o pẹ̀lẹ́ o báwo ni o túndé ednut pẹ̀lẹ́ happy birthday ǹlẹ́ entertainment of our time ó ga hmm. mi kí ni mo ṣe fún ìwọ náà tẹ́ wà nínú gbogbo àwọn tó fẹ́ bá péjì ń jẹ́ mi ìmọ̀ àti nǹkan kan fún ẹ̀ mi ì máa anything fún ẹ o mi ì máa mọ anything pa gbogbo nǹkan tí wọ́n ti sáà gbogbo ìjà tí ẹ máa kọ̀ wípé ẹni tọ́wọ́ yín bá ti kalẹ̀ máa ń lẹ̀ dín mọ́ ó ti sọ ìran tí mo rí mi ò sọ dáadáa fún ẹ tòfí tòfí mo ṣe rí ẹ lẹ́nujọ́ mẹ́ta yìí mo rí ẹ pé kò sí ṣe nì lọ́rùn ẹ mo rí ẹ bí mo ṣe rí ẹ mi ò ráṣọ tó wọ́n gan lọ́rùn ẹ ah Davido ó mà ṣe o. Please, when you are having money, make sure, make sure, make sure, make sure you behave. Don't because of your position, because of your status, because of your financial breakthrough or anything and misbehave because it could be dangerous for you. It could be dangerous for you. A time you cannot waste. That time you cannot totally wave. It can be tó wá ń fẹ́ ṣe mọ nǹkan dangerous fún ẹ. Okay? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ tí mo ti sọ ń bìbà yín sí ó ti pọ̀. Lísì fìfọ́lálẹ̀. Mi ò sọ̀rọ̀ mi ò sí gúrùpù wọn o. Ṣé ti yé yín? gbàyẹn náà máa sọ pé torí alátẹnu wọn torí níjọ́ kan báyìí tí mo speak fún Fọlá tí mo speak fún ọmọ ti bí yẹn wọ́n ṣe gbé sórí péjì kan tí wọ́n máa ti ń praise listen yẹn pé ẹ Auto Bola àtẹnu àtẹnu kọ́ o àmì túnṣeyá because ìgbà tí mo ń sọ̀rọ̀ fún ẹ̀mí ìgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ so mo sọ̀rọ̀ fún wọn náà rí gbogbo yín mo ti sọ̀rọ̀ fún ní gbogbo oúnjẹ bá bù mí àyíntẹ́ wà ní even ẹ̀ sábọ̀dù tó di terrorist of mo ti sọ̀rọ̀ fún dáadáa nígbà tóun àti àwọn kan tó jọ ń ta síra wọn lánàá àwọn kan gbé síbẹ̀ pé kí n gbé sókè bí tán ti ń bú mi tán ti pè pàdé lórí mi mo rí náà ó yẹ kí n ṣí ẹ̀ sókè mi ì ṣí ẹ̀ sókè mi tóun àti adébípé aláṣà òṣèlú tán ti ń bú mi nígbà yẹn tán jọ ní jẹjẹ pọpọpọ lórí ẹ̀ka bá tiẹ̀ jẹ ìmájì ẹni bá ti bímọ sílẹ̀ kò kí ń dóró ní tẹ́ ẹ̀rí pààyàn tẹ́ ń ṣe lónìí ó máa lẹ́sàn gbogbo nǹkan ló máa ń lẹ́yìn ìwọ tó bá lóògùn tó bá rò pé oògùn ẹyẹ ẹ̀hún ló máa máa fi ṣe nǹkan tó wù ẹ́ má jẹ́ ntàn ẹ́ oògùn gan máa ń sunko agbára ọlọ́run tá à ń pè nìkan ni òkè sunko àti òtítọ́ àti òdodo àti ìwà mímọ́ bẹ́ẹ̀ ni tó jẹ́ pé wàá lè lẹ́nu ọ̀rọ̀ o ò ní máa sá kolobá kolobá wọ́n sọ pé ó yá jáde ńsìn o wà nílé ìsinmi ilé ògbà ìgbà àṣírí sálòmù bá dẹ̀bù kò sẹ́ni tó so pọ̀ bá ó so ẹ fọkàn balẹ̀ gbogbo yín tẹ bá ti ṣe nǹkan burúkú lágbára ọlọ́run kì í ṣe pé kì í ṣe pé kì í lè ṣàdúrà àṣírí máa tú bẹ́rìbẹ́rì sùn ṣé ṣe mẹ́ ẹ fọkànbalẹ̀ wọ́n ní ká sọ fún yín pé ẹ fọkànbalẹ̀ ẹ gbọ́mọ pé dáàdì mi síbẹ̀ láàárọ̀ pé ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ jẹ́ kí tó máa tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Koko Zaria mo fẹ́ sọ fún yín pé ẹ̀yin ìjọba orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ ni ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin EFCC àti gbogbo ẹ̀yin sójà pàápàá and don't be distracted focus okay those of you are good mi ò sọ àwọn tó ń gba bribe àwọn tó bá yéèyàn jẹ́ ọlọ́pàá tó ń lò láti máa ṣe oríṣiríṣi láti máa àrẹ́sì àwọn tí ò ṣe criminal tó ń fi criminal alẹ̀ tó ń walk around you i'm not saying to i'm not talking for to those of you but ẹ̀yin ènìyàn gidi ọlọ́pàá efcc tẹ́ ń ṣiṣẹ́ don't lose focus open your eyes and focus the almighty god will strength all of us in jesus name and etí mo ń wí náà láti ṣe pé kí orílẹ̀-èdè nàìjíríà lè dára tá ń ṣe náà ọlọ́run ẹlẹ́dàá jọ o má jẹ́ kí ìpinnu ọ̀tá ṣe lé mi lórí má jẹ́ ṣe lọ́mọ mi lórí o gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tó fẹ́ wa fẹ́rẹ̀ jẹ́ kí ire jẹ́ ti tiwọn náà lágbára Kristi délé ednov lẹ́ǹkan sí happy birthday to you pẹ̀lẹ́ mi ìmọ̀ kankan ń pa ìṣòro ayé ẹ̀ torí bí gbogbo nǹkan bá ti ṣe ní báyìí ẹ má máa ranjú mọ́ báyìí pé ṣé èmi mi ò wo àwọn nǹkan míì pàápàá gan mi ò operate lórí tí tó bá ti ṣe nǹkan many times ó máa gbàgbé ẹ̀gàn this day torí pé mi ò ṣe live chat mi mọ́ lórí live laptop tí n bá fẹ́ open laptop ń gbà mí tí n bá lọ bìkan báyìí màá máa sọ fún mi gbà mí ṣé ni because mi ò ṣe mọ́ déédéé because nítorí bá ṣe regularly you forget about it okay so ìyẹn bó ṣe jẹ́ once again Ìyábọ̀ Òjó hmm, ṣọ́ra hmm. ẹ̀yin tí ẹ wá tún sọ̀rọ̀ nípa Gistlover Gistlover mi nìkan tó ṣe wọ́n ní blackmailer ẹ má jẹ́ ká gbé kéèsì blackmailer sórí kéèsì mọ́dọ́rà kéèsì mọ́dọ́rà àwọn killers wọ́n wà nígboro ayé mẹ́yẹ̀ o don't rate the blackmailer more than killers okay because the way uh, eh, Lizzy kan sọ and blackmailer to other people no no pe blackmailer blackmailer It's a tactics of you to forget some important things also blackmailers tó bá parí tó bá wo owó tó bá gbà tó blackmailer ni tó bá jẹ́ kó ti Any púpọ̀ ẹni kó dá owó padà fọlọ́wọ́ àbí kíjọba sì ṣe owó bọ̀tì a ò ń murder case kó dẹ̀ ń a terrorism case kò ń ṣe kéèsì náà máa sọ pé eh, no ó ń tóun ó ti yẹ yín bẹ́ẹ̀ so gbogbo nǹkan àwọn kéèsì wọ̀nyí pé blackmail àwọn bu aṣíwájú aṣíwájú ti ń dárí gbogbo èèyàn because ẹjọ́ tó wà wájú ẹ ọlọ́run ó kọjá ẹjọ́ sìgá àti gbó ẹjọ́ sì torí pé ńgbà táwọn aṣíwájú máa gbà gbọ́dún gbogbo owó tán ti fi sọ̀yà ní orílẹ̀-èdè káàkiri pé ah, aṣíwájú àwọn làwọn àgbàlagbà ò dá wọ́n máa máa try best wọn láti jẹ́ kó lè dá wọn àyẹn náà máa rojọ́ yín pé ẹ̀yin kan pé ẹ wá lọ ń bú wọn gbà kan nígbà yẹn lọ́hùn ẹ tó Ìyábọ̀ Òjó ti bú aṣáájú kò ṣe iṣẹ́ fún wọn bóyá lè mọ̀ pé gbogbo àwọn opponent aṣíwájú tó ń bá lọ kí aṣíwájú tí wọ́n máa embrace wọn pé jẹ́ àjọ tó orílẹ̀ yìí ṣe nǹkan tí mo sọ ń gbà yẹn ni pé gbogbo ẹ̀yin tó pé táwọ́pọ̀ kó orílẹ̀ nàìjíríà kò ní gbèkùn kínú wa máa dùn kò síbi téèyàn fẹ́ lọ tó máa dàbí ilé tòótọ́ ni tọ́rọ̀ àwọn èèyàn bá dẹ̀ ti súyàn ó ti àwọn èèyàn tó máa sọ pé wọ́n lọ lú òyìnbó ẹ bá wo ìlú òyìnbó dáadáa ń sìn dàbí tayé àtijọ́ o Hmm. tó bá lọ nílò òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan láwọn lọ bẹ̀ wọ́n fẹ́ lọ́nà wọ́n pa wọn kó tó débẹ̀ ni àwọn kan máa pa ẹ́ dànù that is to máa febi pa ẹ́ fìyà jẹ denying you from anything you get the frustration you never pray for you never dream of okay so be careful don't be saying that tó bá ti ṣe tán torí ẹ majority of you tẹ́ bá ti ṣe crime tán lẹ máa bẹ́ ọmọ máa ṣe tán ọmọ máa yọrùn ó ti yẹyìn mẹ́yẹn hmm. so ṣé mò ń ge díẹ̀díẹ̀ mò ń ge ṣé mo ń gẹ ẹ́ pé mi ìfàgùn torí mi ò fẹ́ kó já ṣó ti yé mi ò fàgùn o mi ò fẹ́ kó já ó ti yé yín ọ̀rọ̀ mọ́dà ọ̀rọ̀ mọ́dà wọ̀nyẹn ó ti yé ẹ má jà gbé àti gbogbo ó ti yé yín lẹ́yìn àti àwọn ritualisi ẹ̀jẹ̀fẹ̀jẹ̀wẹ̀ káwọn èèyàn máa sọ pé ìyá wọn níkọ̀ọ̀kì nìkan kó ṣáà máa pọ́n gíní ó ti yé yín ẹ jẹ́ ká gbé nǹkan tó bá dáa ẹ rí pé mo ti sọ gbogbo àlàyé fún yín mò ń sọ díẹ̀ díẹ̀ mi ìfẹ́ kó pọ̀ jù ok wo hmm. ọmọ Portable yẹn ṣe mọ̀ pé nísìnyí báyìí oníkàmì náà èmi ò dẹ̀ gbúdọ̀ bá ìkà ṣeré fi gbá the same time mo fẹ́ kó ronúkúwàdà torí ń jọ́sí kó tó di pé wọ́n pẹ̀ sí ṣọ́ọ̀ṣì ló kọrin ṣọ́ọ̀ṣì Tolo ló ti bọ́ndé gé tó kọrin ṣọ́ọ̀ṣì mẹ́rẹ́mẹ́rẹ́ tí mo ti ẹ̀ ṣí ẹ̀ sórí ọ̀dọ̀ mi ṣéǹjì kan má bàa nà ẹ́ pa bí Mohbad àwọn eléyìí ṣé bá ti sọ pé takúláyà jẹ́ sáré sọ story pọ́tẹ́mì sáré àdíẹ̀ ṣé kí n sọ fún yín should I bob your ass MC mi ìmà gbèjà ẹ o ṣùgbọ́n ìtí mo mọ̀ ni mo fẹ́ sọ yìí o ìtí mo dẹ̀ rí mo dẹ̀ máa bẹ̀rẹ̀ láti bí mo ṣe wá mọ̀ MC ọjọ́ kan ní ẹ mọ̀ pé mo ti sọ pé k1 lẹ́yìn tí mo promote ló jẹ́ kí n mọ MC ló jẹ́ kí n mọ gbogbo wọn in the sense that gbogbo àwọn tó ní kó máa gbé mi rìn ká kó máa wà mí kiri bíi pé kó ń wà wọ́n lọ bẹ̀ ẹ mọ̀ pé sọ wọ́n ṣe gbé mi tíbi ìṣe mọ̀ pé ọ́fíìsì Koko Zaria ni ibi bẹ̀yẹn ní ọjọ́ tán ní kán lọ bá mi gba mọ́tò ní NACO tí wọ́n ní mo fẹ́ lọ gba ìwé mi wọ́n gba mọ́tò náà kò mo fẹ́ lọ gba àwọn fast forward ní orúkọ iléeṣẹ́ tó máa ń bá mi gbé mọ́tò láti Dubai wọ́n fẹ́ lọ gba nígbà tí wọ́n dé Nàìjíríà nígbà yẹn mo kàn lótì sí nígbà yẹn lọ́hùn o gbogbo ibi tí wọ́n ti ní ọjà tí mo fẹ́ gbà bá eight eight hundred thousand ni mo rí pé wọ́n máa ń fi sí ọjà yẹn gbà yẹn kéwọ̀n <laughs> top of kéwọ̀n ah olè àgbàlagbà ní yín sà olè gidi ní àwọn tó máa ń rí yín tó kàn ń gbèjà yín wọn ní ṣoríire o tó máa sọ pé Auto fẹ́ bá ti ń jẹ́ òfò ní gbogbo wọn máa o ọlọ́run Elédùmarè ń gbọ́ òfò náà máa ṣe ọlọ́run gbọ́ ẹni tó bá ń gbèjà yín tó sọ pé Auto Bola yẹ kọ́ ètì ẹ̀ ní ọlọ́run Elédùmarè ń gbọ́ hmm. Hmm. I wish I have not danced your song before you are a bad man gbọ́ top up for him so the person who was close to that day tí mo ní wọ́n wá bẹ̀ sí pè mí sí patẹ́mọ̀ òun ló túmọ̀ tí ó ní kan tó ti gbé efele àti ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ pé kán máa wà mí kiri tó ti wò pé ṣé o mọ̀ pé wàá máa bìlí pé o ṣèèfù ṣé o ní mọ̀ pé inú wo kìnìún gan ló wà ìgbà ṣé gbogbo àyè ló ti sọ fún wọn náà pé kán fayé wọn ara wọn tó bá ṣe pé kán fayé wọn tó bá ń pẹ́ pé wọ́n máa fayé wọn ẹni àwọn láyé ó rí wọn níta yẹn tó máa kọrin àbí tó máa ń ṣeré pẹ̀lú ẹ̀ ò tí mọ̀ wọ́n ìgbà tó ń bá bẹ̀rẹ̀ sí fara wọn wọ̀ ẹ́ ìgbà tó fara wọn mọ̀ mí ni mo ṣe mọ̀ pé àwọn nìyẹn ayé ìkà ṣe rí pé mo ṣe hmm, ayé ìkà àwọn ni tọ́pọ̀ ìpọn yín lé o tí bá tọ́pọ̀ mo kàn ṣe báyìí fún yín ni o ó ti yé yín hmm. so ní ọjọ́ náà ẹ mọ̀ pé mo ti sọ yẹn ní àná bíi tí wọ́n ti invite mi sí pati ẹbí kúdì kan tó kú níjẹ̀bú òde ṣe ti yé yín mẹ́ẹ̀ that is ìyàwó ẹ̀yẹn Kudi wọ́n ló tiẹ̀ ti bíbejì gbà kan náà lẹ̀sọ́ pọ̀ ọmọ ìbejì ẹ̀yẹn lẹ̀pọ̀ mú rẹ̀ pọ́n náà gun bálábẹ́rẹ́ kú mi dẹ̀ mọ̀ pé ọmọ yẹn ṣe anyway ṣá torí MC náà bíbejì anyway let's continue. ní ọjọ́ tó máa wá ní ọjọ́ yẹn tí efele wọn ní kó wá dárùn wọn ní kó wá ṣe sì àkúwọ́ jẹ́ kí n dá idán mọ̀ wọ́n ṣe máa ń ṣe fún gbogbo ènìyàn ní ẹ o wọ́n ṣe náà wọ́n ṣe wọ́n ti ṣe fún àwọn celebrate wọ́n ti ṣe fún a lot of them rí ìṣe bẹ́ẹ̀ wọ́n ní kó wá ṣe é kán dá idán yẹn mọ́ kẹ́lẹ̀ mi pé àwọn ló ń ṣe wàhálà ni wọ́n ń ṣe oríṣiríṣi orí burúkú ní orílẹ̀-èdè ní yorùbá la mi ò sọ ti ọ́dá state but ní yorùbá la yẹn wọn ò dá so wọ́n wá ní pé kán wá kán wá pa idán fún mi ṣé mo pé mo sọ níjọ́ yẹn wọ́n ti rí pé ilé ẹni tí mò ń gbé yẹn ilé ẹni yẹn jẹ́ ẹni yẹn náà jẹ́ union but wọ́n pe àwọn kan ní road wọ́n pe àwọn kan ní mi ìṣàmọ̀ àwọn kan ní federal àwọn kan ní state ṣó ti yẹ yín yẹn state yẹn ni MC àti Zaria nígbà yẹn o irú federal yẹn tí wọ́n sọ pé kí bóyá kó wá lọ kó wá contest bóyá wá wọlé kó lè rí bóyá ó máa ráyè ìyẹn ọ̀tọ̀ ni o mhm. so but mo ń bọ̀ níyẹn náà kẹ́lẹ̀ mọ́ pé ọwọ́ ọ̀gá ẹ̀ náà ló wà ń bẹ k1 so ti yé mẹ́ because k1 ló máa ń ya pattern yẹn ó ti believe pé ti jẹ ó ti tán ó dẹ̀ ti ń ta sí àwọn girlfriend díẹ̀ jù ó ti yé mẹ́ ó dẹ̀ believe pé k1 kí ló dé mo kọ́kọ́ fẹ́ bèrè má bínú o kí ló tó máa ń fẹ́ rìtáyà àwọn èèyàn tí wò ó dẹ̀ rìtáyà ìwọ ló máa ń fẹ́ rìtáyà àwọn èèyàn látọjọ́ tí a ti mọ̀ ẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà kí ló ti wò rìtáyà ó máa ń fẹ́ rìtáyà èèyàn ṣé ìwọ ni jọ́ sọ fún wa bóyá ọlọ́run wá níjẹ̀bú tá a mọ̀ sọ fún wa torí pé ó máa ń fẹ́ rìtáyà àwọn èèyàn ò dẹ̀ ní fẹ́ rìtáyà ìka níyí mò ń bọ̀ mi ní pẹ́ dé mò ń bọ̀ ṣé kí kọ́kọ́ sọ ibi tí ńgbà tó fẹ́ lé ọlọ́run wà kó lójú títì tó fi gbé mc náà síbẹ̀ ṣé mo pé wàsíù àyìnlé ló lé ọlọ́run wà ṣé mo ṣá tọ́ máa máa purọ́ mọ́ aṣáájú tọ́ máa máa purọ́ mọ́ gbogbo àwọn èèyàn wàsíù nìyí ọlọ́run gbọ́ ọjọ́ yẹn tó dé tí ọlọ́run wà mò ń bọ̀ tọ́lọ́run wà kí n tó sọ ti àgbámíyan yẹ ń kọ àgbámíyan sílẹ̀ kí n má gbàgbé àgbámíyan àrùn kókówèrè ọjọ́ tí wọ́n máa yọ MC tó máa yọ ọlọ́run wà Wàsíù Àyìndé ló plan gbogbo ẹ̀ that time yẹn ó possible ẹ má bínú dádì mi o aṣáájú ó possible kò jẹ́ pé aṣáájú sì trust wọn gbà kó bìlì pọ̀ ọmọ gidi ni wọ́n kò ní mọ̀ pé Wàsíù love nobody ọlọ́run wà ló kọ́kọ́ wá sí ọ̀dọ̀ Wàsíù but nǹkan tí ọlọ́run wà hate i mean tí Wàsíù hate níjọ́ yẹn lọ́lọ́run wà máa ń ṣe yàtọ̀ sí kí Wàsíù ṣe gbogbo nǹkan tó ní kó máa fìyàwó ẹ̀ flaunt kó jẹ́ pé gbogbo nǹkan tiẹ̀ ló máa ló dáa jù tó bá bí ìyá ẹ̀ dáadáa ìwọ kan fi gbogbo nǹkan tiẹ̀ kó ló dáa kó fi wọ̀n síta kó ló dáa ó máa méjọ kó bàjẹ́ wọ́n ní ọlọ́run wà nǹkan tó sọ tó máa tó sọ lélẹ́yìí tó fi jẹ́ pé ó ní ọlọ́run wà máa pààkì ọlọ́run wà ń gbà yẹn ó ní ọlọ́run wà tó bá wọ bàtà a máa ní bàtà tó ń wọ tí Wàsíù bá ti pa ní sáyé ó máa ń gbé wọn dìde I remember ọ̀rẹ́ Wàsíù kan tó ń pè ní tó fẹ́ ìyàwó bọ̀dé yẹn tó fẹ́ kí lórúkọ bọ̀dá yìí tó ti kú yẹn nígbà yẹn bọ̀dá yẹn wá ń ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́run wà ó wá jẹ́ pa ọlọ́run wà máa ń gbé ṣé mo pé tí Wàsíù bá dẹ̀ ti gbé àlè léyàn lórí ó tọ́ lẹ gbọ́ yẹn ó mo ṣe ń sọ fún ẹ Wàsíù Wàsíù kò sí nǹkan kan tó lè fi mí ṣe àwọn tó o tún kójọ àtàwọn ọmọ ṣí àtàwọn cortis tó ṣe yẹn when they you break the edge the serpent has bite you you break edge because you stay long on people's matter and you have hunt a lot of good people as well somebody like me i'm part of the people you have dealt with o lè ti máa ń fọwọ́ kan lára kan di èrò kan ọ̀rọ̀ gún ilé ìlà ó dàmí ó ti fọ ó ti wá dé ọ̀rọ̀ ti ọ̀dọ̀ ọ̀rọ̀gún ti ilé àga òdìdé ti ilé ilé ìlà òtí kúrò ń bẹ òdìdé ti ilé àga so now ọlọ́run wà wá ní ọjọ́ yẹn during that time tí èmi àti ẹjọ́ wà pọ̀ ni kì í ṣe pé wọ́n sọ pé wọ́n ní pé ńgbà náà kọ́ ó ti yẹ yín and again gbogbo àwọn girlfriend ẹ̀ ń gbà yẹn lára àwọn tó ń fẹ́ ṣe mọ̀ pé gbogbo àwọn ọmọ ìgboro ìkéde one thing about this town is one torí ẹ ẹ̀yin mọ̀ pé mo tún ti ń sọ fún yín lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọkùnrin yẹn tẹ́ bá ti rẹ́ni tí Wàsíù bá ti fẹ́ tí ò bá dẹ̀ ní ẹ̀mí ọlọ́run ẹ sá tẹ́ ẹ bá ti lóògùn àrèyẹ ẹ má gbúdọ̀ já yan ẹ̀ ẹ ń gbọ́rọ̀ mi he doesn't want anybody to touch anybody that tó bá ti fẹ́ ló máa ń gbé àdó dà pé bóyá oníṣẹ́ tó fi ṣe ni kò ń ṣe pákọ kò dẹ̀ ń ṣe pé priority àbí ń sọ pé ó ní spiritual things tó wà behind it so ó máa ń complain nípa ọlọ́run wà ń gbà ẹ̀ náà ó máa ń fẹ́ ẹni tó bá ti fẹ́ wọ́n complain wo mi ò wọ́ ẹ o àjàjà àdùnní ìyẹn mi pé wọ́n ní ọlọ́run wà fẹ́ àdùnní gbà ó fẹ́ ìkan má jẹ́ ń dárúkọ wọn jẹ́ ń bò wọ́n láṣìírí kó má dà pé mo wọ́ wọn wọ́n ló fẹ́ ẹ̀ kí lóore ọlọ́run wà wọ́n ló fẹ́ oṣù náà ṣàwà ń fẹ́ gbogbo wọn meanwhile tí wọ́n bá ti wà nípò àwọn people máa máa lọ bá wọn wọ́n máa gbé súnmọ́ wọn wọ́n máa ṣe síwájú ṣe sẹ́yìn wọ́n máa ṣe fìdí ó wọ́n máa lọ bá wọn fúnra wọn àwọn iná dẹ̀ máa mọ̀ pé wọ́n rí fà ẹni tó bá ti ń wá fà kẹ̀dẹ̀dẹ̀ ó ń wá òfò ni tó bá dẹ̀ ti jẹ̀fà tí tí ó máa fà pọ̀ ẹ̀yá ni ṣó ti yé ó ní àwọn mẹ́ta kan wọn ò tí kò tí ì rìtáyà wọ́n ní wọ́n dárúkọ ẹnìyẹn wọ́n ló jádùn ní lára wọn ó ní stature pẹ̀lẹ́bẹ̀ báyìí wọ́n tún dárúkọ ìkan náà ó ní sáṣọ pẹ̀lẹ́bẹ̀ wọ́n nìyẹn tún jẹ́ bí ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ó ti ṣe wọ́n ṣàdárúkọ dárúkọ dárúkọ ìwà gbogbo àyẹn bọ̀dá ń jẹṣẹ́ wọn ìyẹn k ó tún máa ní ẹni yẹn máa ń proud ní ẹ ó ti ra lé sí chevron ṣé mo mọ ẹyin báwo mo ṣe mọ̀ pé ọlọ́run tó o bá kọ̀ a máa bá yí ẹ má gbàgbé ńgbà yẹn náà wọ́n organize pé torí MC ikú tó bá ń pojú bàyàn torí ẹ̀ ìwọ sáré à ikú burúkú ló máa kú kì í ṣe pé ikú burúkú torí ritualist tó tó ẹ olóòsínwó èèyàn apàyàn tó tó ẹ kò tí ì sí mi ò torí pé ilé ẹ mo gbé mi ìgbé ilé àwọn tó kù yẹn mo rẹ́ǹtì lé ilé ẹ sọ mo pé ìwẹ̀ ìkẹlà MC olóṣì gidi of the highest order so anyway ṣá wọ́n máa ń complain pé Wàsíù ẹ mọ̀ pé mo ti sọ́rí pé ìyẹn máa ń ṣòwò gbogbo nǹkan tó ní just like BMC ṣe ti wọ́n flaunt tí wọ́n bá ti ní àwọn ló máa bẹ obìnrin yẹn náà pé lọ bá o ìtàn dẹ́sẹ̀ pé kó wá ṣe ẹ níbi àwọn ló bẹ̀rẹ̀ sí ẹ o ìwọ máa ń rè pé òun ń ṣe dáadáa òun náà ni wọ́n máa fi mú ẹ ìwà ẹ tó ló mọ̀ ọ́n wù yẹn òun náà máa fi dẹ okùn fún ẹ ìbá ìjẹ́ dáadáa ni wọ́n rò pé òun ṣe lọ́kàn ẹ òun náà máa padà fi bú ẹ pé ọ̀dẹ̀ ni ẹ bọ̀dá ọ̀dẹ̀ ṣùgọ́mù dàdá ń didí because ní ìjọba wọn wọn ò fẹ́ kẹ́nibọ̀dì nígbà tẹ́mi máa ń fún Bísọ́lá lówó tí n bá fún nígbà yẹn torí èmi tí n bá fẹ́ fún yàn lówó tó wòyàn ò bá <laughs> nígbà yẹn tí ò bá pé twenty five kó o kò déédéé rí yàn kó fún ten thousand mi ń ṣe twenty five upward ṣó ti yé tí n bá ti fún lówó twenty five every three three day máa fẹ́ fún because mo mọ̀ pé mo ná jù bẹ́ẹ̀ lọ every day so mo dẹ̀ kó lọ́mọ àwọn náà ò ṣe é nẹnu fún o sáré àmà sọ fún mi gbà yẹn pé à wọ́n tó two two thousand làwọn tá à ń bá wọn sùn fún wọn wọ́n ṣe fẹ́ máa ṣe owó sọ́wọ́ mi sì kí n má lówó wọ́n ṣe máa fẹ́ ṣe nìyẹn o so you die you die iṣẹ́ iṣẹ́ burúkú ni wọ́n lò ṣàmì pé kókó bísọ́lá yẹn bó ṣe gbẹ tán nínú ilé ṣàmì pé ilé kókó sáyà ló ń gbé ilé kókó sáyà ló ń gbé up to today anyway ṣá so gbogbo iṣẹ́ yẹn wọ́n sọ pé Wàsíù Àyìndé sọ wípé ó ti ẹ̀ ọlọ́run wà máa ń bùgà gan ó máa ń gbà ẹ̀ mọ́ pé òun dẹ̀ ló lùgbòrò ó tún máa pe wàsíù ó máa ní kó kọrin òun náà bíbejì ń gbà ẹ̀ ṣe àmọ́ pé wọ́n ló bíbejì wàsíù ló lọ kọrin ní bíbejì yẹn àbí pìn bí ṣe wà mí ọlọ́run wà face to face rí gbàgbọ́n máa gba gáràjì lákọ̀ọ́kọ́ kó tó kóun náà tó jẹ ṣé àmànù kiri kan lẹ́kọ̀ọ́ yẹn wọ́n wá sẹ́pẹ̀ mọ́tò mi mélòó náà bàjẹ́ ńgbà mẹ́ta mẹ́ta àbí mélòó yes wọ́n bà mọ́tò mi jẹ́ wọ́n ba méjì jẹ́ ní chairman tó jẹ́ ṣọ́ọ̀kì mo gbé mọ́tò fún tó sanwó ní installment vice ẹ̀ náà mo gbé mọ́tò fún tó sanwó ní installment méjèèjì pátá ni wọ́n fọ́ àti ẹnìkan tó ra mọ́tò lọ́wọ́ mi náà tí mo gbé fún tó sanwó ní installment fún mi ní ẹ̀pẹ́ yẹn nígbà tó lọ́wọ́ máa ma gba ẹ̀mí tí ṣó ti yẹn báyìí kẹ́mọ̀ pé nígbà tó kọ́kọ́ jẹ́ kí nígbà yẹn so mi ò rírí báyìí ọ̀gá má rò bóyá mo rírí bó ti nígbà tí story ẹ̀ wá sí ilé kéwọ̀ ṣé mo pé mo ti sọ rí so ikú tó bá ti ń pojú gbà èèyàn ó ń pòwe fún yàn ni ìwọ tó bá rẹ́ yẹ nìkan tán fẹ́ bàjẹ́ tó wá ń dùn mọ́ ẹ pé wákàtí yẹn wo ohun tó fi ba yẹ ẹnìyẹn jọ náà wọ́n ń bọ̀ ní pàṣẹ tó fi na ìyálé ń bọ̀ lókè ni ní tí Wàsíù máa ń ṣe nìyẹn gbogbo ìyàwó torí ẹ̀ bó ṣe wà yóò máa fẹ́ ìyàwó tó máa fi kú ni àfi tó bìnrin bá lóun ò fẹ́ mọ́ obìnrin tó bá yẹ lóun ò tún fẹ́ mọ́ máa ní kọ́ lọ pa mọ́ ní kọ́ lọ pàyẹ́ kọ́ pa ògbẹ́ bí ẹ̀ ni torí obìnrin pé ó máa fi yín nọra yín ni ẹ̀ dẹ̀ máa jà kú gan lẹ́yìn tó bá tún kú tó bá lọ ni ṣó ti yẹ yín so ẹ continue continue ó ti yé yín so ìgbà tó wá ní ọjọ́ yẹn ẹ̀ṣẹ̀ tó ṣàṣẹ̀ nìyẹn ṣe ti yẹn bẹ́ẹ̀ ó máa ti ó nígbà tó tún déwájú to kọrin jọ yẹn nígbà tó wá ṣe kíní àwọn ìbejì ṣe àmọ́ pé gbogbo àwọn girlfriend ẹ̀ náà gbogbo náà wá so is angry ọjọ́ tó máa yọ ọlọ́run wà yẹn ó wálé tó bá gbogbo wọn ti wá mú Wàsíù Àyìndé ní god wọn tún máa ṣe bíi go small god ni Wàsíù Àyìndé is a small god for all this garage for even some politician in Nigeria you don't know ni Tori ẹ̀ ńgbà tẹ́mi ṣú sí àwọn bàbá wa aṣáájú yẹn kò yí àwọn èèyàn ẹnìkan ṣoṣo tó lè ba géèmù ẹ̀jẹ̀ òun náà ní aṣáájú gbogbo àwọn tó kù nàìjíríà tí wọ́n sọ pé nílẹ̀ yorùbá àbí tí wọ́n fẹ́ kó hàn lè bá wà sílvà because ó máa ma hide and see ó máa ma jẹ yóò lè máa ma fẹ́ yóò lè dọ̀bálẹ̀ fún yín níwájú yín kó lè jẹun tó pa yín lẹ́yìn bẹ́ẹ̀ ni á dọ̀bálẹ̀ a máa respect yín lójú yín kòrókòrò báyìí á dẹ̀ dẹ́yìn òun dẹ̀ ní gbogbo ogun tó ń jà yín òun dẹ̀ ló wà behind it that's it it's a kind of person like that ìjẹ̀bú ni wọ́n máa ń dọ̀bálẹ̀ fún ẹtí mi ìbújẹ̀bú wọ́n máa ń dọ̀bálẹ̀ fún ẹtí ni jẹ́nu ìjẹ̀bú náà mo ti gbọ́ ìjẹ̀bú òde mo ti gbọ́ pé eh, wọ́n mọ bí ìjẹ̀bú ṣe máa ń ṣe ni tí ìjẹ̀bú máa ń dọ̀bálẹ̀ gba etí ènìyàn wọ́n máa dọ̀bálẹ̀ gba etí ènìyàn yẹ́n ni wọ́n máa dọ̀bálẹ̀ wọ́n máa respect wọ́n dẹ̀ fọ etí ẹ̀ lójijì. so ó wá ní ọjọ́ náà òye ọlọ́run wà ló kọ́kọ́ wá lòun gbé kí ló gbé wá náà ó kówó wá ó kówó fún Wàsíù nítorí pé wọ́n fà mc wá wá ìyẹn gbé màlúù ṣàgbóríṣiríṣi kan ṣùgbọ́n yẹ̀mọ̀ pé tí mc fún aṣáájú jẹ́ kò tó owó tí ọlọ́run wà fún àti gbogbo nǹkan tó fún tí ọlọ́run wà fún ó ju tiẹ̀ lọ but nítorí pé kùnà ti lówó ó dẹ̀ ti lówó ju òun lọ that's belief Wasiu nìyẹn Wasiu don't want anybody to arise above him if you believe your cup of tea you believe it ya na your wahala you no believe her na your cup of tea wa sí mo mọ̀ pé òun wò mí àtàwọn ọmọ ẹ̀ àbí mo e ọmọ mo kọ́kọ́ ń bẹ̀ ńgbà yẹn jẹ̀bọ́ ọmọ ẹ mi yẹn mo kọ́kọ́ ni mo bá ń bẹ̀ mo ṣe fún ẹjẹ́ mi e mi lọ́rùn lé le mi O ti ṣe kàbá yìí sí a máa sọ̀rọ̀ ẹni tí Jésù máa fi padà dé àdẹ̀ ní kú o tó o bá ní kó bẹ̀yàn sí wa ń bí láti pa wá wo wọ́n máa gírí ẹ fóògùn ni orí ẹ ìtìsáyé ni gbogbo ṣùgbọ́n òun náà ló máa yé ni ẹ́ a máa gbé pé ìmọ̀ iye tá a kọ́ máa wé iye tá a kọ́ máa gbẹ̀rẹ̀ àgùdọ̀ pọ̀ máa wú bẹ́ẹ̀ lófin ayé àtijọ́ nísìnyí ọmọ ọmọ awo tó bá ṣorí burúkú tó ń pààyàn kiri ìpakúpa ni wọ́n máa ń pa <laughs> ìpadà ìpakúpa hmm, ìpakúpa ni wọ́n máa ń pa jẹ́ ògùn wọ́n máa kọ̀ pa ni nípakúpa abẹ́rẹ́ sọ̀nà níṣẹ́ ilé ìdíjọ́ tó máa wo kan bá bẹ̀rẹ̀ sí lọ pààyàn tó máa rí pé ìta pa àwọn àgbẹ̀rẹ̀ àkípa máa wo wé géèmù ti ìlú ti yí ló bá pé ìlú ti yí orin ti chẹ́ǹjì o ìlú ti yí orin ti chẹ́ǹjì o wàláì ó ti yé bẹ́yẹn hmm. so ó ṣàṣọ fún mc njẹ́ pé kó má wọrí pé òun ló máa jẹ bí ó fún wọn ní time different different time tí ò pọ̀ bí yẹn ṣe bí ọlọ́run mi bá ṣe lọ bí mc ṣe dé ó ní kó má wọrí olóòtú ebi ń ṣe gbogbo nǹkan tí mc tí ẹ lọ́run wà sọ yẹn ló padà sọ fún mc ṣó ti yé bẹ́yẹn because nígbà yẹn ó rí mc lò nígbà yẹn máa gbọ́ mc wọ́n lu MC ní gbogbo everybody lolo lò gbogbo wọn pátá gbogbo àwọn tó dẹ̀ lu MC tí wọ́n wá ń forúkọ MC ṣe ń gbà yẹn tó jẹ́ pé àwọn ẹsẹ̀ MC torí gbogbo ibi tí wọ́n bá ná MC lọ náà tí wọ́n ní wọ́n pààyàn bí kàwọn ṣe nǹkan kan bí àwọn ọmọ iṣẹ́ ló máa lọ bẹ̀ kò ń ṣe òun gan tó wá ń lo orúkọ MC tó ń lo MC yẹn ṣó ti yẹ gbogbo ibi bẹ̀yẹn pátápátá MC wá di ọ̀tá gbogbo everybody yẹn ó ti yẹ meanwhile wọ́n ń lò ní so torí gbogbo yẹn ó ń jà fún òun ló bá ṣèdè MC ló bá ṣèdè mọ́ṣùpá MC ló bá ṣèdè fóṣùpá MC ló bá ṣèdè fún gbogbo àwọn èèyàn tó ṣèdè mọ́ wọ́n ṣèdè fún òbẹ́sèrè gan wọ́n ṣèdè fún gbogbo ẹni bọ̀dọ̀ báyà ti ṣe báyìí torí pé ó dà pé tó bá ti ní kó ń ṣèdè fún yàn tí wọ́n bá ti ṣèdè ẹ̀mọ̀ kan tó ń pè ní ṣèdè kan fìgboro wọn bóyá ọlọ́run wà tó máa gbà wọn kan lẹ̀ tán ní kó ń ṣèdè fún kó ń ṣèdè fún tí wọ́n máa fi kú tó ti ẹyin mẹ́yẹn wọ́n máa ṣèdè fún ẹ ẹ mọ̀ pé kó ń lọ́ọ̀kì gbogbo ìgboro fún ẹ wọ́n gbòrò jáde fún ẹ wàá máa wò pé kí ló ń ṣẹlẹ̀ everybody máa máa kórìíra ẹ àwọn ni wọ́n ní kọ́ńsẹ̀dẹ̀ yẹn pé wọ́n máa dẹ́rù bà wọ́n máa yọ ẹ lẹ́nu wọ́n dẹ̀ máa máa yọ ẹ lẹ́nu yẹn títí wọ́n máa pèsè pọ́n gbẹ̀mí ẹ so àwọn ọlọ́run wà yẹn gba àwọn kan sílẹ̀ so bọ̀ tí ń gbà yẹn MC náà máa bó ṣe ń dẹ́rù bí Wàsíù ṣe bá ti ń ṣògùn tó ń dẹ́rù MC máa máa dẹ́rù bà wọ́n wọ́n máa gbogbo wọn aṣà máa ṣe yamayama and they use that against MC today Obi, but I continue láti máa sọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe mí anyway torí pé ẹni tó bá ti gọ̀ máa ń gbé ègò nù ti yé bẹ́yẹn ó ṣàṣẹ́dẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ yẹn lọ ó pọ̀ gan ọ̀rọ̀ yẹn gùn ó ti eyín ọ̀rọ̀ yẹn gùn wọ́n lò ó ṣèdè fún many people but ìjà tí ẹni tí wàá gbé sórí yẹn má jẹ́ ń tàn yín kí n ṣe ìjà kọ̀ọ̀kan tó jẹ́ ti tiẹ̀ ìjà majority of ìwà tí ẹni tí wàá sí wàá sọ pé mi ò bẹ́rẹ̀ mi mọ́ nígboro ẹni yóò ti kiri kan fún ẹni ti ṣe bẹ́ẹ̀ fún including màláìka màláìka yẹn ó pẹ̀lú nǹkan tí màláìka ṣe lọ fi ìyàwó ẹ̀ ṣe tutù tó sọ pé tó lọ fi tọrẹ fún <laughs> kó ba ilé máa rìn díẹ̀díẹ̀ fún kí lorúkọ ẹ̀ fún àmì mc yẹn ìyẹn ṣíndodo màláìka gbogbo wọn àwọn tó ṣèdè fún torí gbogbo yẹn àwọn yẹn máa pé àwọn ọmọ yẹn fẹ́ jàǹgbá ìgbà kí ló dé pàgbà sí kò mọ máa dáyé àwọn láàmú ó kò mọ máa ba gbogbo wọn jẹ́ kò mọ máa dènà mọ́ ó kò mọ máa ó máa gba nǹkan gbogbo ibi tó bá lọ ó máa fẹ́ gba everywhere ni kò fẹ́ kẹ́nìbọ̀dì rí mú mi so people want to jaraburabu so we now use mc because ọlọ́run wà ò nílé kò ṣeé lò ọlọ́run wà ó gba àwọn èèyàn tí wà tí ó bá dè lára wọn ni eh, kí lorúkọ bọ̀dá ìmọ̀ràn ti ń sìn ọmọ èkó yìí ọmọ èkó yìí original ọmọ èkó tí àbúrò wọn tó wá kó sábẹ́ tírélà tó ń ṣe tíátà yìí ó wà lọ́dọ̀ ẹni bá morúkọ wọn wọ́n lè tẹ ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù abẹ́ platform wa yìí abẹ́ ta ibi tá a ti ń gbọmọ làárẹ̀ ṣé gbogbo ibi tẹ́ lọ ń gbọmọ panẹ̀ agbọmọpàṣọ dẹ̀ sábọ̀dọ̀ ẹ̀fẹ̀ náà ó máa gbà yín pa ni aya assassin ni wọ́n <laughs> wọ́n máa gbà yín pa physically and spiritually àwa ń gbọmọ là ń bí ni o bá àti ẹ̀jẹ̀ ewé bá àjẹgbò ewé tá ń já <laughs> ewé ọlọ́run ni àdúrà ni àti ọ̀rọ̀ òtítọ́ òun náà ni ewé tí a máa já fún àwọn èèyàn òótọ́ dẹ̀ ní tá a bá ti sọ tá a bá sọ̀rọ̀ tá a bá fi ẹnu wa gébì fún yín àwọn òtí ẹ̀ ń jẹ̀bi à ń jẹ̀bi o ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ fún yín ẹ gbọ́ o anyway ó ṣàsọ nígbà yẹn pé ẹni tán bá ti ní kán dè ọlọ́run wà máa tu gbogbo àwọn ẹjọ́ tó máa ń pamọ́ bàbá wa ń gbà yẹn ó ní mo ṣe jókòó ti ọ̀rọ̀ bàbá wa ń gbà àwọn èèyàn máa sọ pé eh you don't know anything you too that you are telling me I don't know many things you too don't know many things because they want you to cover they want to cover something away from you and pointing finger into some people that even don't know some things but the people who listen to me tó mọ nǹkan tí mo sọ they know ó ti yẹ yín ẹ ẹ yòó wọ́n ṣe lo anyway ṣá ọ̀rọ̀ ọjọ́ mc là ń sọ lọ́wọ́ ó wá lo eh, mc ó promise ẹ̀ pò ń lẹ́yìn ó máa ṣe ń gbà yẹn ó tún sọ fún pé tó bá ti wá báyìí àwọn nìkan wò bàtà òun iye báyìí ló ń rà màórì ni nìkan ni nìkan yẹn yẹn ọlọ́run wà o wàsíù no like am kú wàsíù sọ pé ń gbọ́ báyẹn kẹ̀dẹ̀ ara ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìyá náà ni ó sick for some time wà wípé ìwọ ti ga kóhun tó dé gbogbo àti òun ò sick yẹn ìwọ tún ti ní ga sí àbí bàbá màórì ẹ wo góòlù ẹ ọrùn ẹ á gùn báyìí wàsíù lè tì ẹ bàjẹ́ ó ṣàgbà bẹ̀yìn gbé fẹ́ mc mc mm. anyway now bí mo ṣe mọ ọjọ́ tí mo wá kí n ṣe máa mọ mc ọjọ́ ṣe mọ̀ pé tó bá ti wá sí jẹ̀bọ́dé bẹ́ẹ̀ nítorí pé wàsíù ti gbé mi sọ́wọ́ àwọn efele pé wọ́n máa gbé mi kiri ọmọ tó ń gbé lọ́dọ̀ mi efele ti wá ọmọ ọmọ ọ̀dọ̀ mi kan báyìí wọ́n rán sí mi náà ni mi ò ní mọ̀ pé tó bá rán àrùn sí àtàṣà sí sí ò ní mọ̀ pé wọ́n rán ni ó ti gbé sí ó ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ ọmọ yẹn ó wá lọ patí ń jọkọ̀ ó lóun fẹ́ lọ patí ó ní ọmọ yẹn máa tẹ̀lé òun lọ wọ́n pọ̀ mọ́ náà ní tó sí ọmọ Ondo township ní mi ìmọ̀ rí oṣooṣì náà ló ti yé mọ́ mi òun ìmọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí mi ní àwọn ọmọ alájà àlè àpò ó ṣàwà lọ patí níjọ́ náà lọ́hùn nígbà tó bá dẹ̀ wá dá wá ní alájà ló máa ń pè mí iṣẹ́ alájà alájà ló ní gbogbo èèyàn wá ń bú ọmọ yẹn pé à ọmọ yẹn fine wá ní pé wọ́n wá ń pọ̀ ọmọ yẹn pé à ṣé ò lè gbé igi olóṣó lọ ṣé ìṣòro olóṣó làwọn máa ń gbé ẹ máa gbọ́ o wọ́n ṣe wá ń bú efele níjẹ́ pé ó oh, gbogbo àwọn pé gbogbo àwọn yẹn pé olóṣó làwọn máa ń gbé ó ní kì í ṣe olóṣó o ọmọ ìyàwó ló bá ń fi mí bó ṣe ní oníṣẹ́ ìyàwó kéwọ̀ ọ̀nà ẹ̀jọ́ o àwọn olè ló máa mẹsẹ̀ èmi olè ọlọ́ọ̀má jẹ́ ó lè máa sọ pé àwọn ìyàwó òun ẹ̀wọ̀n pupa wọn wá láti ilé kan gódìgà ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ìyàwó ẹ̀ tó bá bò ó fún àwọn iṣẹ́ burúkú tó ń ṣe yẹn kò sí ìyàwó tó lè jáde tó lè sọ nǹkan tèmi ń sọ yìí ó ti yẹ yín mẹ́rin torí pé gbogbo wọn <laughs> partner in crime ni majority of them okay so wọn ò lè rí ní partner in crime tó o bá ti ní dignity tọ́wọ́ ẹ̀ ò bá ti mú o lè fẹ́ mi ó ti yé bẹ́ẹ̀ torí mi ò kì í ṣe olè mi lẹ̀ ń pààyàn mi lẹ̀ ń pààyàn sáyé mi ń pààyàn sọ́ọ̀ mi lẹ̀ ń pa sáyé òótọ́ ọ̀rọ̀ la kàn máa ń sọ ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn burúkú ọ̀rọ̀ yẹn náà wọ́n máa hàn tiẹ̀. so ó bá ní pé bá pè mí ó lóun kàn fẹ́ fi pọ́n ẹni yẹn ló bá bọ́ sí ìwọ̀n bá ní alájà kí n jọ pé òun ní àwọn ọ̀rẹ́ òun wà ní ibi bẹ̀yẹn ṣé mo pọ́dẹ̀ ti gbé wa lọ sóṣòdì ní ọjọ́ kan tí Wàsíù ní pé kán lọ kó àwọn kan lóṣòdì ó kàn fẹ́ mi lọ ó fẹ́ lọ há mi sọ́wọ́ gbogbo wọn sódà gbogbo iṣẹ́ tó ní kán máa ṣe yẹn mí mọ̀ pé torí pé ó béèrè lọ́jọ́ ẹ̀ pé aláàjì ó ní kẹ́mi promote òun náà ní kí n promote ó ṣáà ó ṣáà feel offended ṣáà nípa ọ̀rọ̀ bọ̀bọ̀ tán pè ní màláìka yẹn ló ti yé mẹ́ because ó ti dé ó wà wípé ta ló tu ta nìyá láyà tèmi kò dẹ̀ mọ́ pé mi kọ́ ọlọ́run kan ni bóyá òun náà gbàdúrà bóyá ọlọ́run àdúrà ìyá ẹ̀ kan tó fẹ́ gbà àdí pé ọlọ́run kan sọ pé aláàjì àǹdé àṣírí yín máa túbọ̀ tẹ̀ jẹ́ pé wọn ò ní ṣe nǹkan kan sí ṣùgbọ́n ọlọ́run ń ṣe nǹkan kan sí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí náà ó ṣàwà sọ fún mi alájà mo níyẹ ẹ jẹ wá bá mi gbé tó sìn ẹ pé mo ní kí ló dé ìṣẹ́fọ́ ló gbẹ́gbẹ́ mi òun rìn lálẹ́ mi òun jáde torí ó ti tó bí ọwọ́ eight ó ní náà pé àwọn ọ̀rẹ́ òun wà ń bẹ̀yẹn kọ̀ọ̀kan bẹ̀yẹn bí mo ṣe bí mo ṣe dé báyìí tí mo park mọ́tò tí mo wá fẹ́ gbé ọmọ yẹn ó láwọn wà ní ibì kan pé àwọn ọ̀rẹ́ òun wà ń bẹ̀ pé wọ́n dẹ̀ ti ń bu kán má lọ máa fojú burúkú wo ọmọ yẹn mi pọ́n ọmọ yẹn lé ìmọ̀ ìyá ẹ̀rí mi ìmọ̀ bàbá ẹ̀rí ọmọ aṣẹ́wó lọmọ yẹn náà ọmọ burúkú ló máa jẹ́ àdé ẹ̀ àṣẹ àwọn wàsíù yẹn wọ́n wà náà àwọn tó rán ọmọ yẹn náà sí mi <laughs> so mo wá bá gbé bí ṣe ń bọ́lẹ̀ báyìí ó kàn wá bá mi ni ó wá sọ fún àwọn gbogbo wọn àtẹ̀mísà àti gbogbo wọn ẹnìkan nínú wọn ló ń ṣe lọ́ǹṣì gbà ẹ̀ ìkan nínú àwọn ọmọ onítìátà yìí ó ń ṣe lọ́ǹṣì jẹ́ bóde wa mc náà ló lọ ṣe lọ́ǹṣì yẹn fún wọn máa tì í sí lọ́rùn a lọ ṣe so ó ní bí mo ṣe ń bọ́lẹ̀ báyìí ó kàn sọ bá mi pé mi mo dé yẹn ó wá ní à kí n jọ kí n báwọn sọ fún wọn pé ọmọ mi ni kọ́ máa fojú burúkú wò pé wọ́n sọ pé olólóṣó ni mi ìlẹ̀ mọ́mọ́ yẹn náà rí o mi ṣe sọ pé ọmọ mi ni wọ́n wá ní à ní àṣẹwọ́ ti sọ̀rọ̀ wàsíù náà ni wọ́n kàn máa pọ́n ilé nípò òṣì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí fi orúkọ wàsíù pọ́n mi lé ìyàwó nǹkan gidigan ní gbogbo wọn tán jókòó báyìí òun kàn jókòó tó ń wò ní kò sọ a mc first day ti máa rí yẹn kò bá mi sọ̀rọ̀ but ibi tó ti wá bá mi sọ̀rọ̀ gbogbo wọn tó wá kù yẹn bó ṣe di ní nígbà tí mo lọ gbọmọ yẹn wá ní pé táwọn bá dẹ̀ sí tó àwọn máa wá àwọn máa mọlé mi pé kí n má wọ́rì kíríkan kíríkan ọmọ aláàjì làwọn gbogbo àwọn kíríkan kíríkan wọ́n fẹ́ fi sísẹ̀mù náà ṣẹ́mu wọ́n máa ṣe bí ọ̀rẹ́ wọ́n ti tà mí fún ti tara wọn fún wọn ò kì í ṣe mi o láti dí pẹ̀lú mi. so ní ọjọ́ yẹn lọ́hùn gbogbo wọn tó jọ tí MC Zaria tó fi hàn lórí kíní yẹn bí àwọn mélòó kan ni mo mọ̀ nínú wọn ṣe ti yẹ mẹ́ẹ̀ tán wá níjọ́ yẹn tán ìwà lórí ìjókòó so mo wá gbé ọmọ yẹn àwa lọ kò pẹ́ o sọ́jọ́ yẹn ni wọ́n tún wá padà wá síjẹ̀bú òde mo wá gbé ọmọ yẹn níbẹ̀ níjọ́ náà mo wá gbé lọ lé ó wá di tó bá ti wá fẹ́ ṣe patí wọ́n wá pè mí ìyẹn ni wọ́n ṣe pè mí sí sígbà tí sáré àtúnṣọ pé ńlọ òun kú wọn tí èèyàn ò bá kú wọn pa sódà wọn lè rí patí ṣe ẹ lọ wò wọ́n dáadáa ẹ lọ wo gbogbo àwọn ohun oní celebrate yẹn àwọn èèyàn tó ń kú yẹn tá a bá sọ pé wọ́n pa wọ́n rò pé wọ́n purọ́ ni àwọn ohun tó ń kọ́ ni wọ́n máa pa wọ́n kọ́ balẹ̀ tó wọ́n bá rí nǹkan kan ṣe wọ́n á pa èèyàn kan lè rí patí yẹn ṣe. wọ́n ní màmá kúdíkú bóyá the following week <laughs> wọ́n tó wá jẹ̀ bóde nọ́mbà invite mi n bá rò pé lóríire ni wọ́n n bá lọ níbẹ̀ níjọ́ náà lọ́hùn so ti eyín mẹ́yẹn torí pé gàjí gbogbo wọn àti ńgbà tí wàá ti sọ pé kó máa gbé mi jáde tí mi lẹ̀ polówó kú ni àwọn pípù yìí mo bá lọ patí ìyẹn ti Zaria bó ṣe ṣe tán ní Kudi náà mo wá fún ìyá Kudi àti mo wá fún mo ṣe kọwọ́ sápò mo fún Kudi èló mo fún oúnjẹ yẹn mo ṣàrí pé mo mú pásò odidi owó kan mo pín sí méjì mo fún Kudi mo fún ìyá ẹ̀ bí kan Zaria ṣe gbà lọ́wọ́ méjèèjì tó pín sí méjì wá wá pé owó yẹn sí méjì méjì Zaria máa ń ṣe kinní yẹn tó bá fẹ́ tó bá rí pé o fẹ́ elevate èèyàn ó máa jẹ́ ẹni yẹn wálé á sọ fún ẹ pé iye báyìí làwọn máa ń fún ọ like tó bá ṣe oògùn yẹn pé límìtì báyìí ni o ẹni yóò gbúdọ̀ rí owó láti dìde bìkọ́ tó bá dìde ó dẹ̀ pa àwọn máa ṣubú tó ti yẹn mẹ́ẹ̀ ó gba owó yẹn tí mo fún ìyá ìyàwó ẹ̀ àti tí mo fún ìyàwó ẹ̀ kúdí yẹn ó dẹ̀ pín owó yẹn sí méjì méjì èmi mo ní ní páṣọ owó kan mi ò mọ̀ bọ̀ mo mọ̀ pé kì í ṣe twenty twenty naira bóyá fifty fifty bóyá fifty thousand ni bóyá hundred thousand mo ṣáà mú páṣọ owó kan mo pín sí méjì mo fún ìyàwó ẹ̀ ní kan mo fún ìyá ẹ̀ ní half of it ó gbà lọ́wọ́ wọn ó pín sí méjì padà ìyẹn sáríà nígbà tó dẹ̀ ṣe tán ló wá nígbà tí mo wá fẹ́ máa lọ lẹ́ni ẹ gbogbo wọn dìde àwọn ṣàmùpọ̀ máa ń jọ rìn ni ẹ àwọn máa wá kí mi nílé àwọn máa dúpẹ́ ṣé gan ni kíríkọ kìrìkan nígbà tẹ́mi délé ṣé mo pé wọn ò sọ fún mi èmi ò mọ̀ bóyá wọ́n ń bọ̀ ní ọjọ́ yẹn bóyá èmi náà bóyá tí wọ́n bá wá wọ́n kàn máa sọ pé thank you for that day ẹtí ọ̀nìṣà lẹ́ǹkan náà mo wà nínú ilé ẹ̀mọ̀ mo ti wẹ̀ mo ti rest mo tẹ̀ sí fẹ́ máa sùn mo wà lórí fóònù mi generator mi dẹ̀ ń dún mi ò gbọ́ anything géètì ilé wa kẹ̀dẹ̀rẹ́ first gate second gate ó jìnnà gan lẹ́ẹ̀kan náà ni mo kàn kò ṣàpẹ́ mo ṣáà ń gbọ́ pé mo ṣáà gbádùgbò tẹ mo ń pariwo ládùúgbò bọ̀ ti pé àwọn ọgbọ́mọpọ́mọ náà máa ń wà nílùú amrọ̀bà náà mo ṣáà ń tẹ́tí mi ṣáà ń gbọ́ tí ẹni yẹn ń pariwo ẹ ó máa kó ní ẹ̀hún kìnnìkan kìnnìkan ẹ̀sán sísá mo wò bá ah, ṣé wọ́n wá pè mí ni àbí mo jáde torí pé mi ò kàn ń dédé jáde bẹ́ẹ̀ yẹn lẹ́sẹ̀ àṣà wọn ṣáà ń gbé ó máa kó nínú ilé ní onílé mi ló wá ń sọ̀rọ̀ ìyẹn bàbá onílé mi yẹn àṣọjọ́ yẹn gọgọ tó ń wá yẹn àṣọjọ́ yẹn wọ́n mọ̀ọ́mọ̀ fi òkú yẹn náà sí ọjọ́ yẹn ni òkú tó ń wá ṣe yẹn wọ́n ti gbọ́ pé bàbá yẹn náà lọ gba oyè ní Abẹ́òkúta general secretary of federal road kìnnìkan kìnnìkan ni bàbá yẹn lọ gbà èmi ò mọ o ńgbà tọrọ yẹn di wàhálà ni o àṣẹ wọn ti bẹ Koko Zaria àbí Koko Zaria bóyá kò lè jẹ MC bí àwọn Wàsíù Àyìndé yẹn ni ló máa bẹ̀ because ní gbogbo àti mo ń gbélé bàbá yẹn a ti máa fíìlì pé àbí ṣé ó ń fẹ́ bàbá yẹn àbí bàbá yẹn lè máa fẹ́ torí bóun ṣe máa ṣe nìyẹn kò dẹ̀ mọ́ pé àwa bá ṣe wà I'm a woman of dignity and decency so wọ́n ti bẹ Koko Zaria sí bàbá àgbà mi yan yẹn tó ló lọ gboyè lọ́jọ́ yẹn èmi ò mọ̀ lẹ́ẹ̀kan náà a kàn gbọ́ pé mo jẹ́ pé ariwo ni wọ́n bá sọ pé ẹ̀ wọ́n wú gate mo wọn máa òun lẹ́yìn ní nìkan kìnìkan àṣẹ ẹ̀ sáríà nígbà wọn ò sọ fún mi pé wọ́n ń bọ̀ nílé mi o wọn ò pè mí lórí fóònù o pé àbọ̀ àwà lọ́nà wà ń bọ̀ o wọn pè mí o àbí pé wọ́n mọ nọ́mbà mi o wọn ò mọ lẹ́mí gangan o ṣùgbọ́n efele àbúrò efele àbí efele ni wọ́n ló mú wọn débẹ̀ torí gbogbo wọn gbà mí tán bá ń já wọn jà wọ́n máa bẹ ẹnìkan wọ́n lè lọ bẹ tòkè ọ̀hún kó wá bẹ ẹjà bó ṣe máa ń ṣe lórí fèsì tó máa da gbogbo yín pọ̀ wọ́n máa ní kó máa hate ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀. wọ́n wá wá sádùúgbò mọ́tò tí wọ́n lò ń gbà yẹn gbogbo wọn white white ni gbogbo mọ́tò tí wọ́n gbé white white náà ni gbogbo wọn wọ̀ àwọn tí mo sáré àdẹ̀ ló head wọn wá bọ̀gbà tó máa débẹ̀ yẹn ní ọjọ́ yẹn orúkọ MC ló dá wàláì átàsẹ̀ ó ti tó bí one hour tó ti ní wàhálà ti ń ṣẹlẹ̀ níta tó pé wọ́n ní wọ́n wú gate ẹ máa gbọ́ o èèyàn ń bọ̀ ó ló fẹ́ wá kí ẹnìkan mí ìmọ̀ wọn rí o kì í ṣe pé bóyá wọ́n ní personal tí nǹkan tó click bọ́n báyìí tẹ́ pé ẹ máa sọ pé àlejò mi ṣùgbọ́n wọ́n máa dáràn sí ẹ ládùúgbò tẹ́ pé òru ló máa fi kúrò nílùú yẹn but orí mi wọ́n gbàgbé pé orí mi le gan èmi jẹ́ ọmọ ọlọ́run ṣó ti eyín mẹ́yẹn wọ́n ṣe máa ń ṣe nìyẹn nípa tí mo wá jáde tó ń ṣàwọn pè mí pé má kó inú ilé ilé mi ní kíni wọ́n ní àwọn ìwọ́n náà sọ pé mi náà wà bọ̀ mọ́lé mi wọ́n sọ fún mi bọ̀ tèmi kàn kúlẹ̀ sínú òjò pé ah. wọ́n ní bàbá yẹn nígbà táwọn tí wọ́n dàdúgbò ṣe àwọn tẹ̀sí rò pé àwọn amúrọ̀ bàbá òun kidnapper nítorí mọ́tò wọn yẹn wọ́n tò sẹ́yìn báyìí ni white white bí mọ́tò márùn-ún white white gbogbo wọn dẹ̀ bọ́dọ̀ ọkùnrin ọkùnrin márùn kọ o ó dà pé mọ́tò yẹn about four three four no dúró ná mọ́tò golden fs mọ́tò saria mọ́tò kìíní kan about three cars àwọn ṣàkúnú ẹ̀ ṣe tó ń sàn ó ti yẹ yín wọ́n wá gbé mọ́tò yẹn wọ́n ní wọ́n ṣe déwájú ilé ìgéètì wa ṣe mọ̀ pé ilé tí bàbá yẹn náà ń gbé ẹ̀gbẹ́ mi báyìí ni ilé yẹn ó kọjá jastic house náà nílé máa yẹn ibi tí mo tún wà yẹn is about two flats two flat like this two flat like this so building nínú compound méjì yẹn we have about ó ṣàpọ̀ ṣètìlẹ́yìn mẹ́rin so ilé máa ilé máa kọ́kọ́ kàn ẹnu ọ̀nà lé ẹ̀ ló ṣe gate yẹn sí pé you cannot cross to another place wá ti di time bye bye ibẹ̀ làwọn vigilante máa ń wà wọ́n dé o wọ́n rí gate lẹ́nu ọ̀nà kì í ṣe nínú ilé o ní street yẹn pé wọ́n ṣe gate síbẹ̀ yẹn vigilante dẹ̀ wà ń instead of kí wọ́n hàn àbí kí wọ́n pe vigilante wọ́n kàn débẹ̀ ni wọ́n ò ṣí gbùgbùgbù wọ́n bẹ̀rẹ̀ sí ń gbẹ́ ilẹ̀ wọ́n wá ń wú gate wọ́n wú gate wọ́n fẹ́ show fún wọn pé kẹ́nìkan kàn yìnbọn níbẹ̀ yẹn kán wá lọ attack bàbá àgbà mi yàn tó wọ́n ti mọ̀ pé bàbá àgbà mi yàn o tó bá ti rí àwọn vigilante àmì àwọn kan tó strange bẹ́ẹ̀ yẹn òun náà ní ṣakabùlà ìbọn a fẹ́ yìnbọn sókè wọn kò gbébọn fún máa yẹn máa yẹn ni sáré àfẹ́ wa pa pẹ̀lú àwọn group ẹ̀ ọ́ sáré àtò ń sọ̀rọ̀ yẹn máa nàgbà mi yan yẹn ẹ lọ bèrè mi bóyá àgbà mi yan wà láyé àbó ti kú but ẹ lọ bèrè bóyá ọ̀rọ̀ tí mo sọ bóyá irọ́ mo pa toró sọ ní ọjọ́ yẹn pé tó bá jẹ́ pé òyìnbọn ọwọ́ yẹn pé àwọn kan máa gbé ìbọn fún pé nígbà tó ń fọwọ́ ó ló wá tó bá ti rí sáyà máa ló takú láyà ṣẹ́rọ̀ mo pa àbóòtọ́ ṣẹ́rọ̀ ni torí ẹ ọmọ mi wà ń jẹ́ bòde ńkọ́kọ́ gbúdọ̀ ṣe sáyà ayé yín máa bàjẹ́ nẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ. nígbà tó ń ṣàmì inú òjò báyìí òjò wá rọ̀ ní ọjọ́ mo wá kúnlẹ̀ kò pẹ́ lòjò yẹn rọ̀ ọlọ́run ló ní wọn ò pa mí sẹ̀ òjò burúkú rẹ̀ ọbẹ̀ sí rọ̀ inú òjò yẹn mo kúnlẹ̀ sí i ni bàbá yẹn náà ṣáà sọ pé ní àdúgbò òun ṣàmì pé bàbá yẹn tẹ tó jẹ́ union tó dẹ̀ pé òun náà lágbára díẹ̀ ní àǹjà ló ń bó òsì ló ṣà ń ṣe ló gbé ṣakabùlà ìbọn ìbọn tó ń rọ nílòkà yẹn làwọn dẹ̀ tí àwọn dẹ̀rẹ́ wọ́n máa ti gbé píìsù sára nínú mọ́tò wọn ìgbà tó ṣe tán ló wá ní wọ́n ṣàwà sẹ́tù wá ní ẹ̀ tá a bá ti kọ́kọ́ fẹ́ jẹ́ káwọn èèyàn súnmọ́ wa bá a ṣe máa kọ́kọ́ jojú wọn nìyẹn ìpè ló bá bẹ̀ ẹ mọ tó introduce rẹ̀ tó kàn sọ pé lóun lẹ́mc ṣé ẹ mọ̀ pé ìyẹn kẹ̀dẹ̀ yóò kàn ń gbórúkọ mc lẹ́kọ̀ọ́ ni kò mc mc ló rò pé sáré àti ti di òní ìyẹn bàbá àgbàmíyàn ẹ̀ tó ń bá ń sọ̀rọ̀ nǹkan ó máa sọ pé ọjọ́ kan mc ti bá fẹ́ pa wọ́n mọ́lérí kò ní mọ̀ pé kókó sáré àná ṣẹ́rọ̀ mo pa ṣẹ́rọ̀ mo pa nígbà tí mo wá close mọ́ tí mo wá fi mi close mọ́ tí mo wá fi mọ MC ìgbà tí mo wá wà nílé Koko Zaria tí Bísọ́lá ti wá tàn mí wá gbà mo ìwà ń jẹ̀bóde ìgbà yẹn jẹ̀bóde mo ti gbé ìgbà tó ti wá di pé iṣẹ́ yẹn ó dà pé iṣẹ́ yẹn kò ní lè ṣeé ṣe dáadáa fún wọn púpọ̀ níjẹ̀bóde bóyá wọ́n wò pé wọ́n gbúdọ̀ nà mí sẹ́kọ̀ọ́ mo wá fẹ́ sanwó olé ńgbà tó wọlé mi tán ṣé ti yẹn mẹ́yẹn mo ti wá lọ reconcile nígbà ìka májọ rẹ̀ concern mo ti wá lọ settle padà torí gbogbo àti wàhálà yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ mi àti bàbá ọmọ mi ò sí papọ̀ so mo ti àti wá reconcile mo ṣe reconcile mo wá fẹ́ sanwó lé padà nígbà tí ilé yẹn dìú wọn ò wá gbowó lé lọ́wọ́ mi bàbá àgbà mi náà wọn ní kó má gbowó lé lọ́wọ́ mi náà àwọn náà ló wà ń bẹ̀ àwọn ló máa ṣe bí ọ̀rẹ́ sí ọ̀tá wọn tó dẹ̀ jẹ́ pé ọ̀tá iṣẹ́ ọ̀tá gbọ̀ngàn náà ìfẹ́ ṣe at the end wọ́n dẹ̀ máa ṣe bí ọ̀rẹ́ sí ọ̀tá yẹn at that moment iṣẹ́ ọ̀tá náà ì máa ṣe last last iṣẹ́ ọ̀tá ọ̀rẹ́ iṣẹ́ ọ̀rẹ́ ni wọ́n máa ṣe ní bìkínì tí wọ́n máa ṣe ẹ máa rò pọ̀ ọ̀rẹ́ ni wọ́n iṣẹ́ ọ̀tá náà ìfẹ́ ṣe láyé ẹ̀ iṣẹ́ ìwọ̀n ìmáṣe last life just àbọ̀ ṣe ṣe nínú ayé ẹ̀ sínsìn ó ti yé yín mẹ́ẹ̀. bàbá yẹn lòun ò gbowó lé lọ́wọ́ mi mọ́ mo ní no problem wọ́n á ní mò ń wálé pé mi gan ò tiẹ̀ fẹ́ jẹ̀bóde mọ́ gan mo try many hours wọn ò fẹ́ fún mi wọ́n á lé mi gan ò fẹ́ ìjẹ̀bóde mọ́ wọn á ní mò ń wá ilé sí èkó lọ́sàn ọjọ́ yẹn bí ọmọ yìí ṣe pè mí ní ẹ̀ṣẹ́ mọ̀ pé ti máa ń pè mí òun náà ti wọlé láti Dubai ṣe tom sàn ó ti mọ̀ mí láti Dubai through um, ìyàwó bọ̀dé ṣe ti eyín so bó ṣe pè mí ní assist mi ah mo ní báwo ni kankan bẹ́ẹ̀ ó ṣáà bá mi sọ̀rọ̀ every time tó bá ti bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa sọ̀rọ̀ kí wọ̀ mo ní à ah, èmi ti mú fún ọ pẹ̀lú gbogbo life níyẹn ṣáà máa mi sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ mo ní ṣáà bá mi sọ̀rọ̀ nǹkan tó bá nídìí máa ní má wọrí ní tí bá ti lè ṣe máa ṣe fún ẹ ìyẹn Bísọ́lá wọ́n ní mo wálé ń jẹ́ pé mi mo tẹ̀fẹ́ lọ kẹ́rù mi ní Ìjẹ̀bú Òde pé I don't want to even live in that Ìjẹ̀bú Òde again because their trouble is just too much so ó wá ní pé òun máa bá mi mo ní ṣó lè bá mi wá agent tí ó wà ní mo wá dárúkọ àdúgbò tí mo fẹ́ fún Ìkẹjà Ọmọlé Màgódò àbí àwọn eré àkànṣá pé mi ìṣẹ̀fẹ́ close mẹ́pẹ́ àjáwọ̀n yẹn Lẹ́kì because gbogbo àdúgbò yẹn ni àdúgbò bàbá ọmọ mi so mọ ìpẹ́ bẹ́ẹ̀ mi ni so I don't want that area so I want to be far away from them ó ní àkí má wọrí pé lẹ́sẹ̀kẹsẹ̀ báyà kí n má wọrí pé ah, so kó tó lọ màá fún ẹ lówó tó máa fi run around to get those things so no problem ó lóun trust me big sis ló máa ń pè mí ìyálàyà náà ìyálàyà ìyálàyà ni o èmi tí wọ́n máa ń bù yẹn ìyálàyà ni Bísọ́lá máa ń pè mí ìyálàyà wọn. <laughs> so wọ́n á ní òkè ìgbà tí wọ́n ń ṣe pé màgódò àti ọmọlẹ̀ ó ní kí n má lọ bẹ̀ o ṣé mo ti wá ń di pọ́ńkọ̀ máa nísìn mo ti láìkẹ́ because mo máa ń fìfò obìnrin torí ẹ̀ ń sìn tó bá ní mi ò fìfò obìnrin mọ́ obìnrin náà wà demonic ọkùnrin wà demonic mo kò máa feel fún àwọn tó bá good i don't feel for bad people again because máa ṣe pé ojú obìnrin lélẹ́yìn wàá kàn lọ ràn wàá kàn lọ ṣe wrong thing wàá lọ wàá ti wẹ̀ sọ ohun kó tó mọ̀ pé àlùjọ nínú ìbẹ̀rù ló ń bá sọ̀rọ̀ ìsìyé so eh, bí mo ṣe ní màgódò kíríkọ ó ní kí n má lọ gbogbo bẹ yẹn o sista ah ló bá bẹ̀rẹ̀ sí dárúkọ fún mi eh, láìdé eh, ìbídàpọ̀ ọ̀dúpẹ́ ẹ̀mí bísí ó ṣàdárúkọ like four tó jẹ́ ibẹ̀ ní gbogbo wọn ń gbé ṣé mo dẹ̀ mọ̀ pé girlfriend ni wọ́n jẹ́ fún Wàsíù wọ́n mọ̀ máa disturb mi ni wọ́n máa ń parapọ̀ disturb mi nìkan kiri kan má lọ síbẹ̀ yẹn mo ní kò sí ní tó kàn mí ṣebí tó bá rí mi tó bá dẹ̀ rí mi pé èmi àti ọkọ mi ṣé wọ́n máa máa sọ pé mò ń bá wọn dùn kankan ni irọ́ wọn máa ń jà ní wọn ò gbọ́ níbẹ̀lẹ̀ ká wálé báyìí ó mọ ibi tó máa bá mi wálé sí ó ní àwọn ibì kan wà bí báyìí tí bá dé ilé wọn yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni mo lè mí like ilé tó standard ilé tó neat ilé tó ń ṣẹ̀ṣẹ̀ kọ́ wọ́n kọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ golden ìgbàgbé orúkọ estate yẹn golden estate mo níbo ló tún jẹ́ bẹ́ẹ̀ ó ní ní kọ̀tún àmì ní ọ̀nà ibi àdúgbò wọn yẹn mo lè mi ò mọ bíbẹ̀ yẹn ó ní àǹtí sísá tẹ́ bá ti rí ẹ máa láìkẹ́ bó ṣe máa ń sọ̀rọ̀ ní tẹ́ bá rí ẹ máa láìkẹ́ mọ̀ náà mo mọ taste yín náà. èló ni ló bá dẹ̀ débẹ̀ ó bá níye báyìí báyìí o níjọ́ yẹn lọ́hùn bá kówó fún un ó ní wọn fẹ́ gba owó two years agreement agent fee kìnnìkan fee àtowó two years ń bá lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ pé mo ní o dẹ̀ ti rí ibi tí mo ti gọ̀ níjọ́ yẹn ló yẹ kí n sọ pé kó kọ́kọ́ ìyá kí n bẹ́ àwọn tó nílé sọ̀rọ̀ but èmi ti trust ẹ̀ pé obìnrin ni mo dẹ̀ ti ń ṣe dáadáa fún mo ti ń rẹ̀ lẹ́kún mo ti ń gbàdúrà fún mo ti mo ń ṣe dáadáa fún mo fún mo tún fúlàdúrà màá tún máa encourage ẹ̀ anytime ló lè pè mí tó bá pè mí lóòrùn South Africa má dáa lóhùn mo ti change mind bàbá ọmọ mi gan láti máa bá a sọ̀rọ̀ because ìyẹn máa ń bẹ̀rù àwọn celebrate náà ẹ̀ tán sáà mi mi dá òtí ẹ̀ mọ́ mo send owó yẹn sí after some time mo kọ̀ rí pé mo send owó sí ẹgbà ọlẹ́ máa wálé sista nìkan kìnìkan nígbàdá ó ṣàmójútó pé wọ́n postpone nígbà tó dẹ̀ yá after some time ẹ ìgbà tó máa kó yẹn débẹ̀ ibi tó ń fi wọ̀n yẹn wọ́n wà ní wọ́n ti gbà wọ́n ti gbà ah ó dé mo feel disappointed pé ah, kí ló dé jẹ́ pé ìgbà tí mo wá kówó fún ló wá sọ pé wọ́n ti gbà no problem ó ní bàbá no problem pé òun máa bá mi ànádà òun wà ní kìnìkan kìnìkan òun ti bá mi ẹ̀tì irin kìnìkan ló bá dárúkọ pé ilé Koko Zaria mo ní ilé Koko Zaria ṣé ẹ mọ̀ pé mo ti rí Koko Zaria ń tú tó pa nínú ilé níjọ́ tó wá síbẹ̀ tó lò fẹ́ pa àgbámíyan mo nílé Koko Zaria àbí kí ló sọ mi ìfẹ́ ilé Koko Zaria o mi ìfẹ́ ilé Koko Zaria o ó ní sìsà ẹ̀ ń gbé Nàìjíríà náà ẹ̀dẹ̀ lọ́kọ ẹ márì tẹ bá wá ṣèbí few days náà lẹ máa ń lò tẹ máa fi padà òun kò kò ń wálé ẹ tí ẹ lè rí ó lè má rí yín níkan kìnì kan èmi mọ̀ pé wọ́n tàn mí bọ́ ṣe fà mí wá sísẹ̀mù wá sí àárín wọn nìyẹn olóburúkú ni wọ́n o <laughs> in fact normally torí èèyàn bá fẹ́ fẹ́ yàwó Bísọ́lá Badmus fún crook brain tó wà lórí ẹ̀ òun ló yẹ gbogbo òun ló yẹ kí Wàsíù fẹ́ ó ti yé Wàsíù kò wá rí ńgbà yẹn náà ni pé ah bóun ṣe jẹ́ wèrè yìí ẹ má bínú sáà pé mo pè yín wèrè wèrè ní sà ẹ má bínú ẹ má bínú ṣe ti yẹ yín mo ti ní ilé purọ́ fún yín ẹ má bínú sáà ẹ má bínú ẹjọ́ mi ìmọ̀ kan tí mo lè pè yín àdá dísí mọ̀ ẹ má bínú ẹ má bínú tó bá bí yín nú. Hmm. ó yẹ kó bísọ́lá ló yẹ kó torí ah, ojú wọn ò ṣe jọ́ọ̀jì o èèyàn dúdú pupa kọ́ ni o bàbá òsínmi gidi oṣù lòun náà lòun ti ṣe tán àwọn drop out tó máa pera wọn ní graduate wọ́n ṣàwọ̀ ọmọ wá sí bí mi ṣe wá síbẹ̀ mọ́ ni à ó wá encourage mi ó ní kí n má worry gbogbo nǹkan tó máa mo ní oṣù òní yẹn oṣù òní yẹn àṣẹ wọn ń plan ẹ̀ ni àṣẹ wọn jọ ń plan ẹ̀ ni mo á ní òkè ọjọ́ òkè o mo fẹ́ wá sí nàìjíríà o kiri kan báyìí báyìí o wọ́n máa lọ kẹ́rù kán lọ kẹ́rù níbi tí alẹ́rù níjẹ̀bóde o ló bá ní kò gbà àmì ẹni tó nílé ní òwò gbó omi kò tiẹ̀ gbó máa ń tẹ́ẹ̀mù ni a ní láti lọ kẹ́rù yẹn on time tó ti ní alẹ̀ mọ́ mi tó bá ti sanwó sí àwọn èyí tó bá ti wá kẹ́rù ó máa ní kán kó dànù sí gbòòrò kán kó dànù síta kán ṣe kíní kan because wọ́n fẹ́ kí n kúrò ní South Africa bí tí mo wà yẹn lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn kí n máa bọ̀ ní Nàìjíríà ṣé ti yé yín Wàsíù ló wà ń di ẹ̀ ó ti yé yín mẹ́yẹn so wọ́n ní no problem ó wá ní wọ́n máa tètè lọ kó ẹrù làbá tún sọ̀rọ̀ o ó ṣàbẹ ó máa owó yẹn máa fẹ́ àfẹ́ tó bíi four to five mọ kó tó gbà ká tó lọ lọ kẹrù ṣọlá ló wà lọ kó ẹrù yẹn ó wà lọ kó fún bísọ́lá bísọ́lá ló tó gbogbo léyìn nǹkan tí mo kàn rò mọ àwọn yẹn wọ́n sọ fún mi pé my spirit also tell tell me that kò sí mo ṣe báyọ̀ ṣeré tó ẹrù oúnjẹ aṣọ àti bàtà mi mo ti fọkàn sí pé i'm not going to wear any of those clothes tán kó láti ibẹ̀ yẹn lọ síbẹ̀ tó jẹ́ pé òun ló bá mi kó yẹn mi ìwọ kankan mẹ́mọ́ mi ìdẹ̀wọ́ bàtà kankan bísọ́lá náà ló gbà ló lò máa fi ṣe ọmọ máa fi kó ọmọ máa fi ṣe costume mo ní no problem wọ́n kẹ́rù bọ̀ fún bísọ́lá àti kókó sami ilé kókó sáríà àti ẹnìkan tó máa ń bá mi sọ̀rọ̀ lọ́rùn jọ ẹ̀ṣọ́ mi pé mi ò ń bá fún nǹkan tó ti ṣe níjẹ̀bóde ní ìjẹ̀bóde níjọ́ yẹn <laughs> mi ń bá sọ̀bọ̀ tó ní ìkan kí ni wọ́n pe bọ̀bọ́ yìí ohun tí mo tún send owó sí yẹn báyìí náà tí yẹn tó fẹ́ gbé mi àwọn báńkì mi ló dá padà wá ẹ ṣáà jẹ́ máa sọ̀rọ̀ mi lọ sọ̀kú oní slate wọ́n ń pààyàn gan sọ̀kú oní yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ń súnmọ́ Koko Zaria ọ̀gá ẹ̀ tó ń ta slate tó ń ta owó tó ń tarin ó dédé kú dànù ni wọ́n pààyàn wọ́n pààyàn tó bá wù ẹ̀ Zaria nàkìlà anyway ṣá mo ṣe bí mo ṣe dé ibẹ̀ nìyẹn. nígbà tí mo wá débẹ̀ mo wá ń ṣe dáadáa fún Bísọ́lá èmi bàtà bá kọ́kọ́ wá sí Nàìjíríà àti bàbá ọmọ mi lájọ dé adésílẹ kúkú ibibẹ yẹn flat yẹn flat ti sáré à ń gbé ṣé ẹ pé mi ò débẹ̀ rí Ṣọlá ló kẹrù lọ èmi wà nílùú òyìnbó tó fi lọ kẹrù ń jẹ̀bọ́dé tí wọ́n lọ síbẹ̀ Bísọ́lá ló ń do tó lé o tí mo ń sẹ̀dẹ̀ owó sí sista afẹ́ṣe léyìí sista afẹ́ṣe léyìí sista afẹ́ṣe léyìí vic six afẹ́ṣe léyìí màmá sẹ̀dẹ̀ owó sí mo ti rí àbúrò <laughs> apanimáyọ̀dà so nígbà tí mo wá ń bọ̀ àwọn àṣìbá ń sọ̀rọ̀ náà so tí bá ti bá lọ ṣe shopping tí bá ti mọ̀ lé mo lọ ṣe shopping bá ṣe ra aṣọ kan báyìí torí nígbà yẹn mo jù lọ mo the same station la ní ṣé ti yẹ yín mẹ́rin tí n bá rán twenty Bísọ́lá máa rán bíi nineteen ṣé ti yẹ yín mẹ́rin so we are not nígbà yẹn o ti yẹ yín mẹ́rin so n bá ti ra aṣọ má ra ti tiẹ̀ má ra tiẹ̀ má ra ti ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ tó ń pè ní ṣeun ṣe ti yẹn mẹ́yìn mo ra mo ṣáà ra kó pé mẹ́ta torí ó máa ní ṣeun ṣeun kiri kan á ṣáà máa gbogbo wọn bọ́ ṣe ń níṣẹ́ mo ṣáà ra nǹkan fún wọn mo ra tiẹ̀ mo ṣe shopping fún Bísọ́lá nígbà yẹn mo ní mo ná four something thousand that's about three thousand po bíi three thousand four hundred dollar ni mo fi ra nǹkan fún three thousand dollar nígbà yẹn ṣe pé owó ò tí lọ sókè ni mo fi ra nǹkan fún Bísọ́lá nìkan kò mọ èyí tí mo rà fún Malik kò rán èyí tí fún ọmọ ọ̀dọ̀ ẹ̀ kò sí mọ owó tí mo ń fún apart from that mo ra mo ní àwọn báàgì ṣe tó pé mo máa ń ta aṣọ mo máa ń ta báàgì mo máa ń ra àwọn nǹkan ṣe ti yẹn yẹn so mo ní àwọn designer bag mo kó báàgì sílẹ̀ báyìí bísọ́lá ń bèèrè lọ́mí pé sista mo kágbó ẹ̀ lọ́tọ̀ oníṣẹ́ mẹ́fẹ́ tà ní mímì ìta mo ní yọ ètò bá ti fẹ́ ń bẹ̀ bísọ́lá ó rò bóyá oògùn ló ṣiṣẹ́ mo kàn fẹ́ mèkẹ́ nígbà tó ti ṣàlàyé k1 fún mi àti gbogbo bí wọ́n ṣe bá yé ẹ̀jẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ yẹn mo fẹ́ mèkì ẹ pé kí n mèkì ẹ kínú ẹ dùn kí n help ẹ asobìnrin mo tún gbàdúrà fún gbà yín pé má wọrí mo ní mo gbàdúrà fún ẹ mo ní tí ọ̀bọ Yorùbá bẹ́ẹ̀ mo ní kò ní bí ọmọ ọkùnrin kankan kó dúró fún ọlọ́mbọ ibi tí mo gbàdúrà dé fún Bísọ́lá <laughs> anyway ó wá di ní ọjọ́ yẹn Bísọ́lá sọ́dínlẹ̀ náà ni nígbà tí Bísárì àti wá ń complain fún mi ó kò má bá mi nígbà tí àwa dé nígbà tí bàbá ọmọ mi tàjọ wá sílé wá ó kàn wọlé ló kí wọn ló invite wa social dìde ìyẹn lòun lọ ló bá bá ní à ha ọkọ ẹ wo bó ṣe ṣe ó ṣe fáìn kìnìkan kìnìkan jẹ́ kó ń fún ọkọ ẹ ní fétí àbálógun kó wá ṣeré fún jẹ́ kó ń fún ọkọ ẹ ní mojí ọláyà kó wá ṣeré fún jẹ́ kó ń fún ọkọ ẹ ní ó dárúkọ èèyàn mẹ́ta kó wá ṣeré fún ìyẹn wà wípé irú olórí burúkú wo ni ṣé mo bàbá mi wípé ah, ibo lórí ó fẹ́ ṣe dán fún ọmọ bàbá mi náà kó lè mọ ibi tó wà ní o lójú mi kòrókòró ní kí òun fún bàbá ọmọ mi ní obìnrin tó máa wá ṣeré fún that is to say they are using they are giving those girls for runs tó bá sọ̀rọ̀ sí ọmọ ní wọn respect ohun tó sọ ni ṣé mo ti change ọ̀rọ̀ mi látọ̀dún tí mo ti sọ ṣé mo ti change ẹ̀ mo wá wò náà pé àbó lórí burúkú ni má nìyí mi sọ mo wá wò pé olórí burúkú lélẹ̀ mo ní kó má dàmú lórí burúkú ni wọ́n ní gbogbo àyè náà tó ti wọlé náà látún ti bẹ̀rẹ̀ sí ni lọ́ọ́ máa wálé o pé ká tiẹ̀ kúrò mẹ́yìn ṣe ti yín mẹ́yìn. ó ti wá ń complain fún mi seriously pé Auto owó tí mo ń fún Bísọ́lá ti pọ̀ jù torí gbogbo àyẹn Bísọ́lá bíi pé òun ló máa lọ áníkọ́ lọ túnú yàrá inú fúláàtì ẹ̀ ṣe ló máa ní pọnmi síbẹ̀ kó wẹ̀ fàájá ẹ̀mẹ̀pọ̀ lájá so òun ló máa wẹ̀ fàájá kó so oúnjẹ fájá ṣe ti onísàn bí ọmọ ọ̀dọ̀ ṣá tó dẹ̀ máa fún tó bá ti dé fún ní owó kan two thousand kó dẹ̀ gbogbo àwọn ọmọ tó wà nílé yẹn pátá àti ọ̀dọ́ àti tó yùn àti under age gbogbo pátá ni Zaria ti rape tó ti máa bá sùn Zaria ẹni tó yẹ kó yìnbọn kan wọ́n yìnbọn bá ìbọn wà lọ́wọ́ ẹni tó yẹ kó pakú wà lẹ́wọ̀n ni kò sí tó ń ṣe ń gbòòrò ọlọ́run gbọ́bọ́ tí I don't know maybe anyway sha, let me let me continue. ìgbà tó di pé mo ti wá kọ̀ mi ò gbọ́ nǹkan tó ń sọ fún mi nípa Bísọ́lá Bísọ́lá wá change gbogbo aṣọ tí mo kó wá àwọn bag ó kó sórí net ó ń tà á ó kó sórí page ẹ̀kan nígbà yẹn ó ń tà á tí mo fún ni o torí mo fún bag eh, mo kó kó designer bag tó tó tó tó tó pọ̀ fún yàn bíi fifteen ó ń tà á ẹ bè lọ́wọ́ ẹ̀ tí so Level tó ti ṣe despite that torí mi ò ní kó ta báàgì mi ò ní kó ta mo kàn ní kó kó sílé kó máa lò ó kó máa fine kó máa worry you know àwọn aṣọ tí wọ́n wà nínú ilé mi tán kó wá láti jẹ̀bóde mo ní kán lọ kó dànù àbí kán lọ mi kán lọ kó mi bí mo yára ó nílò ipe òun máa kó sílé òun máa máa fi ṣe costume kéde yẹn báyìí wọn kó sínú àwọn Ghana must go Ghana must go so ó lọ máa máa fi ṣe costume no problem. àwọn bàtà bàtà mi èmi àti òwò size ó láwọn kan tó ṣà ó láwọn kan tó jẹ́ àwọn ìró àwọn bàtà expensive bàtà ó tiẹ̀ ní kan báyìí tí mo wọ̀ lọ́jọ́ tí à ń ṣe tí mo ṣe show láti fún màláìka yẹn I bought the shoe how many thousand dollar nro sí kinní kan ní bàtà yẹn but ìgbà mi ò fẹ́ wọ̀ mọ́ torí pé mi ẹ ti understand ó gbà ó kò sínú ilé ó fi hàn gé inú ilé báyìí during that time yẹn ni kinní ló ń rè nígbà yẹn bis i mean ọ̀kẹ́ owó ló ń rè ó máa ń ṣò gbogbo wardrobe ẹ̀ bàtà tó ń lò ṣó ti yé gbà ẹ̀ so òun náà wá fẹ́ ṣe igi èmi ò mọ̀ ń gbà èmi ò use mọ́ mọ́ gbogbo wọn but mo ṣáà rí i pé òun náà wá fẹ́ ṣe nǹkan náà láti ṣó wọ́dọ̀pù tiẹ̀ àti báàgì ẹ̀ àti nǹkan títí ẹ̀ ó wà lọ ṣe ṣúrag ṣe ti ẹ̀yìn náà òun náà ṣe é gbé nígbà yẹn bó ṣe wá ṣe yẹn bóyá wọ́n wá rí lórí social media ní àbáwọn ará àdúgbò àbí kankan bí Koko Zaria ṣe mad níjọ́ yẹn nìyẹn kótó oh, bó ṣe wá ń bọ̀ orí ẹ̀ ti wá gbóná bó ṣe bẹ̀rẹ̀ sí bísọ́lá nìyẹn kó lórí burúkú nìyá alájà ẹni ó ṣí èrè ní níwọ̀n kiri kan wọ́n wí pé ẹ gbà mí ṣe bó sọ pé Wàsíù ni iyì bàbá ọmọ yìí pé at least ìyàwó Wàsíù àbí wọ́n ò lè jọ á di olórí burúkú ní ẹlòmíràn ní ó máa bú ìyá láyà ẹ̀ bú bàbá ńlá bàbá ẹ̀ Bísọ́lá kò mọ̀ máa wòran ṣe ti yẹyìn àṣẹ torí pé ó bínú ó ṣe bínú torí pé ó ti bá mi sọ mi ò gbọ́ lẹ́ẹ̀kan náà mi ò kàn mọ nǹkan tó ń kàn ṣe fún Bísọ́lá kò mọ̀ pé wọ́n fẹ́ báyé òun jẹ́ wọ́n kàn yọjú sọ́dọ̀ ẹ̀ ni fúnra rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń bú mi fúnra ra Bísọ́lá lókùn dédé di ní ọjọ́ ìlú ní order from above mi ò ṣe nǹkan kan fún o bíi pé kí ṣẹ́mọ̀ tí n bá gbé ẹran sílẹ̀ tán náà fẹ́ pa ẹran yẹn tún pé mímọ́ ní o á gbé ṣàbẹ̀rẹ̀ ní wọ́n ran wọ̀ràn gbogbo àwọn tó wà lọ́dẹ̀ bó ṣe ní kọ́ máa bẹ̀rẹ̀ sí bú mi nìyẹn torí pé bí eh, Sárì àti ibèmí sọ̀rọ̀ mi ò gbọ́ òun rẹ̀ ló bẹ̀rẹ̀ sí bú mi ó fojú mi hàn màbo ṣé àwọn akọ́yẹn tó bá dẹ̀ ti ń bọ ẹ̀ ń sè òní fún lówó ẹ̀ òní fún ní nǹkan mọ́ gbogbo tí mi ò fún yẹn wá bẹ̀rẹ̀ sí ń gbà báyìí fọ́ọ̀sì bí pé kí n jáde mi ìmẹ́ni tó máa wọlé mi wọ́n máa ṣílẹ̀kùn lé mi wọ́n á yọ owó nínú ilé mi bí pé kí n tan jẹnẹrétọ̀ kan mú gbogbo iná mi kan pa kan kó gbogbo nǹkan tó le sórí ẹ̀ kó o sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ń bọ ẹ̀ yẹ ẹ mọ̀ nísìnyẹ mọ̀ pé kí n tan jẹnẹrétọ̀ sí a lè gbé kì í ṣe jẹnẹrétọ̀ tí mò ń lò ń gbà ẹ̀ kò ń ṣe kò ń ṣe ńlá yẹn bí kìíní bọ̀tẹ́ tó gbé èsì mẹ́ta ṣó ti yẹyìn mẹ́ẹ̀ tó dẹ̀ gbé iná tó gbé àrùn kan á wá lòdù gbogbo nǹkan títí ẹ̀ sí tába ti fẹ́ sùn lálẹ́ gbogbo èsì yẹn kò wá ní ṣiṣẹ́ òun á tan èsì tọ̀dọ̀ ẹ̀ ṣó lè sì ṣá ó ṣàmà tó gbogbo nǹkan nílé wọn wọn á tún gbé fíríjì sí tí bá complain wọn á ti lọ connect lórí wáyà ìwọ ti ṣe wọn á ní kọ́ lọ connect lórí roof ó ṣàwọn wà mí ń jà ókè òun kí mi mọ́ òun bú mi kí ló ń lo gbogbo mi fún gbogbo nǹkan wá di pé mo sọ fún Saria mo mo fẹ́ ṣèjì kọ́kọ́rọ́ má ṣèjì kọ́kọ́rọ́ ní yàrá o má ṣèjì kọ́kọ́rọ́ ní ilé o mo ní wọ́n wọlé ó ní ta ló fẹ́ wọlé mo ní ṣèbí ẹ̀yin lẹ ṣèjì ẹ̀yin lẹ mi ò ṣèjì kọ́kọ́rọ́ ńgbà tí mo ti dé ṣé èèyàn máa gbé nínú ilé tí mo ń sanwó tí mo sanwó wọ́n ṣàbẹ̀sí ní ṣe oríṣiríṣi fún mi mo wá ní òkè nǹkan tí mo lè ṣe ń sìn ni pé mo ní láti lọ ra wá bí n ṣe máa kọ́ ilé nísìnyí torí mo ti mọ̀ pé tí mo tún ti débí <laughs> mo ti mọ̀ pé ayé wọ́n ti wọ́n bá mi fà gidi wọ́n á bẹ̀rẹ̀ sí sọ káwọn yẹn jọ ẹni tó bá rí lẹ̀ o mo fẹ́ sáré ra o àbí ilé tí ò tí complete kan bá ti kí n sáré renovate kí n kó kúrò lé wọn because wọ́n wá gbógun tì mí bí sọ́lá àti gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n máa bú mẹ́rin bá oríṣiríṣi ń kọ́ gbà tí mo jàjàjà tó sú mi tí n bá lọ báyìí ó máa bẹ̀rẹ̀ sí bú mi sí bí sáré dẹ̀ máa débi pé màá sọ pé bí sáré tó bá bí ẹrẹ jáde màá nà ẹ̀ á dẹ̀ tilẹ̀kùn mọ́rí <laughs> gbogbo àwọn ọmọ yẹn á dẹ̀ máa bú mi láti orí báńkónì wọ́n lè máa da nǹkan sára mọ́tò mi nínú ilé anyway ó wá di níjọ́ ìmọ̀ àlọ́ bẹ̀rẹ̀ sí máa ń rí ilé ìmọ̀ sáré bẹ̀rẹ̀ sí í ṣe ibi tí mo ti wá tí mo ti mọ mc mo tí mo ti wá close mọ mc mo sọ yìí o tí mo wá di pé mo wá pe mc o ní ọjọ́ kan kó tó di pé wàhálà yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn mo ń jáde mo ń drive lọ níjọ́ kan bó ṣe jáde bó ṣe ní à alájà ẹ̀ẹ́ kí lórúkọ ẹ̀ tí bá fẹ́ lọ sẹ́kọ̀ọ́ kí máa jẹ́ kẹ́ni wà mí wọ́n rò bóyá fẹ́ ṣe help mi wọ́n pe bọ̀bọ́ náà ní apá ó wá jẹ́ ọmọọṣẹ́ lára àwọn pa ọlọ́run wà ní ó ti wá kúrò lọ́dọ̀ ọlọ́run ó ti wá sọ́dọ̀ mc just like bí sáré àṣẹ kúrò sí ìṣó lọ sọ́dọ̀ ségo èmi ò mọ̀ ń gbà yẹn lọ́wọ́ fẹ́ẹ́ náà sọ fún mi ọjọ́ ìmọ́níà mo dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ gan pé traffic máa ń wà lẹ́kọ̀ọ́ yẹn èmi mo máa rí nǹkan míì lórí motion máa sáré fẹ́ bọ́ọ̀lẹ̀ láti rà á tí n bá ń drive mi nílé ṣe n bá ní òkè ó ní máa kàn wá nǹkan kan fún mi náà no problem bá ti jẹ́ yìí n bá ń pè àṣẹ ẹ̀ wọ́n kàn fẹ́ fìyẹn náà láti máa fi mọ́nítọ̀ mi gbogbo bí ti n bá lọ àwọn nǹkan tí n bá ṣe ṣó ti yẹn ṣe mọ̀ pé ní efele ló ń ràn ní Ògùn state mo ti wá kò ní mo ti wà nílé Koko Zaria sí wọ́n ti fún mi ní apá owó ni èèyàn náà kò wọ́n sọ fún mi bí pé eléyìí fẹ́ máa bá mi ṣiṣẹ́ wọ́n kàn sọ pé kí n máa ràn níṣẹ́ yẹn àwádẹ́rẹ́ àgbàlagbà tó máa ṣe yes ma fún ẹ nìkan kìnì kan bàdá ní òkè no problem a wá lọ sí mo ti wá ń ṣe eléyẹn pàtó ti ń gbógun tì mí ẹni tó wá despite ìgbà yẹn mo wá sọ fún mo ní èmi ò ní fẹ́ lu apá ìmọ̀ apá wá bẹ̀rẹ̀ sí sọ pé sáré à olórí burúkú ni pé bí o sáré àṣe wà yẹn pé tó bá ní kó lọ pa ẹ̀mí sí kò lè gbé débẹ̀ yẹn kó tó di pé ó pa á ní kò kì nìkan ó ṣàbẹ̀ sí sọ̀rọ̀ míwàá apá gangan náà ló mú àmì mc gangan náà i mean sáré àgangan náà ló mú apá yẹn wá tó jẹ́ ọmọọṣẹ́ ọlọ́run wà òun wá fún mc ṣó ti yẹ yín mẹ́yẹn bọ̀ mọ́ máa rí pé ó máa ń sọ̀rọ̀ ẹni yẹn ó ṣe wà ní níjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí yọ mí lẹ́nu níbi sáìtì torí street kan náà ni wọ́n bẹ̀rẹ̀ sí dà mí láàmú gbogbo àwọn tí mo sanwó fún sáré àmàní kan sá lọ gbogbo bá yẹn mi ò mọ̀ pé ṣé mo gbogbo àwọn tó ń ṣẹ́ ní sáìtì ni sáré àyẹ́ńtà wọn ló máa lọ bẹ̀ toró ń kọ́ òtẹ́ẹ̀lì ẹ̀yẹn náà nígbà yẹn èmi ò ní mọ̀ tí bóyá ìgbà tèmi ò bá sí mẹ́yẹn á ti lọ bẹ̀ á bá gbogbo wọn sọ̀rọ̀ bó má ti gbowó lọ́wọ́ mi á ní kan sá lọ wọ́n wá ń dà mí láàmú gbogbo àwọn tó ń ṣẹ́ mẹ́wọ́n wá ń dà mí láàmú àti ẹnjiníà o àti gbogbo wọn o wọ́n bẹ̀rẹ̀ sí dà mí láàmú ó wá di ní ọjọ́ kan eléyìí wá tún sọ fún mi ìyẹn apá tó ń gbé mi jáde yẹn tí bá ti fẹ́ jáde mi lè má pé o kí ṣe gbojúmọ́ o ó kò lè wá ó ti wá mọ sáìdì mi ó kò lè wá bá mi tó bá ti ń bọ̀ bàmá ní kílẹ̀ wá ṣe ẹ má wá sọ́dọ̀ mi mọ́ ẹ má wá sọ́dọ̀ mi á lóun ò kì í ṣe eré èèyàn bẹ́yẹn màmá ẹjọ́ ríkọ̀kìnì kan hmm. ó tún gbéyàwó ẹ̀ wá nígbà tó ní mo bínú ìyẹn wúmà yẹn ó lóyún sínú ó tún gbé ọmọ kan lọ́wọ́ ó gbéyàwó ẹ̀ wá ó ní kí n jọ pé ọkọ òun ń ṣe eré èèyàn bẹ́yẹn pé àwa là ń hẹ̀p tó bá ti wá wá mi ò ní sọ̀rọ̀ mi ṣáà máa wò má ṣáà wò ó pọ̀ tí tó bá tọrọ nǹkan lọ́mìí tí bá ní màá fún un ó wá di níjọ́ yẹn wá ní mo ní wàhálà yín ti pọ̀ kí ló tẹ́ ẹ ń disturb mo kúrò ẹ ń dààmú mi nínú ilé kí lẹ tó ń dààmú mi gbogbo bíbà ẹ fún kí lẹ wá ń ṣe lára mi ó wá ní kí n sọ fún MC tí Koko Zaria bá ti ń yọmi lẹ́nu bẹ́ẹ̀ yẹn pé kí n bá sọ fẹ́ mi sínsìn pé wọ́n máa fún mi ní gbogbo àwọn èèyàn tí ó máa bá mi máa mọ́nítọ̀ bíbá pé wọ́n ò ní yọmi lẹ́nu mọ́ ó ní tí bá ti lọ sọ fẹ́ mi ó ní wọ́n máa wọn ò ní yọ mí lẹ́nu mọ́ kó tó di pé kó tó dìgbà yẹn mo ti rí MC ẹ mọjọ́ tí mo rí MC ọjọ́ tí yàtọ̀ sí ọjọ́ tí mo rí ń jẹ̀bú òde yẹn o but a kì í sọ̀rọ̀ we don't talk ó ti yẹ yín mẹ́yẹn wọ́n pe eléyìí ọ̀gá wọn eléyìí ẹ ká lọ mo kí everybody together ni i don't mi ò kí anybody separate me dẹ̀ gba ẹ̀ tí wọ́n ń bẹ́yẹn so ọjọ́ tí ẹ̀gbọ́n sáríà tí mo ló kú tí mo ní sáríà pa ó fi ṣe tutù ayé yẹn tọ́mọ yẹn tó ń ṣe wedding tó ní mo gbúdọ̀ wà ní tọ́nà ń ṣe lóṣòdì ọjọ́ yẹn gangan lẹ́yìn tá a ṣe patí yẹn tán tán ṣe patí yẹn tán tí mo lọ lé ni MC pè mí fúnra rẹ̀ mi ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ó kàn pè mí ni wọ́n ní who is this ó wá lóun ni alhaji kìnnìkan MC eh, kìnnìkan ó ṣàdárúkọ ẹ̀ ó wá ní Zaria ló fún un ní nọ́mbà pé kò ń dúpẹ́ lọ́wọ́ mi gbogbo bí mo ṣe pọ́n wọlé pé gbogbo nǹkan tí mo ṣe léèní làwọn rí ìyẹn ní àná ó ti wá di iṣẹ́ ọjọ́ kejì bí MC ṣe pè mí nìyẹn mo dẹ̀ ní kò stọ́pẹ́ ó tán kódà mi ń stọ̀ nọ́mbà ẹ̀ ìgbà tó wá di ní apá wá wá sọ́dọ̀ mi pé bí wọ́n ṣe ń yọ mí lẹ́nu tó gbà wọ́n bíríkìlà ń yọ mí lẹ́nu yẹn tẹ́mi ò mọ̀ pé gbogbo wọn tẹ́lẹ̀ bá lọ yọwọ́ ẹlẹ́nu wọn ní kẹ́lẹ́ ìpè ẹ̀ tẹ́lẹ̀ bá ń fún ẹ ní problem wọn ní kẹ́lẹ̀ máa solve ẹ̀ so they both working together ìyẹn wá sọ fún mi apá wá wá sọ́dọ̀ mi ó wá ní bó ṣe ń yọ mí lẹ́nu tí àì pé alájẹ́ òun ò mú nǹkan kan kiri kan kiri kan pé bọ̀t kí n pé chairman nígbà tí bá ti pé eh, mcc pé ó máa fún mi ní àwọn èèyàn wọn wọn ní ṣe gbogbo wèrè yẹn mọ́ sáré àlè máa síwìn yẹn pé bọ̀ kò lè ṣe mọ́ ẹ̀ẹ́ mú ní ẹ̀ ló bá pè wọ́n ló bá fún mi ní kó fún mi ló bá fún mi ní nọ́mbà yẹn ló bá ní ókè o nǹkan báyìí báyìí ni mo fẹ́ sọ o nǹkan tí sáré à ń ṣe fún mi rèé o gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní sáìtì mi o tó bá ti gbowó tán á ní kán má ṣiṣẹ́ mọ́ kán lọ gba kán pé owó wọ́n ṣàṣà lọ gbogbo wọn ṣàǹdà mi láàmú torí ẹ̀ owó tí mo ná sí sáìtì yẹn tẹ́lẹ̀ bá gbowó wọn sá lọ tẹ́lẹ̀ bá gbowó wọn sá lọ mo ní òkè ó dẹ̀ nìyẹn o máa fún mi ní àwọn boys mẹ́ta kan ní àdúgbò yẹn ó lọ máa fún mi ní ó lọ máa ra àwọn boys ó ní bọ̀t kí n máa fún wọn lówó tó má ti ṣe tán ó ní wọn bí èèyàn kọ̀ọ̀kan nínú wọn rè mú àṣẹ gbogbo wọn náà olóbùkún ni wọn o àṣẹ wọn kàn fẹ́ mọ̀ọ́mọ̀ tó ń plant èèyàn síbẹ̀ yẹn náà ni sìmẹ́ǹtì <laughs> má jà sọ̀rọ̀ sìmẹ́ǹtì so mo ṣáà fún wọn lówó àwọn yẹn máa ń gba èrè lọ́wọ́ mi every day me I can't remember but owó tó wù jù náà máa ń gbà lọ́wọ́ mi ní máa fún wọn ó ní tó ti yẹn bẹ́yẹn máa fún wọn tó bá ti ń lọ pé kó má disturb mọ́ o kó ṣàtì ẹ̀ kó kàn tẹ̀ lè parí ibẹ̀ yẹn gbogbo ọgbọ́n gbogbo agbára ni gbogbo wọn ta àti pàṣẹ o àtẹ̀mísí o no sáré àlò kọ́kọ́ bẹ̀rẹ̀ àti bàbá wọn tó ń sọ̀rọ̀ tó ń organize lábẹ́lẹ̀ tí ò fẹ́ kí n ṣe àṣeyọrí kankan bí mo ṣe ń sọ̀rọ̀ náà wàásù mọ̀ ń pa ẹ̀ o gbogbo nǹkan tí mo rò pé nígbò bá yẹn mi ò mọ̀ pé ó ìwà lórí ọ̀rọ̀ mi he knows about everything ṣé ti yé èmi wá ń fún wọn lówó yẹn èmi wá ń fún wọn lówó mo àwọn yẹn wá ń lọ síbẹ̀ wọ́n fún wọn lówó but wọ́n cost me a lot of things ìgbà mi báyìí wọ́n lè lọ ọ́dà wọ́n ṣàn cost me a lot of money but I pay them mi ò wá jẹ́ kí ntí mc tèmi fa tó fún wa ní access láti wá máa tọrọ mọ́tò lọ́wọ́ mi yá mọ́tò mi tọrọ nǹkan lọ́wọ́ mi yáwó lọ́wọ́ mi jẹ́ kiri bó ṣe ṣẹlẹ̀ ni mo sọ yìí o ṣe ti understand nísìn sáré à ń yọ mí lẹ́nu ó máa ní káwọn tó gbowó ní sáàjì kan sá lọ tó bá ti sá lọ ẹ apá tán ni kó máa fún mi ní kó máa tó bá ń gbé mi jáde nígbà míì tó jẹ́ pé ara ọmọọṣẹ́ wọn ni ìyẹn máa sọ pé pé ọ̀gá ọ̀gá máa help yín wọ́n máa fún yín léèyàn bí wọ́n ṣe fún mi ní àwọn boys kan nìyẹn pé kó wọ́n máa dúró síbẹ̀ kó máa máǹtì àwọn tó ń ṣiṣẹ́ ní site yẹn pé kó má bàa lè sá lọ mọ́ pọ̀ mọ́ sanwó fún wọn everyday bí àwọn náà àwọn náà ẹ máa rò pé wọ́n ṣe dáadáa fún yín wọ́n máa tì síbẹ̀ ni so iṣẹ́ ìdí bá fẹ́ lọ sẹ́kọ̀ọ́ ń gbà mí pé mo fẹ́ lọ ra nǹkan apá yẹn àtijọ́ tì mí ó máa gbé mi èmi rò pé wọ́n ń ṣe dáadáa fún mi awádé kò ní ọjọ́ kan bá ṣe fẹ́ ó ti kù díẹ̀ bá ṣe dé ìdìmọ́ta báyìí bí mc ṣe bó ṣe yàn mc ló ń pè é pé ọ̀gá ló ń pè é ọ̀gá ló ń pè é wọ́n ní òkè àbóyá ní ẹ̀fẹ́ rùn ló bá béèrè pé apá bolo wà meanwhile wọ́n is a plan work ló wá ní à mo wà ń bí nìyí alájà mo wà pẹ̀lẹ́ alájà mo gbé wọn lọ sékòó wọn wà lẹ́kọ̀ọ́ ló bá ní òun ò mọ̀ òun dẹ̀fẹ́ ní kò bá òun ṣe kankan ọgbọ́n ni o ó ní bá mi gbé fóònù fún ọ kóun kí wọn bó ṣe kí mi nìyẹn ẹ bá wa ra nǹkan bọ ló bá dé lápá máa ń bẹ̀rẹ̀ sí sọ pé aláàjì àmì ọ̀gá láìkì yín kan tó fi ń bèrè nǹkan ọ̀gá òun bèrè nǹkan báyìí rán ni o ní ọjọ́ yẹn ní ọjọ́ yẹn Mugun hmm, nítorí pé ó ti bá mi kó èèyàn síbẹ̀ yẹn tí wọ́n ń bá mi ṣọ́bẹ̀ yẹn pé kí Zaria má wàá disturb mi mọ́ pé kó má káwọn ẹ̀ má sá lọ mọ́ mo ra aṣọ sínú mo ra sínú box tó kún box mi kò kún box aṣọ ọ̀tọ̀ ní tí mo rò ti yé ọ̀dọ̀ amúra fún mo ti rà lace lọ́jọ́ tí mo sọ yìí I bought him like four expensive lace ní ọjọ́ yẹn simply because O ti fún mi láwọn èèyàn pé kí àwọn èèyàn má sá lọ mọ́ meanwhile wọ́n ti fún mc emi apá yẹn máa ti fún mc àti sáré àlọ́wọ́ pé òun ti àwọn ti wà lọ́nà pé òun gbé mi lọ sí pé mo fẹ́ lọ ra nǹkan lẹ́kọ̀ọ́ á dẹ̀ ti sọ fún mi pé kán tọrọ nǹkan sáríà náà lè wà nínú àwọn tó máa sọ pé kó máa tọrọ nǹkan lọ́wọ́ mi pé mo lójú àánú kan ṣé mo pé mo sọ fún yín pé ní ìgbà tí ìyàwó ṣadé ìyàwó láńkó tó wá tó wá kí n lé náà lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ fún pé Auto wá nǹkan kan fẹ́ lè mú àwọn wèpè ah, ṣé o ṣe máa sọ pé kí n máa wá nǹkan fún ẹ mo ní tí n bá ti lọ South Africa tí n bá ti travel tí n bá ń bọ̀ má bára nǹkan bọ̀ ó nílò olágo púpọ̀ fúlágo fúlágo fúlágo fúlágo n bá wọlé mo gbé aago wúlọ̀s kan báyìí fún pọ́pù kọlọ̀ ni mo gbé fún ìyàwó Ṣadé tí mo ní lísì ìran wá ń gbà pé kó wá bẹ̀ mí pé kí n tẹ̀ sójú ehm, Adé Buhari àti àwọn ọ̀tá ẹ̀ tó wà lórí Facebook ṣé mo ń parọ́ nígbà yẹn sáré àyẹn ló máa sọ fún MC pé kó pè mí kó máa tọrọ nǹkan lọ́wọ́ mi bó dẹ̀ ṣe ń tọrọ nǹkan lọ́wọ́ mi yẹn náà lòun náà máa bá mi ló máa sọ pé ó ń pààyàn o olóbùkú ni o mí ìwà sáré à ládùúgbò yẹn báyìí wọ́n ròyìn bó ṣe máa ń pààyàn gbogbo ṣọ́ọ̀bù tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yẹn báyìí wọ́n ń wọlé ẹ̀ o skẹ́ẹ̀tì lè sáré àmọ́ wà ṣíṣílẹ̀ gbogbo ẹ̀ jíjá ni àmẹ́hún tó ń já ó máa lóun ò mọ̀ ó lè ní sáré à apààyàn ní sáré à èyí tó ṣe níjẹ̀bú òde tó ló ń tó tó ó sọ ó sọ fún ọkùnrin yẹn pé tó bá yẹ pé ẹyin ìbọn yẹn sókè ní páwọn máa pa yín ni páwọn wá láti pa yín ni ó sọ fún àgbàmí yẹn lọ bèèrè lọ àgbàmí yẹn ó ní tẹ́ bá yin ìbọn yẹn sókè ó mọ̀mọ́ lọ wá ẹni yẹn níjà ó lọ ń wú géètì ilé ẹ̀ mi ìdẹ̀mọ́ rí tó bá lọ yìnbọn fún máa yẹn ní ọjọ́ yẹn tó yẹ pé máa yẹn lọ yìnbọn yakabula ọwọ́ ẹ̀ táwọn lọ gbẹ̀mọ́ fún máa yẹn pàápàá tán pa ṣé wọn ò ní sọ pé mi ni wọ́n wá pọ̀ nínú ilé just like wọ́n ṣe pa èèyàn sílé ìkan nínú àwọn celebrate yẹn gbà yẹn torí pé ó ń fẹ́ nìkan náà nínú wọn tán pa èèyàn sílé ẹ̀ ń gbà yẹn tó dèrò Germany ṣé rọ ni àbótọ́. all these people náà máa ń sọ̀rọ̀ àwọn kan wọ́n bá yé wọn jẹ́ ni bẹ́ẹ̀ ni sì ṣe kọ́ mi tó di sí nìyẹn o kó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ń béèrè nǹkan ṣó ṣe yín bó ṣe máa máa yá ó dẹ̀ dá mi lójú pé tó bá ń yá owó àbí tó ń béèrè nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti lè wá sọ pé kó wá yá mọ́tò yẹn kó fẹ́ fi ṣe nǹkan báyìí ẹ ti understand Koko Zaria máa sọ̀rọ̀ tó bá ti lè wá báyìí ó yá má bínú tó bá ti ń bọ̀ lọ́dọ̀ tó fẹ́ wá wò mí ọjọ́ kan tí wọ́n ṣe dẹ́kin lé yẹn bó ṣe sáré wá nìyẹn inú bí mi ni mo ní kí ló ń bọ̀ don't come to this my side mo máa ń kí fún ìyálà ìyá ẹ Koko Zaria kò ní da fún ìyálà ìyá ẹ mo sọ fún ẹ mo ní kí ló ń bọ̀ ó ní má bínú má bínú tó bá dẹ̀ ti ń fẹ́ wá bá ẹ báyìí ó máa fọwọ́ kọ ẹ lọ́rùn ni mo ní màmá fọwọ́ gbá ọrùn mi mú àti ọrùn àwọn ọmọ tó bá ti wà lọ́dọ̀ mi Koko Zaria tó bá ti kọ́kọ́ fẹ́ bá ẹ sọ bá máa fọwọ́ gbá orí ẹ mọ́ ni a ṣe bí ẹni kí ẹ ó fẹ́ fi òrùka burúkú àwọn nǹkan ọwọ́ burúkú tó tọ́ ni láti fi kàn ẹ́ lórí yóò ṣàmọ́ bí ṣe pé ọwọ́ òun kàn ẹ́ lórí Koko Zaria. now majority of ṣe rí ọ̀rọ̀ tí mo sọ nípa MCC ẹ́ nígbà tó wá ń bá mi sọ yẹn kó tó di pé MC tó ti wípé máa ń tọrọ mọ́tò lọ́mìnira tó bá ti wá invite mi wọ́n invite mi sí Ọ̀ṣọ́dì oṣù òdìdé kì í ṣe àkọ́kọ́ tán kọ́kọ́ invite bàbá ọmọ mi yẹn wọ́n tún wá padà invite ní two thousand and fourteen ṣé mò ń gbogbo àyẹn ó wá pè níjọ́ kan wá ní wọ́n fẹ́ appreciate mi fún owó tèmi fún wọn ṣó ti eyín mẹ́yẹn pé bí mo ṣe ṣe fún wọn nígbà yẹn yàtọ̀ sówó tó yá lọ́wọ́ mi o ní ọjọ́ tí mò ń sọ yìí bí mo ṣe débẹ̀ báyìí ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ kan sọ pé wọ́n fẹ́ fúnyàn ní wọ́n fẹ́ appreciate èèyàn bí mo ṣe débẹ̀ báyìí wọ́n sáré àdẹ́ gbé ọmọ tó ń pè ní túraká àmínú kékeré báyìí ó ń gbélé kókó sáré àgbà yìí ó dẹ̀ gbé síta ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi ọmọ yẹn náà ó ń gbénu lé mi ó máa ń gbowó lọ́wọ́ mi mò ń ṣe dáadáa fún un adédé ní sáré àmà tó bá ti rí pé ó gbowó lọ́wọ́ ẹ̀ tó tẹ́sítẹ́ kan tó rí pé ó máa ń ṣe dáadáa fún wọn yẹn á kàn wípé à ó ti tọ́jú wọn tó á kàn ní kàn bẹ̀rẹ̀ sí ń bú ẹni. they will start that's why gbogbo àṣà wọn ọwọ́ kẹ́ ẹ ṣoore fún yàn kàn bẹ̀rẹ̀ sí ń bú yín kàn déédéé dojú ìjà kan yín ọwọ́ Koko Zaria ni ọwọ́ ọmọ Wàsíù Àyìndé ni ọwọ́ àwọn àjálẹ̀ gúrùpù ni kò sí tó ṣe fún wọn máa padà bú ẹ létà ni ọ̀gá wọn tó bá ṣoore fún wọn lókè ẹ wọ́n máa fẹ́ padà gbé ẹni ẹ̀ wálẹ̀ pátápátá ni àjálẹ̀ gúrùpù ni wọ́n ti máa ń pè wọ́n máa ní kí ló ń jájàlẹ̀ gúrùpù gbogbo wọn ló máa ń ṣe hide and seek gbogbo àwọn tó máa ní ìbàyà àwọn òṣì olórí burúkú kọ̀ọ̀kan tó máa ní mi ò bú àgbàlagbà o but ti àwọn tó bá sọ pé wọ́n practice evil in society they are enemy of my life and they are enemy of everybody they are enemy of the citizen good citizen of any country. gbogbo bàtú bá ti wá yá ṣẹ́mọ̀ ní sinmi àyè ó ti wá di pé MC wá bẹ̀rẹ̀ sí close mọ́ àwàdì torí ọmọ apá ẹ̀mí bọ̀bọ̀ kì í ṣe ọmọ àgbàlagbà ní o apá torí apá yẹn so ó yẹ information, formation gbà tó stage gan mo lé apá apá lọ gbéyàwó ẹ̀ wá ni ṣó ti yé yín bí a ṣe dóṣòdì níjọ́ ìtọ́nà fẹ́ appreciate me. búkì lọ ọmọ búkì yẹn ló tiẹ̀ wá tó ṣà ń pè mí wọ́n fẹ́ appreciate wọ́n fẹ́ fún yẹn accurate nǹkan tẹ́ ṣe nǹkan mẹ́rin mo ní kí ló dé kí ni accurate báwo tí máa délé bá mi mọ̀ pé wọ́n fẹ́ jẹ́ kí n rí dán again ibi tán ti ní wọ́n ń ṣe meeting yẹn tọ́nà tán ti ní wọ́n pè mí síbẹ̀ bí n ṣe ń bọ́lẹ̀ nu mọ́tò mi báyìí ni ọmọ tí wàá kábẹ̀rẹ̀ sí ń bú mi sáré àmì ní kó máa ṣe bẹ́ẹ̀ torí wọn ni wọn ṣe mítì níjọ yẹn <laughs> wọn ò pé kókó sáré àsì ó bú mi débi pé ọmọ success kí lorúkọ mo ti gbàgbé orúkọ ọmọdé ọmọ àti bímbọ ọmọ àti ìwẹ̀ mímọ́ èyí tó dúdú yẹn àbúrò bímbọ bíi third born àti success ni bóun àti ẹ ṣe bẹ̀rẹ̀ ìjà ní Jordan sọ wọ́n gé etí túraká àmínú Koko Zaria yìí ló fà mo kàn déédéé débẹ̀ ló máa ní kó máa bú mí ṣe nǹkan kan fún un simply because during that time yẹn ṣó ti kó ẹrù mi ó ti fi tọrẹ ṣó ti fi létí mo rent lọ́wọ́ ẹ̀ rent ṣó ti fi ìṣẹ́gbà yìí ó ti ṣe ó ti ṣe é. mo rent ilé lọ́wọ́ ẹ̀ ṣe mo ti wá parí ilé mi gbà ó dàbí mo ti ń gbénu ilé mi i'm now living in my house ó ti kẹ́rù ilé mi ó ti fi tọrẹ ó ti fi ilé tí mo rent lọ́wọ́ ẹ̀ tó mi kọ ọdún kan tó ṣù mẹ́rin ti fi rent fẹ́ lómi mi ìrẹ́rù yẹn mi o ó máa ní káwọn kéékèèké máa bú ẹ kó máa dìtẹ̀ anytime tó bá ní wọ́n lóṣòdì yẹn sáré àmà lọ ó máa sá ní nàìjíríà ni èyí tí náà pa bí kan náà náà pa lóṣòdì south láti ìgbà tó ti sáwá South Africa yẹn àti ìgbà yẹn náà ayé bàbá ọmọ mi ò rí the same ayé mi náà ó rí bákan to God gbogbo àwọn ọmọọṣẹ́ mi àwọn bàbá ọmọ mi ni wọ́n náà lọ kí ní Pretoria níjọ́ náà lọ́hùn gbogbo àwọn tó lọ kí èmi ò bá wọn ṣeré mọ́ bọ̀ ṣẹ́ mọ́ ọkùnrin aṣọ ọkùnrin máa ní kí ṣé gbogbo lè máa bínú sí yẹn bàbá Bukola ayé wa ò rí the same títí wọ́n fi gbẹ̀mí Koko Zaria ṣó wá South Africa MC ò lọ South Africa rí ṣé Zaria lọ South Africa àbí kò lọ South Africa. Zaria ìzè ìhó ló ń pààyàn àwọn èèyàn lè máa wọ́n lè máa lo MC o torí pé òun náà máa fi jọ lórí kọ́ máa lò ó fún gbogbo iṣẹ́ burúkú àmì kó máa fi dẹ́rù bà wọ́n bọ́ tí iṣẹ́ burúkú yẹn kan tó bá fẹ́ lọ ṣe òun kọ́ ló máa lọ ṣe èyí wú àwọn Zaria yẹn torí ńgbà yẹn àwọn èèyàn ń ẹ máa rò pé Zaria ní second in command lẹ́kọ̀ọ́ ni kì í ṣe òní second in command nígbà tí MC sì jẹ́ chairman lóṣòdì iṣu na yam na second in command number three ní nǹkan kan ní Zaria wà àbí nọmba four gan pàápàá wọn tó lẹ́mà rẹ pé òun ló jẹ́ nọmba one torí gbogbo ìgbà báyìí ọdún ẹ̀ ní kókó òun ọdún LMC máa wà ọ́fíìsì LMC ń lò tọ́ bá gbé owó wá fún wọn tọ́ náà pín owó fún gbogbo Lagos state tọ́ pín owó tó ṣe òdìtì wá fún ọ̀dọ̀ Zaria ló máa gbé lọ Zaria ló máa gbogbo ọmọ aṣẹ́wó àwọn gbogbo àwọn ọmọ celebrity pátá pọ̀ wọn ti gbowó wá gbogbo ètò bá ti jẹ́ ti MC pátá náà máa gbà lọ́wọ́ ẹ̀ ètò máa ti pín Zaria àwọn ọ̀dẹ̀ wọn ò lè rí Zaria ò ní fún ẹ̀ o ṣe olórí burúkú yẹn olórí burúkú yẹn abọ́lé oṣù ní ẹni ló máa sọ ló máa wà tọ́ ṣé ẹ mọ̀ kó máa ń dátọ́ ṣé ẹ mọ̀ kó máa ń dátọ́ ló máa sọ ló máa dátọ́ ó ti yé nígbà tó ń wá sọ níjọ́ yẹn torí èmi kémi tó ṣé mo pé mo sọ fún yín sí ẹ mo yọ oṣù tí mo ti lò nílò Koko Zaria kó tó ti pẹ́ mi sí pé mi wípé òun fẹ́ dúpẹ́ ẹ̀ sáré àdẹ̀ ló fún ní nọ́mbà mi pé mo wá sóṣòdì mo wá pọ̀n lé ṣó ti eyín mẹ́yẹn kó tó di pọ̀rọ̀ lé wá ṣẹlẹ̀ sí i tó bá ní kí n má wọrí o máa fún mi láwọn boys tó wọ́n máa bá mi dúró síbẹ̀ nítòótọ́ àwọn boys yẹn wọ́n bá mi dúró síbẹ̀ gba ẹni mo rílẹ̀ yẹn parí o ara nǹkan tí mo wò mọ́ tó bá yáwó lọ́wọ́ mi náà mo máa fún tó bá lóun fẹ́ yá mọ́tò mo máa fún ṣé ẹ mọ̀ pé mo dẹ̀ sọ fún yín jọ́ tó máa gbé mọ́tò wá tó lóun fẹ́ fi mọ́tò kẹrin lọ fún aṣíwájú nídìí tó wá gbà last ṣé ẹ mọ̀ pé ó gbé màálù wá fún mi irọ́ ò dáa but màálù tó gbé wá yẹn owó mi tó wà lọ́wọ́ ẹ̀ ra màlúù ó ra màlúù amẹ́ni màlúù ṣe ṣe yín torí téèyàn bá ṣe orí ẹyọ kan fèmí màá ń bẹ̀ṣọ pé mo ṣe twenty padà fún that's me for you yàtọ̀ sí pé kí sáré àbáwọn èèyàn máa bá wọn dìtẹ̀ kó gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ kó máa bá wọn pin lẹ́yìn o lè jẹ́ sísì sáríà sáríà mi lè sọ bóyá àwọn èèyàn ń jẹ owó ẹ̀ṣà o àwọn èèyàn sọ pé ọ̀rẹ́ wọ́n sọ̀rọ̀ ìyàwó Kúdí pé ẹnìkan ló fẹ́ Kúdí kó tó di pé ó wá fẹ́ Koko Zaria ṣebí girlfriend MC òun ni Kúdí Kúdí yẹn wọn àwọn kan sọ pé ẹnìkan ṣe pé ẹnìkan ló fẹ́ Kúdí tẹ́lẹ̀ girlfriend MC ni làwọn lẹ́yìn tó fẹ́ MC ó fẹ́ wọ́n lé fẹ́ nìkan ègé ó ti yẹ yín ìyàwó ẹ̀ tó ń pè ní kinní yẹn apààyàn òrígínà tó bá pa ọjọ́ tí wọ́n pa Portable ẹ̀rí ẹ̀rí ṣáàtì tó ṣe lórí lórí TikTok ó ní ẹ̀yin ẹ má jẹ́ ká máa para wa náà ẹ gbọ́ ṣé òun sọ pé òun ò kí ń pààyàn ṣé sáré àsọ fún yín pé ó ní ẹ má jẹ́ ká máa para wa náà yẹn mi pé òun máa ń sáré apààyàn ní nínú ojú mi nínú ilé láàrin oṣù tí mo lò níbẹ̀ yẹn ìgbà tí ẹni yẹn tó kú dọ́mìnì dáṣà tó ní bísọ́lá tètè tó hàn tètè gbélé rẹ̀ ẹnì kan kú sínú ilé ọmọ yíbò ni nínú ilé Koko Zaria àṣẹ irọ́ ni ẹ̀gbọ́n èèyàn náà ó ń ṣeṣẹ́ lálẹ́ báyìí bí ó ń flit ẹ̀ ní o Mo dédé máa ó dédé máa kú ni ṣé irọ́ ni kódẹ̀ tó kú yẹn Zaria àmọ́ amẹ́sọ̀ kó rape ìyàwó wọn Zaria is a rapist Zaria is a killer is a murderer kì í ṣe rọ̀ ọjọ́ tí mo kọ́kọ́ rí wọn nẹ̀yìn ìjẹ̀bọ́dé it take like a year but year now year and some months kó tó di pé mo wá padà wá gbé nílé mm, náà kò tó yẹ ó tó bí some months like going to eight to nine months kí n tó wá máa gbé nílé Koko Zaria lẹ́yìn tí mo dẹ̀ gbé nílé Koko Zaria ọjọ́ tí mo dẹ̀ ti wà níjẹ̀bú yẹn ni mo ti rí MC náà kò béèrè nọ́mbà mi náà bí gbogbo ṣe bẹ́ẹ̀ mọ́ mi tán náà máa wá lé mi tán máa wá mu ọtí tán náà máa gbowó tán máa ní wọ́n lọ ṣe kíkan wọ́n fẹ́ẹ́ lọ ṣe kíkan lọ́dọ̀ ìyàwó ṣé kéwọ̀n nìkan ṣé wọ́n dídì pè mí níyàwó kéwọ̀n wọn kò fẹ́ báyé ẹ̀jẹ̀ torí pé ìyẹn náà wọ́n máa fi tàn pé ìyàwó lágbájá ìyàwó lágbájá títí wọ́n máa fi torí wọ́n ti gbéṣẹ́ lé wọn lọ́wọ́ rẹ̀ ni pé kán ba tiẹ̀ jẹ́ lára àwọn security àti lára àwọn ọmọ mechanic tí mo àti mo kó mọ́tò dé ńgbà yẹn ó sọ fún mi ó ní wọ́n sọ pé wọ́n kàn ba ayé mi jẹ́ pé àwọn dẹ̀ máa mẹ́sọ̀ kó bàjẹ́ níjẹ̀bóde mẹ́ kí ni mo ṣe fún Wàsíù lónìí torí Wàsíù ni Koko Zaria à ń ṣiṣẹ́ fún tó ti ẹyin ṣùgbọ́n ní tí mo kàn sọ ṣe sórí yẹn ṣó yẹ yín báyìí pé ikú tó bá ti ń pojú pẹ̀yìn ó ń pa òwe fún yàn ni àwọn àjálẹ̀ gúrùpù òní Zaria wà Zaria ìsàn àdájú kokoko tẹ bá rí bẹ́ẹ̀ ni Zaria náà ọ̀dájú ọ̀dájú gidi gan ni kò sẹ́ni tí tí Zaria tó bá sọ sítórì bàbá tó ń pè ní bàbá Oyèdépò yẹn tó wá ṣetán tó bá ní ipò fámìlì Oyèdépò lòun ti wá tó bá sọ sítórì bàbá Oyèdépò yẹn Zaria <laughs> ẹ bèrè ṣẹ́ Zaria ń bẹ̀rẹ̀ sí nígbà tá a ti gbé nínú ilé yẹn kó tó dìgbà ipa gbé ní ṣèbá amẹ́ríkà ní sáré àmà ìgbà tí mo ti wá gbé nílé ẹ̀ta yálé gbé ní tí mo ti yálé gbé lọ́wọ́ ẹ̀ tí mo ti wá lọ kọ́ ilé ẹ̀ mélòó South Africa gbà tó mọ̀ pé mi ò dé sílé mọ́ kò mọ many things about ó wọ mọ́tò wá South Africa ẹni tó tún lọ South Africa ni Wàsíù Àyìndé èmi àti ẹ̀lájọ board plane jọkan again Wàsíù ṣẹ́mísì lọ South Africa Wàsíù lọ South Africa mo tún béèrè pé ó lòun ra lé South Africa mo tún béèrè ó tún sọ fún mi pé kí n sọ fún gbogbo mọ́tò tí mo bá ní S6 nígbà yẹn kì í ṣe S5 S6 Range Rover Land Rover àti omaka ni mo show ló ní mọ́tò tí ó wà lọ́wọ́ mi gbà tó jẹ́ standard ẹ̀ mo ní ọ̀dà kà tí mo ti build ṣùgbọ́n tó lè rà ó lóun fẹ́ ra mọ́tò kò ra mọ́tò ó kàn fẹ́ wo bí tí a fẹ́ jẹ lára ó fẹ́ wọ standard ó fẹ́ wo tí mo ní gbà ẹ̀ ó fẹ́ mọ nǹkan tí bàbá ọmọ mi wọ̀ tó fẹ́ mọ nǹkan tá a wọ̀ tó fẹ́ mọ nǹkan tí mo wọ̀ kó dẹ̀ bá gbọ́ ṣé mo purọ́ mọ́tò tí mo send fún níjọ́ yẹn lọ́hùn nìyẹn nígbà tó lóun fẹ́ ra mọ́tò pé òun fẹ́ máa gbé South Africa símú náà ẹ fẹ́ máa gbé South Africa kí ló tún dé kí ló tún ṣẹlẹ̀ South Africa ó lóun fẹ́ máa gbé South Africa ẹ òun tiẹ̀ ti ra lé sí Samson mo ní ah that's mo nílé wa tá tiẹ̀ gbé mo ṣáà ṣàlàyé ẹ ti wọn ní tẹ́sítà mẹ́yẹ sáré àwa South Africa Wasiu wá South Africa MC òde South Africa mi lè sọ bóyá ó débẹ̀ lánàá mi ìwà lè sọ lẹ́yìn ìgbà tí mo ti wá sí Amẹ́rí tí mo ti wà nílùú òyìnbó tí mo tún ti padà wá sí ìlú òyìnbó tí mo ti padà lónìí ṣé Zaria ṣé MC ṣó lọ ṣó lọ South Africa ń gbogbo àyẹn ta ló wá South Africa ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní Zaria wá gbogbo mo dẹ̀ rántí pé gbogbo àwọn èèyàn tí láti Bukola máa ti ẹ̀ ń ṣàánú fún wọn máa sọ pé wọn ò ríṣẹ́ torí pé majority of them gan illiterate majority of them wọn ò lówó majority of them ò ní rówó lẹ́sàn tán máa máa tọrọ owó wọn máa rán around bàbá ọmọ mi tó máa ṣàánú fún wọn gbogbo pátá lọ kí MC àmì lọ kí Zaria ní Pretoria tó dé sí gbogbo wọn pátá àtìgbà tó dẹ̀ ti lọ kí ẹ̀ ayé mo mọ bó ṣe máa ń bìí wọ́n rán wọn lọ gba owó nsìn àbí kán sọ pé òkè o kọ́sọ́mà tó ń mú wa o ẹ wọ́n fẹ́ sanwó fún wọn o wọ́n ti sanwó o ẹ fún dáàdì Bùkọ́lá ní owó ti owó tiwa o àkáǹtì wọ o n ta ṣe àwọn àkáǹtì gbogbo sábìsì wọn ò ní fún wa wọ́n máa gbé gbogbo owó. including bọ̀bọ̀ tí ó dúró ti bàbá Bùkọ́lá lọ́jọ́ tó kú láàárọ̀ yìí. so including bàbá tó wá ẹni tó wá gbé bàbá Bùkọ́lá kúrò nílé láàárọ̀ ọjọ́ tó kú yẹn ṣé bẹ́ẹ̀ rí ó kúrò lóyún sọ̀rọ̀ ní àárọ̀ yẹn wọ́n flit ẹ̀ pa tó fi after few minutes gbogbo àtúntò dẹ̀ ń ṣe operation lọ́wọ́ àbúrò ẹ̀ sọ pé òun pé pé ẹni tó ṣe kúrò ń sìn kẹ́ ẹ sọ kó ní ẹ̀ pé padà pé ṣe ti débi tẹ̀ lọ wọn ò dẹ̀ gbé kọ́ọ̀lù mọ́ ọ̀n tó tó wá bí after bí some minutes bí thirty something to one hour wọ́n ṣẹ̀ wá fi òkú ẹ̀wọ̀n lẹ́pẹ́ ó ti kú lẹ̀lẹ́ òní yẹn just àbí òkú mo bá ṣe jẹ́ májíìkì sáré àwọn wá sọ pé tó bá ti lò ẹ́ fún ẹni iṣẹ́ ó ti yé tán bá ti lò ẹ́ fún ní iṣẹ́ mo kàn mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìtàn lo but all the games mo mo fẹ́ bèrè lẹ́ẹ̀kan sí kéwọ̀n why tí o fi máa ń lo àwọn èèyàn you retire and you do some things uh, and funny thing ni pé àwọn èèyàn kan máa ń ṣe bíi pé wọ́n máa ń parọ́ mọ̀ wọ́n máa sọ fún àwọn èèyàn pé lè ní bad àwọn ni good àwọn tó sọ pé àwọn ni good yẹn àwọn gangan ni bad. ẹnìkan kọ mẹ́sẹ̀gì kan tó gùn lẹ́ẹ̀kan mi ti ẹ̀ka ẹ̀ mi ti ẹ̀rí ẹ̀rù kó tó delete ẹ̀ fúnra rẹ̀ because you write it maybe to distract me or to say something I don't read it but you have deleted it or the Facebook deleted it. I'm not like I'm talking to you now I'm not I'm not supporting MCO but I'm just telling you the first day òun ni olórí gbogbo wọn ní Òṣòdì bí wọ́n ní kó gbé mi lọ tí wọ́n ní kí wàá sí gbé mi lọ kí ní kó gbé mi lọ jẹ́ yẹn but ó lè wà níbì kan kó máa yọjú wò but òun kọ́ ló jáde Zaria yìí ló máa jáde ló máa há àti káàkiri MC yẹn náà ọjọ́ tó máa wá padà pè mí orí ọ̀rọ̀ Zaria ló pèsè torí Zaria ti mọ̀ pé ayé òun ò ní kò ní ó máa pe nọ́mbà mi kò lè pe nọ́mbà mi gbénu tó ti yá mu tó ti bí ẹ ṣé bó ló máa pààyàn mo máa sọ fún ló máa ń pààyàn mọ̀ pé mo ní tó bá ti lè pààyàn make sure pé o lè dúró tì ò torí lọ́rọ̀ tèmi mo ní tó bá make sure pé pé tó bá ti bí ẹ dáadáa tó bá ti pààyàn tó ò ti lè dúró tì mo lọ́ọ́ mọ àlè ní ẹ kò ní dáa fún ẹ níbi tó ti wá ilé tó ti wá àtàwọn tó bí ẹ ló mọ àrùn kò ní yẹ gbogbo wọn mo séde fún èmi náà séde fún nínú ilé ó dẹ̀ rí pé máa ń gbàdúrà àdúrà ìpè ní inú ilé sáré àlàdúrà yẹn tó ti le jù ọlọ́run Elédùmarè ojú wíńdò mi dẹ̀ ló wá sósì ṣe rí sáàdì bíi tí fílà flat mi wà lẹ́yìn báyìí ibẹ̀ ló so ajá yẹn sí lajá ò ní jẹ́ agbọ́rùn ló bá máa sunkún ẹ̀mọ́ ipá já ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó máa sunkún hùhùhù ajá ajá wèrè tó gbé yẹn ló bá máa sunkún mo gbàdúrà ẹnu mi fẹ́ bó nílé Koko Zaria mi sùn báyìí lọ́jọ́ kan three months mo fi parí lẹ́yìn mo gbàdúrà tilẹ̀ fi mọ́ mo gbàdúrà three months ni gbogbo ṣọ́ọ̀ṣì náà tó wà ní sọ̀rọ̀ àdìbẹ̀ wo mi lè ká tán èló la fẹ́ kàlẹ́ yín adépèlé sáré a máa lọ bẹ bẹ bẹ wọn àtàwọn bísọ́lá àmà tó yá a máa lọ bẹ pásọ̀ sí mi wọ́n á jọ wá máa fraud wọ́n ti mọ̀ pé mo láìkì àdúrà pàtí babaláwo ràn mí ó ti yẹ mí àwọn ti mọ̀ pé wọn ò lè fi babaláwo jẹ mí wọ́n bẹ àfáà wá gbogbo àwọn àfáà yẹn náà ta ló ṣe kinní lọ́jọ́ sí níjọ́ tí àwọn àfáà tó àlùṣùkú náà kankan wọ́n rí pé àwọn àfáà wọ̀nyẹn wọn wọ́n rí pé wọn bóyá wọn ṣe dáadáa tó pé mi ò ń ṣe mi ò ń ṣe fúdù mi ò ń ṣoògùn Zaria bẹ òun àti àwọn kan wọn bẹ wọn ṣe bẹ pásítọ̀ kan náà nìyí wòlíì aláṣọ funfun kérúbà gèrèsì ẹ má bì lọ́wọ́ ọmọ ìlú mi ti ẹni owó tó bá ti gbà lọ́wọ́ mi báyìí ó máa pin ni ìyẹn sọ fún mi bẹ́ẹ̀ kí help òun ọmọ owó lòun fẹ́ help mi ló máa lóun bá gbàdúrà fún máa pè kí ni ẹ fẹ́ gbàdúrà fún mi fún mo kàn wípé ilé ìbóyá wọn wá nǹkan tó máa jẹ kí lẹ fẹ́ ṣọ́ọ̀ṣì inú ilé ló ti ń ṣe ṣọ́ọ̀ṣì ẹ jẹ́ fún yín lówó kẹ́ lọ ra two plot of land kẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì yín o kẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì o kẹ́ yé ṣe ṣọ́ọ̀ṣì nínú yàrá àti pálọ̀ bẹ̀rẹ̀ náà lè máa sùn sí n bá fún wọn nílé lónìí wọn ń talẹ̀ ní ọ̀nà ibi tẹ́lẹ̀ bílẹ̀ màtírílẹ̀ ó níbi tílẹ̀ ṣe ṣíìpù ó sì tọ́dẹ̀ màtírí ó ní ọ̀nà Badagry ni kò dé Badagry tó níbẹ̀ èlé lónìí nípa five hundred ok o ẹgbà ẹra two plots ẹ manage two plots wọn ẹ fi one million yẹn ẹ fi ṣe cover sórí ẹ àwọn nǹkan tẹ máa gbé sórí ẹ nígbà yẹn bá kó two million fún èmi dẹ̀ dé nígbà tí mo send two million náà máa máa gbọ́ pé kì í ṣe òun ló send yẹ o bàbá ọmọ ni mo ní ṣé bàbá ọmọ mi mọ̀ yín abẹ́ sínwérì ni bí wọ́n ṣe ti gbowó yẹn báyìí wọ́n ma kò lè tó ní sáré àbá ní màmá nígbà tí mo wá dé mo ní kẹ́hìndé kinní kan tó ń ṣe olórí burúkú all this aláṣọ funfun mi ti bá rojú wọn lórí bẹ̀yẹn anyway ṣáà jẹ́ kí n dákẹ́ ló bá ní wúmọ̀ yẹn ṣá ló ṣáà wá ló bá ní òun tọmọ ṣẹ́ ta lè ṣẹ́ ọ̀ṣọ́fà lówó wọn ṣáà lóun tọmọ kankan ṣá lóun dúró ìyẹn ṣàmà ní ẹ òun fẹ́ tún àṣírí kan fún mi o pé kì í jẹ́ kó wà nínú ilé kó máa ṣe nìkan ṣà ní oh, in fact anyway ṣàjẹ́ ń sọ̀rọ̀ ti ibẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí set mi sí ọwọ́ yẹn wọ́n á ní òkè kí n help àwọn ilé kan yé dààmú mi mọ́ àwọn tó máa náà fẹ́ help mi gbà tó bá di pé wọ́n á fẹ́ ṣèṣọ́ òru lóru èmi máa gbàdúrà lọ́wọ́ wọn wọn ọ̀nà àdúrà kọ̀ọ̀kan gbà yàtọ̀ sí kọ́ máa kàn kúnlẹ̀ kọ́ máa jẹbi oríṣiríṣi bíi wèrè ti eyín bẹ́ẹ̀ mo ṣàfún lówó níjọ́ yẹn yàtọ̀ sówó ti máa ń fún pẹ́pẹ́pẹ́ ọjọ́ hundred ọjọ́ one twenty but pé kó lọ ra lẹ̀ yẹn mo kó two million fún mo tún wá fún ní ọjọ́ yẹn mo tún fún ní one twenty kan àti fóònù tó ti yẹ yín pé wọ́n ṣàtú fi mí lọ́rùn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti fi mí jẹ ìyá ìyá ìwé ìyá ìwé ni mo jọ lèmi náà bá wọ aṣọ wáìtì ìwé náà wọ sùtánà mo ní sùtánà gba ìnáwó bá rán sùtánà kí n tó dé wọ́n ti rán sùtánà sílẹ̀ fún mi wọ́n bá mi jẹ ìyá ìwé ìbánú òkè ó wọn ọmọdé mo láìkọ ọmọdé àtàgbàlagbà you know everybody ó dẹ̀ di lẹ́ẹ̀kan náà n bá dé màá ní èmi tiẹ̀ wá rò pé ok wọ́n ti ẹ̀ sọ pé nínú ṣọ́ọ̀ṣì o pé àwọn ti ra lẹ̀ o kán wá sọ kán give testimony ló wá sáré wá bá mi ìyẹn ìyá ìyá ṣọ́ọ̀ṣì pépèrè báyìí ní ọmọ ọ̀kàlẹ́ ni ìfá àti bíi fámìlì ló máa jẹ́ sí wa ọmọ ògbé làtún ni ọmọ orímọládé ló bá ní ẹ òun lọ sórí òkè o. Okay, oh ẹ bóun ṣe dórí òkè báyìí tó sọ pé kóun kọ́kọ́ lọ gbàdúrà mu ni a lọ ra ilẹ̀ kílẹ̀ kọ́kọ́ lọ sórí òkè fún ní wọ́n bá jí rán sóun lórí òkè pé owó gbúdọ̀ ra ilẹ̀ yẹn o pé kó má ti ra ń sìn owó ilẹ̀ yẹn kóun kọ́kọ́ lọ ṣe kọ́kọ́ fún àwọn kan torí pé sáré àṣẹmọ̀ pé ó ti sọ wọ́n ti sọ pé mo ti san owó mága ti san owó so wọ́n gbúdọ̀ gba ẹmọ̀ ó lè jẹ́ bí one million làwọn máa fẹ́ gbà mbẹ́ so owó ilẹ̀ ò lè yọ èmi ò ní mọ̀ pé gbogbo wọn mo ṣáà notice pé gbogbo bí tí n bá fẹ́ ṣe nǹkan bíi pé kí kọ́ bá rajà lọ́wọ́ mi gan kó jẹ́ two hundred thousand mo fẹ́ jẹ́ mbẹ̀ wọ́n máa mú bíi eight hundred thousand dání àbí one million wọ́n ṣàmọ́ ẹni àdẹ̀dá sí rọ́ọ̀fù má bẹ̀rẹ̀ sí í ṣe pé Wàsíù Àyìndé efele gbogbo wọn àwọn alájàlẹ̀ group kò ní dáa fún yín <laughs> ẹ má bínú sá ẹ má bínú mà <laughs> kò ní yẹ yín <laughs> òfò lẹ́ máa ṣe gbogbo ẹ̀yìn tẹ̀ ẹ̀ jà mí lónìí tẹ̀ tún ṣèkà fún mi tẹ̀ tún pa bàbá ọmọ mi ẹ̀ ní ṣe oríire èèyàn ọkàn yóò ní balẹ̀ your mind no go touch ground àṣírí yóò ní bò. Ah! ìjọba nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ fókọ̀sì o ó lè pọ̀ nàìjíríà o ṣé tó lè la fẹ́ sọ ṣé tá a mú rọ̀bà ṣé ti ritualist ṣé ti terrorist ah, ah! ṣé ti president ṣe kò ṣé ti politician la fẹ́ sọ wọ́n pọ̀ lóbi smọ́tì iṣẹ́ lẹ̀ ń ṣe ẹ jọ̀ọ́ ẹ má bà wàrà yín jẹ́ ẹ̀yin tẹ́ báyìí dá ní nàìjíríà yẹn ẹ má jẹ́ kí wà burúkú pọ̀ sí ẹ jẹ́ kó máa dín ẹ dín àwọn ìka wọ́n pọ̀ gan àwọn ẹ̀ pé wọ́n pọ̀ ẹ̀yin ọlọ́pàá gidi ẹ dín àwọn ìka ẹ jẹ́ kí wọ́n dín ẹ jẹ́ kí wọ́n dín tọ́wọ́ yín ò bá ka ẹ wá nǹkan ṣe bóyá kẹ́ tà wọ́n sókèrè ẹ dín àwọn ìka o ìka pọ̀ gan lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn sáré àlùwá ń sọ pé before today do you know what they normally do ṣe mo rí sì tí Koko Zaria fi máa ń pariwo pé MC ń pààyàn torí nǹkan tó máa lò fún Zaria gangan ló bá máa lọ pààyàn ṣé ẹni tó náwó nínú fídíò yẹn pé ìkòkò lélẹ̀ ajẹgunjẹran ẹmẹ tó pè ní ìkòkò yẹn iṣu nàìyàmù iṣu nàìyàmù meanwhile nínú ọjọ́ tó ń fẹ́ pààyàn ní wọ́n fẹ́ pa láńlọ́ọ̀dù lèmi tó ń fẹ́ pa sí mi lọ́rùn ẹ́ eh? iṣu náà yà mọ̀ tẹ̀lé wọn wá MC mm Saria, Golden sọ̀kò ní state àtàwọn boys kan mi àwọn boys kan máa ń kó ní mi morúkọ wọn àwọn tí mo morúkọ wọn nínú mẹ́ta yẹn iṣu náà yà kò tẹ̀lé wọn wá bẹ́ẹ̀ náà Zaria ló fẹ́ ó torí pé wọ́n ní bọ̀bọ́ yẹn jẹ nǹkan kan ní Lagos ẹ̀ eh, ní federal níjọ yẹn wọ́n ní kí wọ́n wá pa Zaria ni wọ́n lò tó bá ṣe pẹ́rẹ́njẹ ọmọ yìnbọn fún ni wọ́n lò ló kọ́kọ́ yìnbọn bẹ́ẹ̀ wọ́n lọ wà níjà ni ẹ mọ kẹ́ lọ sẹ́nu ọ̀nà ilé onílé kẹ́ lọ máa wú gate kì í ṣe pé fẹ́ ń gbá gate kì í ṣe pé fẹ́ já lẹ̀kùn abẹ́ fẹ́ já kọ́kọ́rọ́ wọ́n ń wu láti ilẹ̀ ẹ ti rírọ ẹ̀rí ẹnìyẹn nígbà tó kọ́kọ́ jáde pé a wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ kidnap bàbá nígbà yẹn bàbá tó kú yẹn Ṣùbọ́mi ṣé ń gbà yẹn wọ́n ti ní owó ti ṣe díẹ̀ tán ti kidnap but wọ́n ìgbé kinní yẹn sórí pé àbọ̀ ṣe lọ kidnap bàbá yẹn nìyẹn o tó wọlé bíi kinní tó ń gbé convoy wọlé pé wọ́n wá kí bàbá ni ìyẹn bàbá ṣùgbọ́n mi yẹn ìyẹn wá ní à ah, àwọn wo lélẹ̀ tó bá jẹ́ pé èèyàn gidi ni wọ́n wọ̀n ní máa wú géètì tẹ́ pé wọ́n lọ bìkan wọ́n dẹ̀ ṣìnà náà wọ́n máa ẹ ti wọn sàn kò ní ṣe bí wọ́n ṣe bá máa ṣe nìyẹn wọ́n wá lọ ń wú géètì ìyẹn náà wá jáde pé à ah, ládùúgbò wọn ìyẹn náà máa bìlí pé níjọ́ tó bá ti pe àwọn OPC àti àwọn ọlọ́dẹ àwọn vigilante àti àwọn ọmọ gáràjì bóyá kò dẹ̀ nímọ̀ pé lára àwọn tibì kan ni ó sọ fún bàbá yẹn jẹ́ pé mi sí lòun jẹ́ sáré àdẹ̀ ni. báìbù lélẹ̀ kí n tó lọ sí Òṣòdì kí n tó mọ gbogbo Òṣòdì Wàsíù ló ní kán tà mí sí gbogbo bẹ̀rẹ̀ ṣé mo purọ́ mọ́ wọn ṣé mo purọ́ torí ẹ̀ nígbà tí wọ́n fẹ́ẹ́ báyé president mi sọ pé bàbá wa nàìjíríà kò sí ẹnìkankan tó torí tó bá wo gbogbo nǹkan irú èmi náà sì tí mi ò ṣe ní mo ólì àti ólì àdàdà òtó yìí wọ́n lè sọ pé ó máa ń gbàdúrà ó máa ń ṣépè fún ọmọ kékeré ṣé ẹjọ́ àwọn ọmọ kékeré ọmọ tèmi kékeré tó ń pa bàbá ẹ̀ àti tó ti ń fìyà jẹ láti ìgbà tí mo ti promote olórin máa ṣé wọ́n fìyà jọ ṣé wọ́n tọ́jú ọmọ mi lèmi ṣépè fọmọ tiwọn mi ì ṣépè fọmọ ọmọ ọdún dàrẹ́ màá kọ̀ sọ gbogbo ẹni tó bá fẹ́ lò máa pọ̀ mọ̀ mẹ́ àbí tó lò máa pa mí láì gbọ́jọ́ olú ajé òṣòfò wọ́n máa ní tọmọtọmọ wọ́n máa ní ó ṣépè fún àwọn èèyàn tọmọtọmọ pé just be praying pray for ṣépè for that person ìjà tó bá fi jẹ mí ṣé wọn ò fi jọ ọmọ mi ni wọ́n ṣe pé bàbá ọmọ mi ṣe ọmọ mi ò filẹ̀ stop deceiving yourself and saying that eh, she always pray for people and their children anybody that attack you that fight you like that they don't they don't wọn fojú re wọn mọ ẹ Zaria tó bá wọlé tó bá lọ pa ẹbí ẹ tó pẹ nìkan tó ẹni tó súnmọ́ yẹn ṣé wọn fojú re wọn ni ẹ kàn bá mi bèrè lọ́wọ́ wọn ṣé Zaria lọ Nàìjíríà ó lọ South Africa lẹ́yìn tí a gbélé ta kúrò nílẹ̀ yẹn tó fẹ́ ru atọrẹ ṣó lọ Nàìjíríà ṣó lọ South Africa ṣé àwọn ọmọọṣẹ́ bàbá ọmọ mi gbogbo wọn àti àwọn irú àwọn Sunday yẹn tó máa ń use mọ ṣé wọn wá sọ́dọ̀ Zaria ní sórí àbí wọn wá ṣé wàásù lọ South Africa bí wọn kò lọ South Africa ṣé MC lọ South Africa rí torí ẹ̀ la máa ń sọ tí anybody tó bá ti ń ṣe nǹkan tó bá ń complain pa ẹni ẹ̀ tó bá ti sọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ ìwọ tó jó lórí yẹn orí ẹ̀ ló máa dà sí ìwọ ló máa gbẹ mọ́ nígbà yẹn nígbà tó ń sọ pé ó máa ń pààyàn yẹn tó bá ti rí kó wáyé àǹkọ́ lọ́wọ́ ó dẹ̀ ló ní kó pè mí jọ ẹ̀rọ torí bó ṣe bá mi sọ̀rọ̀ tán báyìí tó ní kọ́ ní kọ́ dúpẹ́ lọ́wọ́ mi náà ló gbé fún sáríà torí sáríà ti mọ̀ pé tóun bá pè mí dáre tí mi ò ní gbé inú ilé ẹ̀ ni mo sì ń gbé ńgbà tí mò ń sọ yìí o inú ilé ẹ̀ ọ̀rọ̀ tí pé MC pè mí ní ọjọ́ yẹn ló jẹ́ kí MC ní access láti máa bá mi sọ̀rọ̀ the first day tó rí mi tó wá ṣe kínní wọ́n wá ṣe lọ́ọ̀ṣì fún onítíátà níjẹ̀bọ́dẹ yẹn tí wọ́n ní kí wọ́n bá ń gbé ọmọ kan tí níbi yísáré tí wọ́n wà yẹn tí ọmọ tó ń gbé lọ́dọ̀ mi yẹn kò bá mi sọ̀rọ̀ mo kàn kí ó kàn kí mi ni ó dẹ̀ jókòó kò tá sí mi mi ò tá sí o kò béèrè nọ́mbà mi gbogbo sáríà nìkan ló padà wá tí wọ́n ń lò tó jẹ́ ọmọọṣẹ́ torí òun ni ajálẹ̀ gúrùpù ni ó ràn àjálẹ̀ kì í ṣe lọ ó wà ní mẹ́bà ìyá àbọ̀ sọ pé ló máa ń ràn yàn àjálẹ̀ pé ló tún ní sí Ṣàgámù kan kí yẹrọ kí yẹrọ pọ̀tì wọ́n ti ní kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí wọn tó kò sí problem olórí burúkú ni sáríà kí ni sáríà ń ṣe lẹ́kọ̀ọ́ tẹ bá lé in tẹ bá ní KMC kò lẹ́kọ̀ọ́ tẹ fi sáríà sílẹ̀ the most dangerous religion lẹ́fi sílẹ̀ ṣe kò yẹ ọmọ àtọ̀húnrìnwá ni ṣé ìyá ẹ̀ ò ń ṣèkú bàbá ẹ̀ ò ń ṣèkú tó bá ṣe nǹkan tó bó ṣe wà yẹn a sá lọ sí Kwara I mean a sá lọ sí Kaduna or Zaria bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kan máa ń pèèyàn kókó Zaria ẹ̀gbọ́n ẹ̀ tó gbé lọ́dọ̀ ẹ̀ ní kó ní Zaria yẹn tó fi tó máa ń sá lọ bá tó bá ti commit offence lẹ́kọ̀ọ́ ó máa sá lọ Zaria mọ́ tó mọ́ kókó Zaria tó bá ti ń wa lẹ́kọ̀ọ́ tó ti jalè tó ṣe nǹkan burúkú láti kékeré Zaria ló máa lọ ó sá lọ́dọ̀ ẹ̀gbẹ́ yẹn náà ni ló wá ní ẹ̀gbọ́n òun rán ní school wọ́n ní wọ́n rán school kò lọ school máa ń jalè kiri máa ń jalè ìgbà tí mo béèrè lọ́wọ́ MC pé bóyá MC pilipo fẹ́ wà lóyà sí ọ̀rẹ́ òun ni pé ó mà ló máa ń pààyàn yẹn kàn ní pé ta ló sọ mu ni eléyìí sọ pé o fẹ́ pa síndodo pé wọ́n ló fi ṣètùtù ayé mo dẹ̀ máa ń pa àwọn celebrity eléyìí náà ó tún sọ pé o máa ń pààyàn ìwọ ló pa lágbájá ìwọ ló pa tẹ̀mẹ̀dọ̀ sáré ọ̀dọ̀ MC ò sọ pé rá ah, kò sọ pé náà kò sọ pé kàn ṣẹ́ẹ̀kì orí mi pé tóun bá fẹ́ wo nǹkan tóun tóun bá yọwọ́ lọ́rọ̀ ẹ̀ lẹ́nu pé gbogbo Oṣòdì máa gbogbo ó ní gbogbo Lagos wọ́n máa yọwọ́ lọ́rọ̀ ẹ̀ pé torí orúkọ òun ló fi ń mí ó ní òun dẹ̀ lòun mú dání torí pé nǹkan tó dẹ̀ ṣe fóun rèé ó nígbà tóun bímọ yẹn òun ò rówó tóun máa fi ṣe ìkómọ ó lóun ló lọ jí owó tí ọ̀gá ìtàn gbé wọ́n ọ̀gá ìkó fi ṣe fọ́níṣọ̀ ǹjọ́ yẹn lọ́run ló lọ jí wá tóun fi ṣe kómọ ó ní korí ẹ̀ lòun ò ṣe lè dá lòun ò ṣe lè ó lóun máa rí gbogbo nǹkan tó máa ṣe fóun àbí mo ti mo purọ́ ṣé mo mọ̀ pé ó ṣe oní brown pink oní brown pink ṣé mo mọ̀ pé Koko Zaria àti kọ́ṣẹ́ yọ̀ṣọ́yọ̀ṣọ́ rí láti kápẹ́ńtà ṣé mo mọ̀. ibo la àti ìfẹnu sí ọ̀gá Wàsíù Àyìndé bàbá Mr Wàsíù Àyìndé Alhaji Wàsíù ẹ lọ jẹ́ kí ara bàbá kọ̀ létí ẹ ṣe wọn kó ẹ ṣe òṣàbùbà ṣe pè mí tán dédé ni wọ́n dédé wúwá yẹn kò tí ì pé ṣé o ti pé six months ni kò tí ì pọ̀ lùkọ̀ náà tán ìwà sí pati yín yẹn tẹ̀dẹ̀ lọ bó oúnjẹ jẹ nínú kíníyàn kọ́ máa tó bá kú kọ́ máa bà sọ pé ìlẹ̀ pa wọn ẹ jẹ́ kára wọn yá ṣe gbọ́ ẹ má dẹ̀ tó torí ẹ̀ta sí mi ẹ má dẹ̀ bí àwọn kíláàsì mi o àtọmọ mi àtẹ̀mí àtàwọn ọmọ mi ẹ ti gbọ́ ètò yẹn mẹ́rin ṣe mọ̀ pé mi ì lè gbàgbé tó bá yẹ pé bàbá Bùkọ́lá lásìlẹ̀ tó kú àbúkọ̀ ṣe tí àmọ̀ yìí tó kú àní sọ gbogbo ilé pọ̀ kẹ́ ẹ jalè sẹ́mi pé ẹja mi ló lè gbogbo àwọn ọ̀rọ̀ yín bí àwọn gàjí gbogbo wọn sẹ́mi pé ó lè níyìn ẹ má bínú sá o sẹ́mi pé ó lè níyìn so ẹja mi ló lè ní sẹ́dẹ̀ ń pààyàn tẹ́ bá ti rí èèyàn kó ẹ kàn jẹ́ kára wọn yá tó ti yẹ yín mẹ́rin ẹ tán ní sáà bàbá kọ̀ létí ẹ jẹ́ kára bàbá kọ̀ létí yá ó ti yẹ yín mẹ́rin ẹ jẹ́ kára wọn yá ó ti yẹ yín mi ìfẹ́ sọ̀rọ̀ pé mi ìfẹ́ sọ anything púpọ̀ mo ti sọ kókó mo sọ díẹ̀ pa àgbà míyan mi ì hmm, sọ̀rọ̀ púpọ̀ náà mi ì sọ̀rọ̀ púpọ̀ kókó sáré àná àbí bí mo ṣe mọ̀ ẹ́kọ́ yẹn ṣé bí mo ṣe mọ̀ ẹ́kọ́ yẹn mo mọ̀ pé nísìnyí báyìí mo mọ̀ pé tó bá yẹ pé o jẹ́yàn tó dáa ìwọ náà gbogbo owó tó bá rí wàá máa fi ṣe bùgá wàá máa pe wàsíù a máa kọrin fún ẹ wàá máa sanwó fún máa ń sanwó yẹn o ọ̀dẹ́ tó bá ti sanwó fún wàásù náà wàá bá yé yín jẹ ní ẹ̀wọ̀n kankan èsègò náà tó bá tún débẹ̀ tó tó bá tó bá tún sanwó fún wàásù tó tún ṣe nǹkan tí ó ń ṣe bí wọ́n ṣe máa ṣe fún ọ náà nìyẹn ẹlòmíì gan ṣe bí ẹlòmíì gan tiẹ̀ lè má parí tẹ́nà kan tó yanjú ẹ̀ sọnù tó ti yé yín bẹ́ẹ̀ mhm. so ṣe ẹni tí ṣèbó máa ṣe bí ó ti yé má ìbínúṣá hmm. wọ́n ní bí ó ṣe máa máa lọ nìyí. Mm, mo sọ̀rọ̀ portable portable pẹ̀lẹ́ o wọ́n ti lójú ẹ̀ fún òbú Koko Zaria àwọn ò ní pa ẹ́ wọ́n máa pa ẹ́ dànù <laughs> Koko Zaria àná pààyàn pààyàn <laughs> o tún wá lọ bú godfather Wasiu Ayinde pípé ọba kú ọba kú a níwò àwọn girlfriend táwọn ti jẹ kù wọ́n wá lè wọ́n fẹ́ máa lọ ẹ́ pa ni o èwo ló kún mi mo sọ fún ẹ ń jọ sí ó máa dàbí pé èèyàn ṣe ṣe kú ṣe kú ọkàn mi ò mi ìmọ̀ ìyá ẹ rí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kú sí mi ìtúlẹ̀ máa rojọ́ o ọ̀dọ́ ọlọ́run ẹ̀jọ́ payá ṣùgbọ́n ẹnu ẹ̀ ò lè ṣe mí púpọ̀ torí pé mo ṣe máa ń ṣe báyìí ṣe báyìí fún wa ni wọ́n <laughs> bọ̀ sí ó lè máa táàgì bí ìgbẹ́ tó bá rí mi ó lè gbà mí lórúkà yẹ̀bọ máa ń lérí pé máa nà wọ́n lórúkà ṣé wọ́n yọ sí ẹ látẹ̀yìn sórùkà lè ràn ọ́ ṣé o mọ̀ pé fẹ́ nà ẹ́ ò ní mọ̀ hmm. ṣé o mọ̀ lápò máa nà ẹ́ látẹ̀yìn ó mọ̀ ó ti sọ̀rọ̀ gan ṣùgbọ́n eléyìí náà tí mo sọ yìí náà ẹ̀yin ìjọba nàìjíríà ẹ fókọ̀sì o ẹ let us say no to killing and terrorism okay gbogbo àwọn èèyàn tó bá dẹ̀ ń fún tó ṣe oríṣiríṣi náà ní system ló fókọ̀sì o ìjọba nàìjíríà ẹ ló fókọ̀sì o mo dẹ̀ tún sọ̀rọ̀ pé kí Lizzy náà fi Fọlá sílẹ̀ ó ti tó má ṣègbèdè fún mi o torí àṣírí oríṣiríṣi wà ń bí. Eh, ọmọ ó ti tó iye bẹ́ẹ̀ blackmailer àbí blackmailer blackmailer mo dẹ̀ tún sọ̀rọ̀ gist lover ó ga o àwọn tó bá tẹ jẹ́ kí mi ò sọ pé kó má treat àwọn blackmailer o torí gbogbo àwọn tó ṣe oríṣiríṣi tó gbogbo aṣíwájú náà torí ọ̀tẹ́mi fẹ́ ẹ̀ gbogbo wọn tó bá ti jẹ́ èébú ni let èébú go let us face those people who are killing okay if people have abused you they try to blackmail you àti ẹ̀hẹ́ ó ti yé bẹ́yẹ ẹ̀hẹ́ and majority of these things wọ́n máa sọ pé ó ti yé bẹ́ẹ̀ yẹn mi ì sọ pé kẹ́ má ṣe kéèsì yẹn but tẹ́ máa kàn tó wà lórí kí n tẹ́ bá máa distract tẹ́ má máa kàn pariwo kí àwọn èèyàn bá lè gbẹ́nu kúrò kí ọ̀rọ̀ kílì yẹn àti àwọn many many things á máa ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ torí àríwó tẹ́ fẹ́ pa yẹn kẹ́ lè fi system sabotage bàbá kọ́lé ní ti àtàwọn mẹ́mí tẹ́ bá fẹ́ fi system kọ́ bá lè sẹ́ pé kinní kan mi sọ pé wọn ò tí kú sí i o èmi ìdẹ sọ pé kí wọn kú Ọlọ́run ìdẹ ló jẹ kí wọn tì kú báyìí wọn ìdẹ nífẹ̀ẹ́ mi tèmi dì tiwọn o wọn nífẹ̀ẹ́ ọmọ mi tèmi àwọn ọmọ mi dán dì tiwọn o ṣùgbọ́n ẹ̀kẹ́ nìkan kọ́ máa máa bìlí pé tí wọ́n bá ti bú wọn a máa fi ikú la máa fi pa wọ́n ikú la máa fi ṣe wọ́n ẹ ti understand so kì í náà ṣe pé ń ṣe no to clear and all these nonsense things táwọn èèyàn máa ṣe Mr. Kewo ṣe pé mo fi ah, respect sí fún yẹn má bínú tó ti yẹn mẹ́rin torí ẹ ti tọrọ ẹ̀sán náà lọ́wọ́ mi mi dẹ̀ bẹ̀yìn kẹ́ tọrọ ẹ̀sán lọ́wọ́ mi ẹ̀ dẹ̀ bàbá ọmọ mi wo ti bá pè lórúkọ ti bá rí orí ẹ̀gbọ́n ti bá fi ṣánlẹ̀ báyìí mo wàrántì ẹ̀ mo ní right mo ní legal right torí gbogbo nǹkan tẹ́ ṣe fún mi ẹ jà mí lólè ẹ bá yàn sùn for free ẹ máa gbá bẹ́ẹ̀ bá gò láwọn èèyàn ẹ máa dín wọn lọ́wọ́ ẹ máa tún pa àwọn èèyàn ẹ máa tún ṣe oríṣiríṣi so mo ní right láti bú yín so tẹ́nìkan tẹ́ bá wà nù kọ́ọ̀tù kan tó bá ti pé kàn máa gbọ́ síbẹ̀ kàn máa ní kàn ṣọ́ orí ẹ̀yin kan ẹ ṣe orí yín ṣe yín kẹ̀dẹ̀ torí àwọn sùn ní àdé àmì sorry bàbá ẹ má bínú sà àwọn bàbá kọ̀lẹ́tì tí ẹ máa ń ṣe bí orí tẹ́ ti ṣe orí burúkú fún yẹn wọ́n jù yín lọ lọ́jọ́ orí wọ́n jù lọ nínú ministry ẹ ẹ̀ dẹ̀ respect wọn but kì í ṣe pé ó ti yẹ mẹ́ẹ̀ níjẹ́ ẹ̀dẹ̀ lìgbàdé má máa fi wẹ́ lọ ẹlòmíì ẹ má pa wọ́n ṣá ẹ̀tọ́ ẹ tó má dẹ̀ títí wọn bá ṣẹlẹ̀ ẹ má gbàgbé pé ẹ lọ ó lọ pati yín torí wọn ò sọ pé kẹ́ ẹ pè wọ́n sí pati ẹ dẹ̀ lọ bó oúnjẹ ń jọ ẹ̀ lẹ́ ń jẹ ìyẹn mi pé ẹ fẹ́ try láti sọ pé tán bá kú o ẹ máa sọ pé ẹ̀bẹ̀ oúnjẹ yẹn náà lẹ jẹ kò dẹ̀ ṣe èèyàn máa ń jẹ poison máa ń fi hàn poison tó jẹ́ pé òun á ti lo ẹ̀rọ tẹ́pọ́ débẹ̀ bá kàn kò ṣe nǹkan kan nínú tí nítorí pé ẹ ti lè rọ̀ ẹ̀bá oúnjẹ yẹn bẹ́ẹ̀ ni ibi tẹ́ máa bù gan wọ́n ti ní pé oúnjẹ tí wọ́n ń bù sílẹ̀ gan tó ń gbé fún ẹni yẹn ẹ̀yin lè lọ bu ẹ̀gbẹ́ bí tí wọ́n fi poison sí náà mi ò sọ pé ẹ fi poison sí o torí màánà máa ní àwọn blackmailer torí wọn ò ní fẹ́ sọ̀rọ̀ torí ó lè pẹ́ ó lè jẹ́ lára ẹ̀ náà torí ìjẹ̀bú ni mo mọ̀ pé Lizzy Anjorin náà máa ń sọ̀rọ̀ fún ìjẹ̀bú ẹ̀ ó lè jẹ́ ìjẹ̀bú kakọ̀ sí ok káwa máa bìlí pé torí ìjẹ́ tó torí ẹ̀gbọ́n tẹ́ bá ti fẹ́ ṣe ní máa pé blackmailer blackmailer blackmailer blackmailer ṣáwa blackmail yín ṣá blackmail yín ṣá blackmail yín èmi tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ sí ma ní Lizzy blackmail mi toro sọ pé mi fi òkú ọmọ níbi báyìí wọn foríṣiríṣi nǹkan náà ṣe fún mi tòtórí ẹ it affected me today o de máa ma pariwo go and work àwọn le àwọn le gbogbo èèyàn lọ̀lẹ wàá máa gbọ́ pé o kàwé o ṣe kiri kan ọkọ̀ tí Lizzy gan ń jáde lórí tó ń sọ yẹn kò kàwé kò kéwú <clears throat> ó ga o wàá máa gbọ́ blackmail blackmail Lizzy máa blackmail mi tó jẹ́ pé ó affect mi ń bí affect mi ní gbogbo mo mà ọlọ́mọ àlè ló ṣe ìpínlẹ̀ mi níṣẹ́ ni mà ìjọ̀bú ká kọ̀ sí ló ń sọ̀rọ̀ fún o ẹ má gbàgbé ńgbà ńgbà tó ń kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ anyway mi ìfẹ́ sọ story púpọ̀ mọ́ tẹ́ẹ̀mù ti pé mo ti sọ̀rọ̀ gan lórí ṣáàtì yìí o story Koko Zaria eléyìí kíkà ìwé ló pọ̀ jù ó ní àmì ah, ìjẹ̀bú kẹ́ ah, mo rí jẹ̀bú kan náà rí tó náìsí o mo ti rí jẹ̀bú kan rí bọ̀ ti jẹ̀bú tí mo rí tó náìsí ò pọ̀ ẹ má bínú àwọn tí mo come across mi ń sọ pé gbogbo ìjẹ̀bú òbọ̀ àwọn tí mo come across ah, nítòjú mi rí níjẹ̀bú kò ṣe fẹnu sọ o hmm. ọlọ́run Elédùmarè ń gbọ́ ìgbà ìfà ìjẹ̀bú gan ogun tí mo ní nílé bàbá mi àti ìyá mi ogun ìjẹ̀bú tún kéré tó bá gbọ́ pé ogun ìjẹ̀bú hmm. ogun ìjẹ̀bú lè no be small thing I tell you I tell you very small thing so anyway ní Almighty gbogbo àwọn tó bá ti ní ìṣòro tó ní ìṣòro MC àti ti K1 kí anybody mi ò gbèjà MC MC o ò tí ì sanwó mi fún mi o tó bá jẹ́ pé o ẹ̀ eh, tọ́jọ́ tí mo ti ń ké mi báyìí tó bá jẹ́ pé o sọ pé òkè o Auto Bola torí o ò tiẹ̀ dá mi lóhùn Zaria ló ní gọ́ọ̀tì olórí burúkú ló tún sọ pé Auto Bola wò ni kò mà lè wá nàìjíríà mọ àwọn òmà níjó wá nàìjíríà olórí burúkú tó mọ̀ pé sáré mc bá ṣe ń sọ̀rọ̀ títí tòní kò sọ̀rọ̀ tó ló mọ̀ pé òun ṣe wọ́n mọ̀ pé wọ́n ṣe kà bẹ́ẹ̀ ni kò ní nǹkan tó lè sọ bọ̀ ṣe rí sáré àì máa tún gbẹnu gbogbogbò ni olórí burúkú olórí burúkú tó ẹni tó bá ti pa àwọn ẹbí ẹ̀ tó pa ẹ̀gbẹ́ ẹ̀ tó pa gbogbo wọn tó ṣe orí burúkú tó kò sí nǹkan tí ò lè ṣe ìyàwó ẹ̀ fọ́síwáìfọ́ ẹ̀ ó lè dànù sí gbó ó ṣe ó lo gbogbo wọn ìyá ṣọ́tọ̀ gbogbo oríṣiríṣi ló ṣe sọ́wọ́ kí ni ò lè ṣe fún yàn hmm. ìyẹn bó ṣe jẹ́ o Wàsíù Àyìndé ẹ tètè ṣojúṣe yín ẹ ṣe ráìtì torí ẹ bá ti wé pé move on move on tẹ bá ti jalè lọ́wọ́ èèyàn báyẹn kì í dà padà máa ní kó move on jàgùdà pálí jàgùdà bàbá ó lè ṣíndodo kọrì òun náà ni ṣíndodo today is the best photo okay this is your best photo no ṣíndodo hmm. iye bó ṣe jẹ́ o. Hmm. mo sọ̀rọ̀ àbí mi sọ̀rọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nìyí. Wàsíù Wàsíù máa ń rìtáyà àwọn èèyàn kò sẹ́ni tó ẹ̀yin tẹ́ ti ẹ wò ó torí ẹ̀ ń gbà mí báyìí ẹnu kiri náà máa tún ṣe nígbà mí báyìí mí lẹ́nu dínà màláyìí ń ṣe náà nínú hmm, ti sú ẹ. ẹ̀yin ò lẹ́mí ẹ má máa fún mi ní gbogbo báàjì òsì yẹn má sọ mí dọmọ ọṣẹ yín àbẹ́yà wèrè ni. àwọn tó máa ń sọ pé blackmailer blackmailer gbogbo iṣẹ́ tí wà tí wà ìdá àti gbogbo wọn ṣe lórí bíbá wọn bá yín pòsì ẹ̀ àti gbogbo ọ̀dà gbogbo pátì òṣì tó ń ṣe lórí àwọn gúrùpù àkọ́kọ́ àti kejì gbogbo blackmailer kẹ́ mọ original blackmailer nìyí. wọ́n máa sọ̀rọ̀ gislova ó gbé blackmail àwọn èèyàn kan hmm, ẹ̀yin ò blackmail so ẹni tó bá ti gbọ́ ẹni tó bá ti gọ̀ ló máa ń gbégun nu tó ti yé wọ́n ti lo mc tán wọ́n ti trash ẹ̀ <laughs> mcmc àní gbogbo àyẹ báyìí wọ́n tún pa ìyẹ àbúrò ẹ̀ wọ́n tún pa ẹmọye èèyàn tó ti lọ fún ọ̀gá ah, ọlọ́run ló mọ ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe lọ́wọ́ àwọn ẹgbẹ́ wèrè tí wọ́n ṣe kiri tó yẹ pé wọ́n máa para wọn wọ́n máa pààyàn wọ́n fẹ́ jẹ̀wẹ̀ gúrùpù ayé yóò ní dàgbò nílà gbà fún yín ẹ̀yin ìjọba open your eyes <laughs> hmm. sáríà <laughs> bó ṣe wà yẹn obìnrin oh god sáríà sáríà sáríà. <laughs> olórí burúkú ni Zaria hey God ṣé rí pé mi ò kì í sọ̀rọ̀ efele púpọ̀ bí mo ṣe mọ̀ pé efele náà ya olè tó gbọ́ ẹni tó bá gbó lọ́mọ ẹni tó ya wèrè jù MC náà tó tó máa ń sọ̀rọ̀ Zaria fún tí ò dáwọ́ mọ̀ pé wèrè ní kó lè pa òun ó lè ṣe ní ti wèrè kiri Zaria. ẹ mọ kéèyàn máa ṣe nǹkan kó dẹ̀ ní tó ń ṣe yẹn á dẹ̀ máa sọ fún mi pé eléyìí ló ń ṣe é olórí burúkú ẹ ìgbà tó mọ̀ pé ìwọ àti ẹsàbọọdù lánàá ẹ lọ fúlàgì ibi tí mo ti gbé yín papọ̀ ló burúkú ìgbà tí mo máa ń gbé wá sí ìsòrí péjì mi ṣó máa ń fúlàgì ẹ ní orí mo ti máa ń gbé tí máa ń kọ tẹ́ẹ̀sì nǹkan tán jọjọ dé panama ń jẹyìn lọ ó rí pé mo ti máa ń gbé kí ló dé tí wò ó fẹ́ kán ń gbé oṣù fẹ́ máa olórí burúkú ni ẹ Koko Zaria kò ní dáa fún ẹ owó mi tó wà lọ́wọ́ MC ó pọ̀ ju owó mi tó wà lọ́wọ́ ẹ torí pé ó yàtọ̀ sí pé o ló máa bá wọn ṣe díìl kó máa gbowó lẹ́yìn o kì í jáde tán yàtọ̀ sí ilé àti gbogbo bó ṣe máa ní kí àwọn kó máa léyàn mọ́ mi ní kó máa lé gbogbo wọn kó ló máa gbowó lẹ́yìn àti bó ṣe kẹ́rù lé àti gbogbo nǹkan tó fi lé rẹ́ǹtì nǹkan tó lè ṣe olórí burúkú ẹ olórí burúkú ẹ bọ̀ wo I hate you bàjẹ́ lórí burúkú olòṣì amazon àti òun lóògùn gan tó máa máa fọ́ gbogbo rẹ̀ jẹ́ ẹ̀ papọ̀ òun ni òun lóògùn gan olòṣì ritualist ni àkàìmọye èèyàn tó ti fi ṣe ètùtù lọ́nà abẹ́òkúta abẹ́òkúta rẹ̀ ló máa ń lọ ilé ẹ̀ ní kókó ilé ẹ̀ ní bísọ́lá ń gbé ṣé bísọ́lá ṣó ẹni tí bísọ́lá bó ṣe rù tó ń gbẹ tó ní kán jáde kán wá gbé pa àmì jẹyìn ọmọ ọ̀dọ̀ ajá ló máa ní kí bísọ́lá máa fọ̀ tí n bá fún yẹn ló báyìí fúnra rẹ̀ yẹn ló bẹ̀rẹ̀ sí ń bú ló bẹ̀rẹ̀ sí ń ṣe ló ṣe olórí burúkú a gbé ẹsà bọ̀dọ̀ a máa fún ní lion torí pé ó fẹ́ kó má sọ̀rọ̀ nǹkan ọ̀lẹ́ bá support òun wọ́n máa jọ pa yín pọ̀ ní terrorist ní gbogbo yín terrorist ẹni tó bá gọ̀ ló ń gbègùn nù nígbà yẹn Wàsíù wọn máa lo MC láti jà ń gbòòrò á ṣèdè fún gbogbo àwọn olórin ẹni tó bá ti ní kò gbúdọ̀ rìn Wàsíù ló ń ṣiṣẹ́ fún òun náà máa jayé ọlọ́run àti tó bá ti wà ń pò má tó torí ipò tó wà yẹn kó wá bẹ̀rẹ̀ sí í ṣe orí burúkú orí ó wá ní wọn dalẹ̀ ó ṣe kìnnìkan ó máa dùn MC bó ṣe wà yẹn ó máa dùn MC but ìgbà tí wọ́n ṣe é fún ọlọ́run wà ń jọ sí lòun náà ó ṣe ó ti rọrùn kan bẹ́ẹ̀ but ìgbà tí ẹni tó ya plan yẹn Wasiu ni Wasiu is a bad man <laughs> agbáyà is a bad man <laughs> tí o bá kú ẹ lè sinmi ẹ bá gbàgbọ́ ẹ bá má gbàgbọ́ that's your cup of tea ìbá pè bá rẹ eh, that's your cup of tea you believe me <laughs> your cup of tea you don't believe me so your hair so no kò concern me ìyẹn bó ṣe jẹ́ ẹja agbẹ́rù dúró báyìí lónìí á tún máa padà wá ẹni bá ní àmàdé náà nìkan náà ní àdédé bá ẹ̀fọ́ ọmọlọ́mọ lọ́rùn lẹ̀ tí a bá ti mú yíṣẹ́ mọ́pá kó papọ̀ ẹ̀ papọ̀ lóní odidi sí tá a ti kó pọ̀ ààrẹ dárúkọ ẹnìkankan láti ṣe táìtù òtí eyín ẹ̀ àbẹ̀rù anybody o láti ṣe orúkọ yín ṣe táìtù bọ̀ tẹ́ ẹ̀ bá ti wálẹ̀ gbọ̀ àwa bẹ́ẹ̀ sí ń kọ́ àbẹ̀ẹ̀ sí ń kọ́ lóyún àtúwá after one or the other ẹ rí i pé mo ṣe pákéjì yín òtí eyín ẹ̀ mo ṣe mo ti ń sọ̀rọ̀ ẹ ti o kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ ń sọ but ẹ lọ wo ọ̀rọ̀ wa ò kì í yàtọ̀ ẹ̀yin gangan ni blackmailer ẹ ti yẹ yín mẹ́rin ẹ̀yin tẹ̀ ń pariwo blackmailer ẹ ṣọ́ra o mi ò support gist lover o mhm. but iṣẹ́ gist lover iṣẹ́ blackmailing ó yìí dá díẹ̀ ju iṣẹ́ amúrọ̀bà killers terrorists àwọn tó ń gbowó tó gbébọn sórí ẹ̀ ti understand so ó yàtọ̀ síra o ẹ ti in fact blackmailer ó ìdájú ìkókó Zaria lọ black wheeler ó dájú ìkókó Zaria lọ àti kéèyàn máa pariwo black wheeler ah, black wheeler black ah, black wheeler ẹ wá fún mi o mo ì máa béèrè lọ́wọ́ Nigeria police kò sí nǹkan tó mi ṣe torí nǹkan tí lisi ṣe fún mi. tó bá jẹ́ torí ẹ̀ lè wá sọ pé bíbá yìí máa kú sí irọ́ dẹ ọlọ́wọ́ listen was just ẹ my flag account anymore. nobody should flag my page again please all of you don't flag my page again okay ẹ bó ṣe jẹ Wàsíù jẹ kára bàbá yẹn ìyá ti yé ẹ má ṣe lè ṣe ṣe yẹn wọn kò dáa ah, kò dáa kí ló dé àwọn kan wọn ni àwọn àgbàlagbà ní ẹwọn wọn gbọ́dọ̀ kú tí ọmọdé bá tẹfẹ gbàjọba ẹ ní láti pa àgbàlagbà sọnù àtọmọdé àtàgbàlagbà kò sẹ́ni tó ní right láti pa ẹni ọdá pẹsì ọmọdé o ẹ má ṣe ríṣùà ẹ má bara ẹ má pààyàn àgbàlagbà náà ẹ má bàá yé ọmọdé jẹ́ everybody have right to live ìyẹn bó ṣe jẹ́ o bye for now.